السلام عليكم ورحمة الله وبركاته a kí gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti wo ètò tí a fẹ́ ṣe ní àsìkò yìí eléyìí ni àkànṣe ètò èyí tí iléeṣẹ́ Awal TV àti DalNews tí wọ́n fẹ́ mú wá sí ojú ìmóhùnmáwòrán wa láti ìlú London a ti kọ́kọ́ ṣe ètò lórí ìfọ̀rọ̀wérọ̀ èyí tí ó wáyé láàrin iléeṣẹ́ wa àti Sheikh Thaoban adam abdullahi alilori tó jẹ́ kan lára àwọn ọmọ bàbá wa sheikh adam abdullahi alilori uh, ní èní uh, a fẹ́ mú uh, part two uh, a fẹ́ mú part two ìfọ̀rọ̀wérọ̀ náà wá àwọn ọ̀rọ̀ olówó iyebíye ló wà nínú part two yìí nítorí wípé eléyìí ni àkànṣe tí a ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà lórí ẹ̀ láti lè kó àwọn iṣẹ́ tí Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n ṣe láti kó jọ sí ojú kan bó ti já sí pé a ní àǹfààní àti lè kó gbogbo ẹ̀ tán ṣùgbọ́n àgbìyànjú àwọn ìwé tí bàbá ṣe. Ah, àti pàtàkì àwọn ìwé náà àti gbogbo àwọn ọmọ bàbá ah, àti àwọn ìyàwó wọn ah, gbogbo ẹ̀ la ṣe wàhálà púpọ̀ láti kó jọ sí ojú kan kó lè bá jẹ́ àǹfààní kó lè jẹ́ àǹfààní ìdí nìyí tó fi já sí wípé ètò yìí ó jẹ́ àkànṣe ètò àkànṣe ètò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ olówó iyebíye ló wáyé níbi ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ èyí tí a ṣe pẹ̀lú tí a ṣe pẹ̀lú Sheikh Thauban Adam Abdullahi Al-Ilory a ó mú àwọn àwọn ètò náà wá a ó máa mú wá ní ẹyọ kọ̀ọ̀kan a ó máa mú àwọn ètò náà wá ní ẹyọ kọ̀ọ̀kan kí é máa fi a uh, òye a uh, làákàyè kẹ́ máa fi bá wa ká lọ lórí ètò náà. alaikum wa rahmatulahi wa barakatuhu akí gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé gbogbo àwa tó lọ́n bá ní ká ní àǹfààní pé a wo ètò yìí a ti kọ́kọ́ ṣe pààtì alákọ̀ọ́kọ́ lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ìmọ́lẹ̀ nídìí láti tàn síbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan èyí tí à ń yanjú pẹ̀lú ọ̀kan lára àwọn àwọn ọmọ bàbá wa Fọdílátù Sheikh Adam Abdullahi Al-Ilory kọ́lọ́kọ́ bá wa kẹ́ bàbá náà a ṣàlàyé nínú àwọn ọ̀rọ̀ wa níbi ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ fitakọ́kọ́ yẹn fi sọ̀rọ̀ lori prófáìlì hayatu sheikh Thawban fúnra ra wọn nípa bí wọ́n ṣe bí wọ́n bí wọ́n ṣe lo ayé wọn nígbà èwe títí títí wọ́n fi bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ bọ́n ṣe lọ yunifásitì bọ́n ṣe jáde bọ́n ṣe ṣe mástà àti ìrìn àjò nípa nǹkan kíkọ èyí tó ṣe pé ó ti bẹ̀rẹ̀ tipẹ́ kò bẹ̀rẹ̀ lénìí àwọn ìgbìyànjú yẹn tó ti wà lára àti nípa ẹni táwọn náà fẹ́ jọ tí wọ́n fi ṣe role model wọ́n mú bàbá wọn as role model so wọ́n wá ní mission wọ́n ní vision and uh, without mission can never. Uh, be achieved uh, to the destination so that is why ẹni tó bá ní vision nǹkan tó ń wò tí ó wá ní mission pé ibi tó ń lọ rèé so tí kò bá já sí pé téèyàn bá ní vision tí ò bá ní mission so vision without mission can never achieve anything can never help you to reach your destination ṣùgbọ́n tá a bá wo ìrìn àjò ṣèlú nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ti bá wa sọ ní àná pé àwọn fẹ́ jo bàbá yìí níbi nǹkan kíkọ ẹlòmíín náà mú àwọn nǹkan míì lára bàbá kálukú ló mú un tó bá wù ú ṣùgbọ́n àwọn láwọn decide láti mú nǹkan kíkọ nípa bàbá wa Sheikh Adam Abdullahi lórí àwọn á rí i pé ok ṣé ẹni yìí ti achieve mission àbí kò achieve ẹ̀ torí pé ẹni yìí ní mission ó dẹ̀ ní vision now destination àti rí àwọn destination nípa pé ọ̀pọ̀lọpọ̀ ìwé láti kó síta lánàá tí sheik ti kọ wọ́n dẹ̀ ti sọ iye ìwé tí wọ́n ti kọ bó ti lé ní ọgọ́rùn-ún a dẹ̀ rí i pé ẹni tó ní bíṣan rú bẹ́ẹ̀ kò dúró that is bọ́sì tó ní àwọn ìgbìyànjú àtàwọn iṣẹ́ mi ẹ̀rí kan tó sọ pé àwọn tíra mi tó wà gan táwọn ò tí tẹ̀ now lẹ́ni lẹ́ni a máa focus púpọ̀ lórí hayatu fọdúlàtò sheikh adam abdullahi alelore àti àwọn kankan tó já sí pé ó ṣe pàtàkì tí ó yẹ ká mẹ́nu bà láti lè tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó já sí wípé a ní láti mọ̀ nípa bàbá wa sheikh adam abdullahi alelore àwọn eré àyè ni a máa yẹ̀wò lẹ́nìí àti àwọn relationship wo ló wà láàrin bàbá Sheikh Adam àti àwọn ọmọ rẹ̀ kó tó kú kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ nígbà tí bàbá kú torí nínú àwọn ọmọ bàbá àárí ìtọ́ jẹ́ pé ọmọ ọdún mẹ́ta ni ni bàbá fi kalẹ̀ àárí ìtọ́ jẹ́ ọlọ́dún méje àárí ìtọ́ jẹ́ pé kò jọ ọmọ ọdún mẹ́sàn-án lọ nígbà tí bàbá fi kú ní 1992 kí ni ta ló mójútó àwọn ọmọ yìí uh, ní area yìí uh, lára àwọn oore bàǹtàbàǹtà tọ́lọ́run ṣe fún Sheikh Adam Abdullahi Al-Ilory kì í ṣe Sheikh Thaoban nìkan ni wọ́n ni wọ́n kọ ìwé síta. Uh, مدير المركز تني Muhammad Habib Adam Abdullahi Alilori àwọn náà kọ àwọn ìwé síta a fi àwọn ìwé yìí hàn wá lẹ́nìí ah, bẹ́ẹ̀ náà ni Dr. Jumua tó jọ̀kan lára àwọn ọmọ Sheikh Adam òun náà kọ̀wé Sheikh Yusuf tó jẹ́ kan lára àwọn ọmọ Sheikh Adam òun náà kọ̀wé Sheikh uh, Sufyan Adam Abdullah Al-Ilory òun náà kọ ìwé síta uh, Sheikh Abdullah òun náà kọ̀wé. Eh, èyí tí a bá láǹfààní àti fi hàn wá lórí ètò yìí lénìí kó tó di pàápàá ètò yìí a ó rí i wò inshàlá. Eh, kí ni ìgbésẹ̀ tí ẹbí ń ṣe lórí àwọn ọmọ yìí àwérè àyà síbẹ̀ díẹ̀ lénìí a wá wo kí ni mọ́kìkù Sheikh Adam nílẹ̀ Yorùbá kí ni mọ́kìfù ṣáádà ní ilẹ̀ haúsá kí ni mọ́kìfù bàbá ní ilẹ̀ lárúbáwá àwọn eré àti afẹ́wò lẹ́yìn nìyẹn bó tó ti wà pẹ̀lú àwọn bàbá wa Sheikh Fawban Adam Abdullahi lónìí èmi gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe pé à ń padà bọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. ẹ jẹ́ bá a kí àwọn èèyàn wa nílé kí ẹ tó dárúkọ ní sàlámù alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh kí gbogbo àwa tí a ní àǹfààní àti tẹ́kisì àgbékalẹ̀ ètò yìí tí ó máa jẹ́ ìfi ọ̀rọ̀ ju tòrò ọ̀rọ̀ láàrin olùbéèrè àti olùdáhùn tí ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa ìkàtẹ́bábọ̀ wa àti àwùjọ wa pàápàá jùlọ mọ̀lánà sheikh adam abdullahi ìlú olùkọ́ ọba ṣàlékún kí àti ìgbẹ́ wá ṣe fún wọn. نعم اجو من هو الشيخ آدم أبلالي لوي الشيخ آدم علم من أعلام الدعوة الإسلامية في نيجيريا وغرب أفريقيا والعالم bàbá Sheikh Adam jẹ́ ìkànkan nínú àwọn ìkàn ìpèpè sí ojú ọ̀nà ti Ọlọ́run ọba tí wọ́n ṣe ẹrúsìn Islam àti Quran ẹ̀sìn sunnah tàǹdẹ̀ Muhammad nílẹ̀ Yorùbá ní àdáyanrí ní Nàìjíríà àti Ghanwa Africa ní àpapọ̀ àti ní gbogbo ayé sọ nǹkan tó wá jẹ́ nǹkan ayé ẹni tó wá ṣe kídùmọ̀ ẹ̀ tó ṣètọ́jú ẹ̀ á máa ròyìn ẹ̀ pẹ̀lú ti gbogbo ayé àyíká tẹ́nìyà bá wà a máa fún níròyìn pẹ̀lú àyíká yẹn tó hmm. ní àdáyẹnrí ojú ni wọ́n tí wọ́n ṣe àìmọ̀ fún olóko tàbá sọ̀rọ̀ ta ló gbìyànjú nígbà tí ó dàbí pé ẹ̀kọ́ ẹ̀sìn àbí ti èdè lágbára lọ sílẹ̀ àbí ká tẹ̀ sọ pé kò tí ì lọ sókè náà lọ títí tó bẹ́ẹ̀ ta ló gbé sókè ṣé kàánà ní ilẹ̀ Yorùbá so ìmọ̀lẹ̀ tó bá ti dìde nìkan yóò wá máa tàn kán gbogbo àwọn ààyè tó kù láyé ẹ wo oòrùn ibi tó ti dìde ẹ rí pé ó gbilẹ̀ níbẹ̀ yẹn gan bẹ́ẹ̀ni bóòrùn ṣe gbilẹ̀ nínú ayé tó àwọn arí àwọn àdúgbò míì tó já sí pé bóyá fẹ́rẹ́fẹ́rẹ́ ni wọ́n rí oòrùn nígbà táwọn àdúgbò míì tí wọ́n ti rí oòrùn rárá. Ah. Sheikh Adam Abdullahi Al-Ilory uh, kò sí ẹni tí ò mọ oòrùn kò sẹ́ni tí ò mọ bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ oòrùn bó ṣe tàn káàkiri gbogbo àgbáyé ni ìràwọ̀ Sheikh Adam Abdullahi Al-Ilory ló tàn káàkiri gbogbo àgbáyé wọ́n bí Sheikh Adam uh, sí ìlú Wasa ní nǹkan bíi about nineteen seventeen ni wọ́n bí bàbá bàbá tó bí wọn ní jẹ́ Abdulbaqi tó jẹ́ ọmọ Sheikh Habib sheikh habib tóun náà tún jẹ́ ọmọ fún sheikh abdullahi sheikh adam abdullahi al-Ilory ìyá tó bí wọn ìtàn fi yé wa pé ọmọ ọba nìyá náà pírínsẹ́sì ni ìyá wa náà tí wọ́n ń pè ní aisha. Uh, bàbá tó bí Sheikh Adam ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ni òní ní ọlọ́pọ̀lọpọ̀ sùúrù ni ó sì jẹ́ ẹni ọlọ́run ó sì jẹ́ preacher ó sì jẹ́ ẹni tó máa ń ṣe wáàsí káàkiri káàkiri wáàsí náà ló gbé lọ sí ìlú Republic of Benin ní Dendi local government kó tó di pé bàbá náà fi ibẹ̀ ṣe ibùjókòó láti tan ìmọ́lẹ̀ Ọlọ́run káàkiri gbogbo ìlú náà kó tó wá di wípé wọ́n bí Sheikh Adam sí ibẹ̀. lẹ́yìn ọdún díẹ̀ ni. Uh, bàbá náà gbìyànjú láti padà sí ìlú ìlọrin nítorí pé ọmọ ìlọrin ni bàbá wọn Sheikh Ádámù sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ sílẹ̀ pé ẹsẹ̀ làwọn fi rìn láti ìlú náà nítorí pé bàbá àwọn ń ṣe dáwà káàkiri káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé kò títí táwọn fi gúnlẹ̀ sí ìlú Ìlọrin. so bàbá dàbí oorun so tí ẹ bá lọ wo ìwé tá a ti kọ tẹ́lẹ̀ tá a pè ní dikiru benjabu a ti ṣàlàyé síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe wọn tá à ń tẹ̀ là ń yòǹbo wọn là ń polongo wọn là ń kéde ògo wọn fún gbogbo ayé tó báwo bá wí àìmọye àwọn èèyàn náà tí wọ́n ti rí pé wọ́n ṣiṣẹ́ takuntakun dáadáa báyìí gbogbo wọn ni wọ́n wí tó alhamdulilayi wípé ọ̀rọ̀ tó bá ti jẹ́ òótọ́ ọ̀rọ̀ kò ní ṣe takò lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ onílàkàyè wọ́n á gbà bẹ́ẹ̀ yóò sì yé wọn bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ so tí a bá máa fẹ́ tó bí àwọn ilé ẹ̀kọ́ ṣe máa ń gbé kalẹ̀ máa gbé kalẹ̀ pé Sheikh Adam àwọn ní oníkéwú wọ́n máa kíyàn pẹ̀lú ọmọ ẹ̀ tó wọ́n á ní bàbá lágbájá bíi anabi Muhammad sallallahu alaihi wa sallam ta pé Abu Fatima Abu Tayyan alkasim ní anabi muhammad sallallahu alaihi wa sallam tábà kí àwọn náà a máa kí wọn pẹ̀lú pé àwọn ọmọ wọn tí wọn bí pàápàá jùlọ àwọn ọmọ àkọ́kọ́ wọn máa fi kíyàn àbí àwọn ọmọ tó bá bọ́ sínú àkókò tí àwuyewuye àbí ìfìjì ṣẹlẹ̀ wọn á sì máa kí ẹ pẹ̀lú bàbá ẹ̀ pé lágbájá ọmọ lágbájá So, èyí tí àwọn gangan sábà kọ sí ọ̀pọ̀lọpọ̀ ìwé wọn àti gbogbo àwọn nítorí ṣe pẹ̀lú ìgbésí ayé wọn Adam Abdullah. Al-Irigwe àwọn fúnra wọn wájú ara wọn lọ́sàánà ìwé kan wà tí wọ́n ti tẹ̀ kí wọ́n tó kú sọ̀rọ̀ ní ilé báyìí gbogbo tá a bá fẹ́ sọ ń pa wọn ọlọ́run ti sọ̀rọ̀ ara ẹ̀ ó ní mi nù náà nà ṣẹ́ṣẹ́ tuntun bí mo ti ṣe dìde nìyí ibi tí mo ti dìde òní wàhákàrà ta'allamtu hatta takhawwajtu bí mo dẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ nìyí tí mo fi yanjú tí mo fi yanrantí hmm. wọ́n ti kọ́ bó ṣe máa yìí ó ti tọ́ka sí gbogbo nǹkan tí oníkálukú bá fẹ́ sọ nípa wọn tó ti tọ́ nígbà hmm. tí wọ́n bẹ láyé ni wọ́n kọ́ ni wọ́n tẹ̀ wọ́n kọ́ wọ́n dẹ̀ tẹ̀ wọ́n fọ́nkásì gbogbo ayé ìgbà tí wọ́n lọ tán ta di pé kò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa wa tún tẹ̀ á tún tẹ̀ pẹ̀lú àkọlé pẹ̀lú gbogbo àwọn ibi tá ti sọ̀rọ̀ wọn nú àwọn ìwé wọn míì wọ́n sọ̀rọ̀ ara wọn nínú ìwé wọn tá pè ní labahatul balloon fi mashahir ulama ìlú àbí wá síbi báyìí وصل على عنه نسير الصبا في أخبار الإسلام في بلاد يوروبا agbóhá síbi báyìí so eléyìí wá dàbí àkótán gbogbo ohun tí bàbá sọ ń pa. Ah, Sheikh Adam Abdullahi Alailori lẹ́yìn ìgbà tí Sheikh Adam tí wọ́n padà sí ìlú Ìlọrin bàbá wọn wọ́n sọ fún wọn yìí pé wọ́n nídìí àti tẹ̀síwájú yàtọ̀ sí àwọn ẹ̀kọ́ tí àwọn kọ́ wọn ó kí bàbá náà fà wọ́n lọ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà èyí tí a ó padà fi fọ́tò wọn hàn wá. lẹ́yìn yẹn Sheikh Adam ó ṣe ìgbéyàwó bàbá fẹ́yàwó ọlọ́run sì fún wọn ní àwọn ọmọ tá a bá débi tá a ti dárúkọ àwọn ìyàwó wọn lẹ́yọkọ̀ọ̀kan a ó dárúkọ wọn ṣùgbọ́n títí tó fi di àsìkò tí Sheikh Adam tí wọ́n fi ayé sílẹ̀. Si Ọlọ́run jogun àwọn ọmọ uh, ń lọ bí about twenty three kó tó di pé wọ́n jáde láyé ẹni tó jẹ́ ọmọ àgbà fún Sheikh Adam òun ni Sheikh Ridwan tí wọ́n dolóògbé láìpẹ́ yìí kọ́ ló kó bá wa fẹ́ wọn. lára àwọn ọmọ bàbá tí a lè fi tẹ̀lé Sheikh Ridwan nínú àwọn ọmọ Sheikh Adam òun náà ni Asayida Maryam Maryam tí wọ́n máa ń pè wọ́n ní Ummu Karima ẹlẹ́ẹ̀kẹta ẹni tó tẹ̀lé Hajiya Maryam òun ni Fadilatu Sheikh Muhammad Habib Adam Abdullahi Al-Ilory tí wọ́n jẹ́ mudirul markasi tèmi adamallahu hayatahu kọ́lọ́nkọ́ jẹ́ kí ẹ̀mí bàbá náà ogún ó sì fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà wọ́n ti ṣe iṣẹ́ takuntakuntakun ah, lórí ọ̀rọ̀ markaz ah, wọ́n gbìyànjú gidigidi kódà ọlọ́run gan mọ̀ pé Mudirul Markaz gbìyànjú nítorí wípé tí a bá wo bí Sheikh Adam ṣe fi Markaz sí kí wọ́n tó jáde láyé kì í ṣe bẹ́ẹ̀ ni Markaz wà lẹ́nìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀síwájú ló ti bá Markaz tá a bá dé Markaz lẹ́nìí ẹ ó rí akitiyan àti ọ̀pọ̀lọpọ̀ owó tí mudirul markaz tí wọ́n ti ná sí markaz sheikh habibu òun ni àwọn ni wọ́n wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta tàbá fẹ́ máa to àwọn ọmọ sheikh adam lẹ́yìn ìyẹn nọ́mbà four òun ni fọdílàtú sheikh Jamaludin. Uh, tó jẹ́ ọmọ ìyá fún Sheikh Habib ẹlẹ́karùn-ún àwọn náà ni ẹni tí à ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn lórí ètò yìí èyí tó já sí pé gbogbo ayé mọ̀ wọ́n sí Sheikh Thauban Adam Abdullahi al ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà òun ni àṣẹyìdà Halima Adam Abdullahi Al-Ilory ẹni tó wà nípò keje àwọn ni àṣẹyìdà Fọdíìlà ẹni tó wà nípò kẹjọ òun ni àṣẹyìdà Rahmatulahi tí wọ́n jẹ́ ìyàwó Sheikh Abdulwahabi algamawi ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn ni asẹ́yẹ̀dà sọfíyà ẹni tó wà nípò kẹwàá òun ni justice abdullahi tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ sheikh adam náà ẹni tó wà nípò kọkànlá òun ni àṣẹyìdà àṣẹkìnà ẹni tó wà nípò kejìlá òun ni àṣẹyìdà rọọdìyà ẹni tó wà nípò kẹtàlá òun ni fọdílátù sheikh uh, muhammadu albashiru ẹni tó wà nípò kẹrìnlá òun ni fọdílátù sheikh uh, muhammad dr jumah ẹni tó wà ní ipò kẹẹ̀ẹ́dógún òun ni àṣẹyìdà Madina ẹni tó wà nípò ipò kẹrìndínlógún òun ni alustaz Ahmad kọlọ́nkọ́ bá wa foríjìn ọlọ́nkọ́ bá wa kọ́ bá wa kẹ́ wọn torí pé wọn ò sí láyé mọ́ Ustaz Ahmad kọ́lọ́kọ́ba wa kẹ́ ẹ. Um, lẹ́yìn Dr. Jumua ní àṣẹyìdà Madina Madina ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ last wife Sheikh Adam lẹ́yìn yẹn ló kan Ahmad lẹ́yìn Ahmadu lọ́kàn Aisha lẹ́yìn Aisha lọ́kàn Khadija lẹ́yìn Khadija ló wá kan Arafa tó wà ní United States of America lẹ́yìn ẹ̀ ló wá kan Asayida Hajara lẹ́yìn Hajara ló wá kan Fọdílátù Sheikh Yusuf Adam Abdullahi Alilori. Sheikh Yusuf òun náà ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé gẹ́gẹ́ bí iṣẹ́ tí bàbá wọn ń ṣe lẹ́yìn yẹn ló kan Fọdílátù Sheikh Sufuyan Adam Abdullahi Alilori òun náà ti kọ ìwé last wife Sheikh Adam kan tó jáde láyé òun náà ni Fọdílátù Sheikh Adnan Adam Abdullahi alẹ́ lóore kí ọlọ́run ọba kó bá wa dó ti gbogbo àwọn ọmọ yìí kó wà pẹ̀lú wọn kó ṣe àlékún istijaba fún gbogbo wọn kó sì foríjì bàbá wọn Sheikh Adam Abdullahi alẹ́ lóore. ara rẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ adàmọ́ pé ìgbà tí àwọn èèyàn ti wáyé àwọn èèyàn kan ti ṣáájú wọn nínú ojú ọ̀nà khidma àti dáwà ìlànà táwọn náà gbé kalẹ̀ ni Imam Sawiti ó kọ ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ sínú ìwé tó pè ní Husnul Muhabara aṣàlẹ́yẹ síbẹ̀ Imam Ghazali ó kọ pa ìgbésẹ̀ ayé rẹ̀ sínú Al-Munkir min aṣàlẹ́yẹ síbẹ̀ ọ̀kan nínú àwọn gbajúgbajà kọ̀wékọ̀wé tí Maulana Sheikh Adam sọ pé àwọn fẹ́ jọ́ bí kìjikìji ẹ̀ ṣe wà nínú à ń ṣe tíra à ń ṣèwé orin Abbas Abbas Mahmoud Al-Aqad ilẹ̀ Egypt ó ṣe ìwé tó ṣe ana tó ṣe sọ̀tàn gbèsè ayé rẹ̀ so bẹ́ẹ̀ náà ni Ahmed Amin so bí bàbá wa ṣe mìíràn nàṣàtì tó sọ ọ̀tàn gbèsè ayé rẹ̀ ẹni tó bá fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí àsìkò tó lè béèrè táwọn béèrè kó lọ wá ìwé tí bàbá fi kọ tán ìgbésí ayé ara ẹ̀ hmm. bí wọ́n ṣe bí ibi tí wọ́n bí sí ọmọdún léwọ́ mélòó ló wà tó fi kú ọlọ́run ń bo ló ti kéwú kódà wọ́n sọ àwọn àfáà wọn síbẹ̀ wọ́n tún ya fọ́tò wọn síbẹ̀ wọ́n sọ bàbá wọn pé bàbá àwọn làkọ́kọ́ o ò ní alwalid asheikh alwalid abdulbaki habibullah ibn abdullah aasha wọ́n sọ bàtí ó ti ṣẹ̀ mí bàtà kúrò lórí. ẹni tí à ń wò yìí òun ni wọ́n ń pè ní Sheikh Abbas Mahmood Akkad ọmọ ilẹ̀ Egypt ni ó jẹ́ kan lára àwọn tí Egypt tí wọ́n fi ẹ̀mí tẹ̀ nípa ìmọ̀. E Uh, this uh, man uh, ó jẹ́ èèyàn kan tó jásí pé gbogbo ìgbésí ayé ẹ̀ nípa ìwé kíkọ ìwé kíkọ ni he was a great writer débi wípé even ó enriched the Arab library torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tó kọ ó wà ní library wọn ní Egypt ọkọ̀ ìwé tí ń lọ bí ọgọ́rùn-ún kan àti méjì ọkọ̀ ìwé lórí ìtàn ọkọ̀ ìwé lórí philosophy ọkọ̀ ìwé nípa orin ọkọ̀ ìwé nípa ọ̀pọ̀lọpọ̀ ìtàn àwọn èèyàn ọkọ̀ ọ̀rọ̀ nípa politics tí ń lọ nílùú Egypt àtàwọn ìlú míì. Uh, Mahmoud Akkad was born on 28 June 1889 ni wọ́n bí sí ìlú kan tí wọ́n pè ní Aswan ní Upper Egypt and ó bẹ̀rẹ̀ iṣẹ́ uh, literary work ẹ̀ ní nǹkan bí 1896 uh, Mahmoud Akkad ó kú ní on the 13 th March 1964 at the age of 75. Ah, Sheikh Adam máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹni tí àwọn fẹ́ jọ rèé níbi nǹkan kíkọ òun ni wọ́n mú as role model tá a bá wá wo ọ̀pọ̀lọpọ̀ ìwé tí Sheikh Adam kọ kó tó kú ó lé ní hundred ìwé Sheikh Adam gan ọ̀pọ̀ ju ti ẹni yìí lọ nítorí pé ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bí role model nìyí kọ́lọ́n kó bá wa kẹ́ àwọn méjèèjì ilé ayé tá a wà yìí ọmọ ènìyàn ó láti mọ kí ni purpose tó ń fi wà láyé kí lòun fẹ́ ṣe kí lòun ó ṣe tí ó di legacy táyé ọmọ sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà tó wọn ò bá sí mọ́ sheikh adam abdullahi alilori wọ́n wáyé eré wọ́n sì lo ayé eré wọ́n sì fi nǹkan tó dáa kalẹ̀ débi pé ayé ò lè gbàgbé sheikh adam abdullahi alilori torí bàbá náà fi ìmọ̀ rẹ̀ ṣàǹfààní fún gbogbo ayé ayé sì mọ̀ bẹ́ẹ̀ orúkọ Sheikh Adam ò lè parẹ́ láéláé àti àwọn ọmọ wọn àti gbogbo àwọn ọmọ ọmọ àti markaz tí wọ́n gbé kalẹ̀ ah, yàtọ̀ sí Mahmood Accord bàbá tún ní àwọn ọ̀rẹ́ mi lóríṣiríṣi ní Sudan ní Kuwait Lubnan ní ní Mecca ní Madina wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ kọ́lọ́n kó bá wa kẹ́ wọn. ìyẹn tó ń sọ bàbá wọn so bàbá wa gbọ́ lárúbá àwọn lárúbá wa lánìka láti ilẹ̀ Mali wọ́n máa sọ̀rọ̀ hmm. pẹ̀lú wọn láti ilẹ̀ Guinea gbogbo àtàwọn kiri táwọn gbéṣẹ́ dáwà káàkiri ìletò ìletò àti àwọn ìgbèríko àtàwọn ìlú ńláńlá wọ́n ní wọ́n jẹ́ ọ̀rẹ́ àwọn bàbá wọn bàbá wọn dẹ̀ tún wọn lọ kéw ní ìlú kankan pè ní jugu hmm. nílẹ̀ faransé níjọ́ náà náà tí kankan bá ru lójú ní ẹ̀sà nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọ́n ní bàbá àwọn máa fi wá sá sílẹ̀ ó máa lọ sí jugu. Ah, ẹni tá à ń wò yìí òun ni bàbá tó bí Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n pe orúkọ wọn ní Sheikh abdulbaki sheikh adam tó bá kọ orúkọ wọn wọn a máa kọ adam abdullahi bàbá kì í lo orúkọ bàbá tó bí wọn gangan bàbá tó bí wọn gangan sáyé nìyí àná orúkọ wọn is abdulbaki so abdulbaki òun náà jẹ́ ọmọ fún sheikh habib habib náà jẹ́ ọmọ fún sheikh abdullahi so bàbá wa máa ń lo Adam Abdullahi Al-Ilory al yẹn ni pé ọmọ ìlú Ìlọrin. Hmm, so wọ́n ti wá sọ pé inú àwọn àfà tí bàbá àwọn kéwú ní ọ̀dọ̀ ẹ̀ Salgan àfà kan ni wọ́n pè ní Salgan tó yẹ pé ó gbajúmọ̀ gan nínú àwọn àgbà àfà tó yẹ pé ó ti gbé Ghana fọ́tò bàbá wọn ni wọ́n yà síbẹ̀ yìí so hey, yẹn wọ́n lọ síbi àfa àwọn kan tó ń pè ní sọ́ọ́lì rẹ̀ sí ní òbí wa wọ́n sọ fọ́tò tìyẹn náà wọ́n gbé síbẹ̀ fọ́tò ṣìkẹ̀ sí níbi wa lẹ́yìn náà ẹ wo bí bàbá ṣe wà dọ́kúmẹ́ntì hmm. wọ́n tọ́jú àwọn fọ́tò yẹn hmm. láti ìgbà tó ti pẹ́ hmm. ìgbà tó wá di ìlú àrùbáyé ìwé yìí wà nínú àwọn ìwé tí wọ́n papọ̀ mọ́ hádìá fún àwọn àlejò ìpín fọ́tò Sheikh Saliu ẹ̀sìn ní òbí wa rèé lára àwọn tí wọ́n kọ́ Sheikh Adam ní kéwú nígbà tí wọ́n fi wà ní kékeré kọ́lọ́nkọ́ bá wa kẹ́ wọn ọlọ́nkọ́ bá wa kẹ́ bí mo ṣe dìde òní lẹ́yìn yẹn wọ́n sọ̀rọ̀ Sheikh Namaji wọ́n ya fọ́tò tiẹ̀ náà síbẹ̀ lónìí Sheikh Namaji ni hmm. so lẹ́yìn yẹn wọ́n tún gbé àfa àwọn kan síbẹ̀ wọ́n pè é ní Umaru Agbaji ní ilé báyìí hmm. so nílẹ̀ yẹn àfa tí wọ́n á kéwú lọ́dọ̀ rẹ̀ Adam Namaji hmm. so wọ́n ya fọ́tò tiẹ̀ náà síbẹ̀ Sheikh Adam Namaji so nǹkan tí bàbá ṣe yìí Sheikh Adam Namaji ọmọ Kano ni àfáà yìí Sheikh Adam sọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé wọn pé bàtà wọn bẹ̀rẹ̀ kéwú lọ́dọ̀ Sheikh Adam Namaji làwọn tó mọ̀ pé ha so àṣé gbogbo ọmọ kéwú tí ó bá ní ìmọ̀ nípa nǹkan tó ń jẹ́ nahawu sọ́rùfù ilimul balaga ilimul mantiki kankan àrùdù àṣekọ̀ ọmọ kankan àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́dọ̀ Sheikh Adam uh, Namaji uh, kí Ọlọ́run kó bá wa kẹ́ nípa tá a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ di new generation wọ́n lè má láǹfààní ẹ̀ hmm. àwa tún tẹ̀ àtọ́jú hmm. àwọn fọ́tò yẹn náà àfi síbẹ̀ àwọn tààlì court àwọn kan tó yẹ pé àwọn èèyàn lè máa ń mọ̀ ọ́n tó jìnnà tó yẹ pé agbára mímọ̀ ti bàbá olófinilẹ̀ aṣẹ́lálàyé síbẹ̀ tí ń jẹ́ gẹ́gẹ́ bí ìfọ́síwọ́wí àti àlàyé ọ̀rọ̀ olúwa nísàlẹ̀ yẹn hmm. bákan náà àwọn ọ̀rọ̀ wọn tí wá sọ sínú nasim ó ní so tá a sọ sínú kìtáàbù wọn tó pè ní lamhat balog òní eléyìí wọ́n ṣe pàtàn ara wọn síbẹ̀ pé àwọn èlé ọsán táwọn èèyàn káwọn máa máa pìtì ọ̀rọ̀ nǹkan tó pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ń pa àwọn káwọn ó sọ wọ́n sọ síbẹ̀ so òní eléyìí tí inú nasimu sọ́bà bí wọ́n ṣe di òpìtàn tí gbogbo ayé mọ̀ wọ́n ní òpìtàn wọ́n sọ síbẹ̀ lẹ́yìn pé a. Uh, ṣàkótán àti àkójọ gbogbo tí wọ́n ti sọ̀rọ̀ gbèsè ayé ara wọn sínú tírà yìí a tún wá tú sí èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì fún gbogbo ẹni tó wá fẹ́ mọ̀ alhamdulilayi alhamdulilayi Ọlọ́run Ọlọ́run fi ṣe ọ̀gángá wa àti kòńgẹ́ wa so tí a bá bá fẹ́ mọ̀ ìtẹ̀síwájú nínú ìgbésí ayé wọn ìwé tàpé ní zikiru mẹ́jáàbù ó ní eléyìí a sọ tán Sheikh Adam síbẹ̀ àti gbogbo ọlá tọ́lọ̀ náà tó pé àwọn lè má fẹ́ sọ yẹn hmm. àwọn ọmọ kéwú tán ti dèèyàn tán ti dókítọ̀ tán ti ní ògo aṣọ wọn pọ̀ mọ́ wọn hmm. so pẹ̀lú ẹ̀bùn kálukú àwọn tó dálé kéwú lẹ̀ àwọn tó ń kọkọ̀ síra àwọn tó jẹ́ lẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ akẹ́dẹ́mì gbogbo wọn la sọ sí inú bí hmm. so a rẹ̀ tún àyà fọ́tò fọ́tò òní gbogbo àwọn èèyàn tó wọn fẹ́ dárò yìí lẹ̀ so lábàá wo fọ́tò yìí ẹ tọ́ pé brọ́dà mi Habib ó wà bẹ́ẹ̀ tó tẹ́yà bá wo gbogbo àwọn afá ṣéwù tájọ́ náà dábì nìyí ṣéwù Ibrahim Kọ́lá òní bàbá Kamaldeen òní bàbá Hamza òní agbárigido òní tó bàbá Shekada òní bàbá wáyé dásàlá ṣe òní ṣéwù Muhammad Awad òní Sheikh Moshood eh, alfa ńlá ṣéwù Rabiu fáàgbà ṣéwù Zugrun àṣìlẹ gbogbo wọn so Sheikh Habib hmm. ẹ kò fẹ́ ra rẹ̀ bó ṣe kínní kan so pẹ̀lú pé ìyàtọ̀ wà láàrin ìgbónkálukú ṣe ń ronú hmm. so a lè rí èèyàn kó lógo ká fọwọ́ bu ògo ẹ̀ kì í ṣe ṣe títí wa hmm. a máa búùsì ògo ni tó bá téèyàn bá lẹ́bùn àsọ pé lẹ́bùn báyìí téèyàn bá ya pátá rí pé kò yé wa lè tẹ̀lé so ìlànà Sheikh Adam la wà ìwé tíṣẹ́ kadam ṣe ni tó ya fọ́tò sínú ẹ̀ àwa náà dáwà lórí àná yìí pé tíra àwọn ta ṣe aya fọ́tò wọn síbẹ̀ fọ́tò ṣe kadam ní fọ́tò ṣe kadam ní lórí ìwé wọn fọ́tò wọn ní inú ìwé wọn fọ́tò àwọn àfa àwọn wọ́n yà á síbẹ̀ so àwọn tí wọ́n já àfa tó ní ṣe pẹ̀lú àdúgbò táwọn kọ̀rọ̀ lórí ẹ̀ pé wọ́n gbéṣẹ́ ọlọ́run wá sílẹ̀ jẹ̀bú nígbà tá a ṣe máa ń já bú hmm. so àwọn ẹ̀mí kẹ́ẹ̀ká wá ponú títí wá sọ pé à ìwé yìí ìṣe ìwé ìtàn ìwé owó ni ni orin mélòó ló wà nínú rẹ̀ so gbogbo àwọn ìtàn àwọn sọ yìí mélòó lòun ṣe ìtàn tí bàbá tiẹ̀ tó pa àti ìlú tiẹ̀ tó pa òun dà kù sí ẹnu wọn hmm. pé hmm. ọlọ́run sànù ẹni tí ò bá gbádùn kó kàn ní àlàáfíà so now. ẹ ṣe ẹ jọ̀ọ́ mo tún fẹ́ béèrè nípa pé kí ni mọ́kìfù Sheikh Adam nílẹ̀ Yorùbá. Hmm? mọ́kìfù bàbá nílẹ̀ hmm. yorùbá àyẹ̀wò la lè to bàbá sí nínú àwọn àfáà ilẹ̀ yorùbá. Ehm, kó tó di pé a máa lọ síbẹ̀ yẹn ah, sheikh adam abdullahi abdullahi al-Ilori wọ́n wọ́n ṣàkólé kan ọ̀rọ̀ ìmọ̀ púpọ̀ nítorí pé nígbà tí wọ́n ṣe àkíyèsí pé. pe orúkọ tí bàbá tó bí àwọn tó sọ àwọn ni Adam and nínú Quran nǹkan tọ́lọ́run fi ròyìn anabi Adam ọlọ́run ò fi owó ròyìn ẹ̀ kò fi ilé ròyìn ẹ̀ kò faṣọ ròyìn ẹ̀ ìmọ̀ lọ́lọ́run fi ròyìn anabi Adam sheikh Adam náà wá wò pé ha ojú ọ̀nà ìmọ̀ yìí ni mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ ojú ọ̀nà ìmọ̀ yìí nítorí tọlọ́run mo sì fẹ́ kọ́ ara ayé ní ẹ̀kọ́ nípa ìmọ̀ ìdí nìyí tó motivate Sheikh Adam nígbà tí wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ Sheikh Adam Namaji tó jẹ́ ọmọ Kano wípé ìwọ Adama tọjọ́ mọ kéwù mi tó bá mọ̀ pé o fẹ́ tẹ̀síwájú torí ibi tí mo kọ́ ẹ dé yìí ìmọ̀ ò tí ì parí síbẹ̀ o tó bá lè gbìyànjú láti lọ sílẹ̀ lárúbáwá ó tún rí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀kọ́ sí ju èyí tó kọ́ lọ́dọ̀ èmi Adam Namaji lọ. ìdí nìyí tí Sheikh Adam ṣe gbìyànjú wọ́n tiraka láti kú òǹlé Sheikh Adam kúrò òǹlé ní 1946 wọ́n travel lọ sí uh, Egypt torí Egypt ìlú ìmọ̀ ní Egypt bàbá lọ sọ fún àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ìlú àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Al-Azhar ní yunifásitì bàbá sọ fún wọn yìí pé àwọn wá kì í ṣe pé àwọn wá pẹ́ ń bí yìí o àwọn ò ní pẹ́. Okay ṣùgbọ́n pẹ̀lú àwọn ìmọ̀ táwọn ti kọ́ káàkiri káàkiri ó dá wọn lójú pé tẹ́ bá ṣe ìdánwò fún òun òun pass òun yege al University wọ́n wò pé kí nìkan tí ọmọ yìí sọ àbí kò mọ ibi tí òun wà ní aṣíkà Adam ní òun mọ tóun sọ o so wọ́n conclude pé ọ̀dà á ṣe ìdánwò wọ́n ṣe ìdánwò fún Sheikh Adam wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìlà àwọn ìbéèrè tó sopọ̀ mọ́ àwọn olómú islamiyya wà lọ́gàtún àrọ̀bíyà gbogbo àwọn ìbéèrè àti àwọn ètò ìdánwò tí wọ́n ṣe fún bàbá. Mm -hmm bàbá páàsì ó sì yege wọn tí ì ríru èèyàn bẹ́ẹ̀ rí nígbà tí wọ́n rí pé bàbá yege wọ́n fún Sheikh Adam ní sátífíkẹ́ẹ̀tì yunifásitì Al-Azhar yìí pé ó ti ó yege nínú Arabic àti Islamic Studies uh, the same year 1946 yẹn náà ni Sheikh Adam wọ́n gbìyànjú láti lọ sí. Si, ìlú Saudi Arabia láti lọ ṣe hajj kó tó di pé bàbá padà sí Nàìjíríà ṣùgbọ́n kí wọ́n tó padà wọ́n mìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní Mẹ́kà ní Madina tí wọ́n fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́dọ̀ wọn nínú ìtàn bàbá sọ yìí pé àwọn travel lọ sí Sudan láwọn àsìkò kan àwọn míìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń bẹ̀ àwọn ṣàǹfààní lára wọn àwọn míìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ìlú Senegal àwọn míìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílùú Tripoli Somalia Kuwait àwọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìgbà tí bàbá ti wá rí i pé ok àwọn ti gbìyànjú láti kó àwọn ìmọ̀ jọ the best thing ni pé káwọn náà dá ilé ẹ̀kọ́ tàwọn sílẹ̀ ìdí nìyí tí Sheikh Adam ṣe decide láti dá Markaz sílẹ̀ ní nineteen fifty two sí ìlú Abẹ́òkúta ibẹ̀ ni Sheikh Adam kọ́kọ́ Uh, dá Markaz sílẹ̀ wọ́n rẹ́ǹtì àwọn yàrá bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n fi ń ṣe class kó tó di pé bàbá wo pé mo fẹ́ kọ́ lọ́wọ́ gbà mí láàyè jù báyìí lọ kó tó di pé àwọn èèyàn kan wọ́n connect wọn uh, pé kí wọ́n máa bọ̀ wá sí Agége so ní Agége Ah, ni bàbá wa padà fi ìkàlẹ̀ Markaz sí si, bàbá wa dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ wọ́n pè ní Markazu Alimil Arabi Al-Islami ní 1957 ó wá jẹ́ àkọ́kọ́ ilé ẹ̀kọ́ kan tó ṣe pé ó ní structure tó lágbára tó sì ṣe déédéé ìlànà tí wọ́n ń gbà kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ní. Ni ilẹ̀ Egypt torí pé bàbá ṣètò àwọn classroom fún àwọn ọmọ pẹ̀lú bí ọjọ́ orí wọn àti level wọn bó ṣe rí Bodinals bàbá gbé kalẹ̀ sínú Markaz mọ́ṣáláṣí tó tóbi wọ́n bẹ̀rẹ̀ clinic wọ́n bẹ̀rẹ̀ office library ọ́fíìsì àwọn tíṣà ọ́fíìsì dàrẹ́kítọ̀ ọ́fíìsì ẹni tó jẹ́ senior teachers wọ́n ṣètò gbogbo ẹ̀ wọ́n sì open uh, account ní bank wọ́n ṣètò pé àwọn ọmọ iléèké gbọ́dọ̀ ní uniform pé wọ́n máa lo blue wọ́n sì máa dé fìlà funfun bàbá ṣe gbogbo àwọn ètò yìí ìwé wo làwọn ọmọ ọmọ wa lò àwọn ọmọ ẹlẹ́ẹ̀kọ́ ìwé wo ni wọ́n mọ̀ lò Sheikh Adam náà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti kọ syllabus àti àwọn textbooks tí àwọn ọmọ ọmọ lò nígbà tó jẹ́ sí pé ó mọ̀ wípé Ọlọ́run ti fún un ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ so Sheikh Adam ó wá dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ wọ́n kọ́kọ́ pè é ní al-Idadiya nígbà tí wọ́n tí wọ́n rí i pé ìyọrísí rere ti wà lórí al-Idadi wọ́n wá tún dá asanawiya kalẹ̀ kó tó di pé létà bàbá change ẹ̀ sí atawjihiya bí ìlọsíwájú ṣe ń bá markaz nìyí títí débi pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tí Sheikh Adam wá ń kọ jáde àti ìwé tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ ó ti di pé wọ́n ń lò ní ọ̀pọ̀lọpọ̀ yunifásitì kódà ó wà nù sílábọ̀sì WAEC ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ lẹ́kṣọ̀ tí bàbá máa ń ṣe nínú àwẹ̀ láti fi kọ́ ara ayé lẹ́kọ̀ọ́ àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba tí Sheikh Adam máa ń ṣe ó ti wá di wípé àwọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí mọ ẹni tí ń jẹ́ Sheikh Adam pẹ̀lú ìmọ̀ títí débi pé òkìkí bàbá kàn káàkiri ìjọba Nàìjíríà wọ́n recognize Sheikh Adam gbogbo ìjọba àgbáyé ní alamul islami wọ́n mọ̀ pé ẹnìkan wà tí ń jẹ́ Adam Abdullahi Al-Ilory bàbá ó ti contribute ó sì promote ìmọ̀ àtẹ̀kọ́ àti ìmọ̀ nípa èdè lárúbáwá ju ẹgbẹ́ rẹ̀ míì lọ torí pé ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwé a ó fi àwọn ìwé yìí hàn wá ká tó parí ètò yìí. nígbà tí wọ́n wà. lásìkò títí wọn ọ̀kan nínú àwọn àgbà fáà ṣé gbọ́ mi ọ̀kan nínú àwọn àgbàfà tó ṣe gbòógì nílẹ̀ Yorùbá nù hmm. wọ́n bá àwọn èèyàn lẹ́nu iṣẹ́ hmm. àwọn wọ́n sì àwọn èèyàn ti ṣáájú wọn lẹ́nu iṣẹ́ wọ́n sì bá òyìn lẹ́nu hmm. iṣẹ́ so àwọn èèyàn kan sì tún wà pẹ̀lú wọn àwọn kan tún tẹ̀lé wọn lẹ́nu iṣẹ́ òun kálukú làwọn àdìpẹ́ alágbájá yìí lẹ́bùn bí àwọn èèyàn bá dira wọn pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣi wọ́n máa júbà fúnra wọn bàbá júbà àwọn tó ṣáájú Hmm. àwọn tó ṣáájú náà àtàwọn táwọn ìjọ olùgbà àwọn náà júbà wọn hmm. wọ́n fi ọ̀wọ̀ fún wọn àwọn táwọn wà pẹ̀lú wọn náà wọ́n fọ̀wọ̀ fún wọn wọ́n á sára ìkọlù àwọn ènìyàn àwọn èèyàn lè sára àti ìkọlù àwọn náà hmm. so ẹni tó wá taru àwọn èèyàn takuta àwọn yóò taru náà yóò takuta òun nìkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán ìyẹn fi yọ wá pé bàbá jẹ́ alátúnṣe mùsùlẹ̀ mùsùlẹ̀ ni. Mm ẹni tó ṣe olúbà wọn máa tún pè ní mujedit hmm. olùsọdọ̀tun hmm. fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti mẹ́hẹ̀ hmm. lára bẹ́ẹ̀ ni pé ìgbà tí wọ́n lọ sí rábítà ìsopọ̀ àwọn afáà gbogbo àgbáyé arab islam tí wọ́n dálẹ̀ nílẹ̀ mẹ́kà wọ́n jẹ́ kan nínú àwọn tí wọ́n pèsè ètò pé ọ̀kanú àwọn afáà ní nàìjíríà nílẹ̀ yorùbá ọ̀yá máa bọ̀ so bá ṣe pe Sheikh Ibrahim náà tápẹ Gumi tápẹ àwọn ìlú mi hmm. ẹ pé Sàdáwó náà òun náà wá nínú àwọn tí wọ́n lọ sí rábítà yẹn hmm. bí Sheikh Adam ṣe máa ń ronú ká nǹkan tó bá ti dáǹfààní nílùú Gumi ká owó wá sílùú tiwa náà hmm. Sheikh Adam wá ṣiṣẹ́ lórí pé tá a bá padà sílé káwa náà lọ dá ìkópọ̀ jọ okùn tí ó so gbogbo àwọn àfa àpọ̀ nílẹ̀ Yorùbá wọn dá rọ́mítà sílẹ̀. رابطة الأئمة والعلماء في بلاد Yorùbá. so wọ́n dẹ̀ kọ́ lákọsílẹ̀ tí àbákàtìrà àwọn dáadáa pé ìpìlẹ̀ náà ńgbà tá a fẹ́ dìde wọ́n rí i pé èyí tó dáa jù ní kí gbogbo àwọn àfa òṣọ kan hmm. kí wọ́n dẹ̀ ṣe pọ̀ hmm. ló máa rán ìsìn lọ́wọ́ tàbátì àfẹ́ dájọ́ bẹ̀ sílẹ̀ tàfẹ́ dá ọlá dáfódù àti mọ̀mílákàtì bọ́rọ̀ nù àti sóòlè tàfẹ́ dá ògbó ẹ̀ padà àfikà àwọn àfọ̀ṣọ kan hmm. láwọn wá kiri gẹ́gẹ́ bí pé òkèlè kí ó máa jẹ hmm. ẹ̀sìn àti ìmọ̀ ó sàn wá láti àríwá ni hmm. wọ́n lọ ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ àríwá hmm. wọ́n lọ ọ̀dọ̀ àwọn àfa ilẹ̀ àríwá èyí tó ju wọn rí náà wọ́n sọ àwọn ẹlòmíín bú wọn àwọn ẹlòmíín tí wọ́n mọ́lé tó fi jẹ́ pé Waziri Junaid nílẹ̀ Sokoto ló sọ pé ìpèpè káàfà yìí ń pè ìpèpè òtítọ́ ni o tá a bá nígbà títí ẹ̀ jẹ́ ká fi sílẹ̀ má dì lọ́wọ́ ló fi jẹ́ pé àwọn pẹ̀lẹ́ nìyẹn wọ́n jẹ́ ọ̀rẹ́ gan so gbogbo ilẹ̀ haúsá sokoto kánò bọ́ọ̀sì zaria títí lọ́ọ̀bì dúkù ni bàbá kiri ẹ̀ náà fi ṣe àdínù nàṣíhà tó jẹ́ sára àkọ́kọ́ tó jẹ́ sára tó ọkọ̀ wọ́n dẹ̀ sọ ìtàn yẹn sínú àwọn ìwé wọn náà bá ṣe rìn àti tójú wọn rí bẹ́ẹ̀ tí wọ́n nígbà táwọn wá lọ bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àtàwọn ọba wọ́n ti báyé lọ hmm. so wọ́n gbọ́ wọn yé àwọn èèyàn díẹ̀ inú àwọn tó gbọ́ wọn yé tán lè ṣe tiwọn olùwàsílù tún lè Sókótó yìí hmm. àǹfààní bí àwọn bàbá ṣe jẹ́ èèkàn nílẹ̀ Yorùbá làwọn jẹ́ èèkàn ní Sókótó bẹ́ẹ̀ hmm. so bẹ́ẹ̀ náà ni Mọ̀lánà Sheikh Muhammad Nasir Kabara yẹn kánú. Mm ìgbà tí wọ́n bá ẹ̀sà àwọn náà ó gbọ́ ó gbọ́ wọn yé ó sì nífẹ̀ẹ́ wọn hmm. so sára tó ń gbọ́ àwọn ó yé Sheikh Nasiru Kabara ó fẹ́ràn wọn wọ́n á jẹ́ ọ̀rẹ́ hmm. nínú àwọn èèyàn pàtàkì tọ́jú ọ̀rẹ́ nìyẹn tó já sí pé láti pé ah, ó yẹ káwọn àfọ òṣèpọ̀ ìyá ló fi kọ́tà Christ in Islam fi Nàìjíríà hmm. so bẹ́ẹ̀ náà ni nílẹ̀ Maiduguri wọ́n ní àwọn èèyàn tó jẹ́ alájọṣe tí wọ́n gbọ́ wọn yé so gẹ́gẹ́ bí Abubakar Miskin I'm 30 so ẹ eh, mi ò mọ ní Katsina ó dàbẹ pé Sheikh Abubakar Atiq hmm. so kìjikìji ìbálò wọn àfi bẹ́ẹ̀ gbọ́ bó ṣe alákọ̀ọ́sẹ̀ wà láàrin àwọn pẹ̀lú Sheikh Nasiru Kabara bẹ̀tẹ̀ àwọn àti Sheikh Toher Bauchi hmm. nínú àwọn àgbà fa àtàṣì wà lẹ́yìn sí tọ́lọ́ ní kẹ́mi ogun ẹ kókó kan nìyẹn nínú wọn náà àwọn tó yẹ sí pé ìpèpè yẹn ó fẹ́ yé wọn díẹ̀ bẹ́ẹ̀ tí ìlànà wọn yàtọ̀ òun náà Bakar Gumi hmm. bẹ́ẹ̀ bàbá Abacha dáwọn náà ṣe gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ ká dá ògbó Islam padà ẹ hmm. jẹ́ ká gún dáwà yìí lọ́wọ́ pẹ̀lú ìṣọ̀kan Sàdáwò náà sì fẹ́ràn wọn pé ìgbà tí wọ́n dá Markaz sílẹ̀ Sàdáwò náà náà wà ní ẹ̀ tí ó wá sí Markaz hmm. láti wá wo iṣẹ́ Ọlọ́run tí bàbá ṣe so Islam fi Nàìjíríà tí wàá wá dẹ̀ ṣe ìrìn yẹn náà ni wọ́n fi gba ọ̀pọ̀lọpọ̀ wàtáìkì Hmm. àwọn dọ́kúmẹ̀ntì tó já sí pé yóò máa la àwọn èèyàn lójú lórí ògo nàìjíríà hmm. àti ògo danfodio láfikún alislam ti nàìjíríà wa Usman bonfodio hmm. eléyìí ó gbé bàbá sókè gan láàrin àwọn haúsá ó dẹ̀ jẹ́ kí wọ́n mọ iye wọn tí a bá rí ẹ̀ka náà yóò rí pé áhàn agbára nínú òye nínú ọgbọ́n nínú èdè lárúbáwá wọ́n ti kọ́kọ́ tẹ̀ kan pẹ́ẹ́lẹ́ báyìí Ah, ẹ rí ìdí tá a ṣe pé ètò yìí ní àkànṣe ni wípé lógo rọ́ọ̀bì tọ́tùlà álámì lè ìsìlámì òun là ń wò yìí rọ́ọ̀bì tọ́tùlà álámì àlè ìsìlámì òun yìí ẹ ah, this is non-governmental organization èyí tí wọ́n dá kalẹ̀ ní 1962 ìjọba Saudi ló dá NGO yìí sílẹ̀ nígbà tí wọ́n dá sílẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí pọ́ǹpù owó síbẹ̀ wọ́n ń gba owó yẹn káàkiri káàkiri débi pé nígbà tó di nǹkan bíi 1980 wọ́n ti kó nǹkan bíi about thirteen million dollars wọ́n ti kó jọ láti fi uh, máa gbé agenda ètò ẹgbẹ́ yìí kí ni aim and, um, and objective lórí uh, NGO yìí òun ni báwo ni wọ́n ṣe fẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá jọ tí wọ́n wà káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń ṣiṣẹ́ lórí iṣẹ́ Islam àtàwọn tó ń kọ nǹkan nípa Islam àtàwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní um, eh, ẹ̀mí láti ṣe dáwà ní ti tòdodo tí kì í ṣe nítorí owó àtàwọn tí wọ́n rí i pé wọ́n ní ẹ̀bùn lóríṣiríṣi tí wọ́n dẹ̀ ní agbára tí wọ́n dẹ̀ kì í bẹ̀rù tí wọ́n dẹ̀ fira wọn sábẹ́ ìjọba kan ẹ rí i pé Markaz Sheikh Adam ò fi Markaz sábẹ́ Nigerian government so Baba dá dúró ni independent ni uh, ni ni bàbá fi mọ́ríkàsì ṣe pé tọlọ́hun lélẹ́yìí a ní nǹkan mi ta fẹ́ ṣe ní mọ́ríkàsì ju pé a fẹ́ rán ọ̀rọ̀ Islam àtàwọn mùsùlùmí àti báwo la ṣe fẹ́ là wọ́n lójú báwo la ṣe fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ ìmọ̀ ìdí nìyí tí wọ́n ṣe gbé ètò this uh, Muslim World League wọ́n gbé kalẹ̀ now ìgbà tí wọ́n fẹ́ dá sílẹ̀ wọ́n wò pé àwọn àfáà wo ló wà nílẹ̀ Haúsá àwọn wo ni àwọn èèyàn pàtàkì tí àwọn lè pè láti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá so nílẹ̀ Yorùbá Sheikh Adam Abdullahi lórí ni wọ́n ránṣẹ́ sí. then wọ́n ránṣẹ́ sí Sardauna Sir Ahmadu Bello wọ́n ránṣẹ́ sí i nítorí pé wọ́n rí i pé nínú àwọn influential persons ni ni bàbá yìí wọ́n ránṣẹ́ sí i bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí Sheikh Ibrahim Ibrahim Niyas wọ́n ránṣẹ́ sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó jẹ́ àwọn àfáà ńláńlá ni wọ́n ránṣẹ́ sí wọ́n ránṣẹ́ sí Sheikh Abubakar Gumi wọ́n ránṣẹ́ sí wọ́n pín ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n wà nílẹ̀ haúsá Sheikh Tahiru Bauchi wọ́n ránṣẹ́ sí Sheikh Abubakar Al-Miskin mo mọ bàbá yìí dáadáa kódà mo visit ẹ̀ tí iṣẹ́ mẹ́ta tí iṣẹ́ mẹ́rin ní Maiduguri torí pé mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọmọ. Maiduguri kí a fi mọ iṣẹ́ bàǹtàbanta tí Sheikh Adam tí bàbá ṣe nígbà tí bàbá rí gbogbo ètò táwọn lárúbáwá gbé kalẹ̀ fún rábítà yìí èrò yẹn ló fi wá sí orí bàbá yìí pé ó yẹ kílẹ̀ Yorùbá ó ní ẹgbẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn àfáà tó wà nílẹ̀ yorùbá kíṣẹ́ adam tó dá Markaz sílẹ̀ kálukú ṣe tẹ́tẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni bàbá wa wò pé ok àwọn àfáà ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n ń bẹ lábẹ́òkúta wọ́n ń bẹ lẹ́kìtì wọ́n ń bẹ ní ìwó wọ́n ń bẹ lẹ́dẹ wọ́n ń bẹ lógbómọ̀ṣọ́ wọ́n ń bẹ ní èkó wọ́n ń bẹ ní Ògùn state wọ́n ń bẹ lọ́ṣun wọ́n ń bẹ nílọrin báwo la ṣe fẹ́ ṣe tá a fi kó gbogbo àwọn àáfàá yìí jọ sí ojú kan tẹnu wọn ṣọ̀kan tí wọ́n fi mọ̀ pé al-ittihadu quwwa ìdí nìyí tí bàbá ṣe ronú ọ̀rọ̀ rábítọ̀ tí wọ́n ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀ ọlọ́dẹ ní kí Sheikh Adam ṣe àṣeyege ìdí nìyí tó já sí pé nígbà tí wọ́n dẹ́gbẹ́ ẹ̀ sílẹ̀ Sheikh Adam ni wọ́n fi ṣe sẹ́kẹ́tìrì ẹgbẹ́ náà. àkọ́kọ́ ẹ̀ so wọ́n dẹ̀ sọ kí ló fà káwọn fi ṣe Islam fi Nàìjíríà yẹn wọ́n dẹ̀ tún ṣe mojus tariq Nàìjíríà so ìdẹ̀ ìgbà tí wọ́n tún tẹ̀ ní nineteen seventy bẹ́ẹ̀ sẹ́ early seventy ó wà á tóbi bí irú mọ́jábù yìí so lè yọ̀ rí pé ah! ọlọ́run ṣe àánú Sheikh Adam pẹ̀lú mímọ́. Hmm. àti ọgbọ́n àti òye so iyì tíra yẹn kò lè tán láéláé hmm. Al-Islam fi Nàìjíríà Usman Muf'odo ṣùgbọ́n ó ní ìdí kídìmá náà hmm. torí nǹkan tá a kọ́ lórí adé tó yẹ pé àwọn ìgbìyànjú àwọn èèyàn so àwọn èèyàn tó padà tó ń ṣèwádìí jìnnà táwọn pé à eléyìí ó yẹ ká fi nǹkan báyìí kún àbótún ṣe báyìí àwọn iṣẹ́ táwọn ń ṣe nìyẹn pé kọ́nà kò jẹ́ ká láṣeyọrí lórí ẹ̀ lára àwọn iṣẹ́ bàǹtàbàǹtà tí Sheikh Adam tí wọ́n ti ṣe ẹ lè mọ Sheikh Adam àyàfi kẹ́ lọ́ọ́ ka àwọn tíra àwọn sẹ́ẹ̀ gbogbo àfáà tó pe rẹ̀ ní àfáà nílẹ̀ Yorùbá lónìí yìí o lónìí tá a wà yìí kò tí ì sí irú Sheikh Adam Abdullahi Al-Ilory kò sí nígbà tó wà láyé kò sí irú ẹ̀ lẹ́yìn ìgbà tó tún kú tán kò tí ì sí àáfàá kan kò tí ì sí àáfàá kan tó ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam tó Sheikh Adam Abdullahi Al-Ilory tẹ́ bá lọ ka tírà Nasimu Sabayi fi akhbari l-Islami ẹ lọ kà á ẹ mọ̀ pé Sheikh Adam ojú ojú tẹ̀yìn fi ń wò ó lọ Sheikh Adam ah wàláì tàlá ìmọ̀ ni Sheikh Adam kódà àwọn àfáà ilẹ̀ lárúbá mọ̀ pé ọmọ kan wà tí wọ́n ń pè ní Sheikh Adam ẹ̀rí Sheikh Adam Abdullahi Al-Ilory wọ́n wọ́n ṣe wàhálà púpọ̀ wọ́n dẹ̀ ṣe kídímà fún ilẹ̀ Yorùbá wọ́n ṣe wàhálà púpọ̀ fúnlẹ̀ Yorùbá wọ́n sì àwọn nǹkan tó lọ́jú àti tó díjú nípa ìtàn ilẹ̀ Yorùbá bàbá ló kọ́kọ́ san gbèsè tí gbogbo àwọn àáfàá míì jẹ látara wípé gbogbo àwọn àáfàá tó ti wà tí wọ́n ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n ẹnìkẹ́kọ̀ọ́ mọ̀ wọ́n ṣéka Ádámù dẹ̀ rí orí pa wọn ṣéka Ádámù ló kó gbogbo wọn síta. Si Sheikh Adam ló ṣe wàhálà ló jẹ́ ká mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ni ilé àwọn ilé tó jẹ́ pé àwọn àáfàá ńláńlá jáde ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé yẹn ni la àwọn èèyàn ti fẹ́ máa gbàgbé àwọn bàbá wọn Sheikh Adam ló fi ìmọ̀ gbé gbogbo wọn síta. Si Sheikh Adam ló jẹ́ kí ayé mọ̀ yìí pé ilé báyìí ilé báyìí àwọn àfáà ńláńlá tó ti jáde ń bẹ̀rẹ̀ báwo ni Islam ṣe wọlé Yorùbá láti fourteen fifty Sheikh Adam nìkan kò sẹ́nìkan tó ṣiṣẹ́ síwájú ẹ̀ lórí báwo ni Islam ṣe wọ Nàìjíríà kò sì sẹ́nìkankan tó ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí wọn ò sí láyé mọ́ tíra tẹ́ ń wò yìí tíra tẹ́ ń wò yìí ẹni tó bá kà tó bá kà láti bẹ̀rẹ̀ dé parí kò sí ní tó tó pe Sheikh Adam ju ipe Sheikh Adam anahu salafiyun torí pé gbogbo ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ nísìnyí lórí social media nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà wọ́n ń bọ Ọ̀ṣun wọ́n ń bọ Ṣàngó wọ́n ń bọ Ọya wọ́n ń bọ Ẹ̀lúkú gbogbo ẹni bàbá yanjú sínú tírà yìí gbogbo àwọn àfáà tí wọn ò dó ti Ọlọ́run tí wọ́n ń ṣawo àwọn àfáà tí wọn tí wọn ò ní istikọ́mà àwọn àfáà tí wọn ò láyọ̀ ọkàn àwọn àfáà tó ṣe pé àwọn èèyàn ń mọ̀ wọ́n ní mùsùlùmí lọ́sàn-án ṣùgbọ́n lóru wọ́n ń bẹ pẹ̀lú àwọn aláwo gbogbo ẹni bàbá yanjú sínú tírà yìí bàbá ṣàlàyé nípa ọ̀rọ̀ àwọn eléégún àwọn ọlọ́ya àwọn ọlọ́ṣun báwo ni mùsùlùmí ó ṣe máa jan ẹgbẹ́ awo papọ̀ wọ́n tọ́ bá pọ̀ fẹ́ ṣe mùsùlùmí ṣe mùsùlùmí wọ́n tọ́ pọ̀ fẹ́ ṣe islam ṣe islam wọ́n tọ́ pọ̀ bá fẹ́ wà pẹ̀lú àwọn ẹlẹ́sìn christianity ṣe ẹ̀sìn christianity tó bá sì mọ̀ pé oníṣẹ̀ṣe lọ fẹ́ ṣe wà ń bẹ̀ káwọn èèyàn dá ọmọ. tó bàbá ṣàlàyé nípa ká má máa lo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ. E gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àwọn ẹlẹ́bọ ń ṣe pé kí àáfàá kó jìnnà sí gbogbo àwọn kinní yìí ṣé dáadáa mú yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yìí nínú alislam wọ́tàkọ̀lẹ́ẹ̀dọ̀ lè jà ìléyà bẹ́ẹ̀ náà ni bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó díjú tó já sí pé ó yẹ kí mùsùlùmí ó mọ̀ nípa Islam kò sẹ́nì kankan tó ṣiṣẹ́ lórí ohun tá à ń sọ yìí síwájú Sheikh Adam kò sì tún sí lẹ́yìn ẹ̀ ìyẹn nìkan kọ́ ó Sheikh Adam ó wá ó travel lọlẹ̀ haúsá nígbà tí wọ́n ń gbìyànjú tó fẹ́ dá rọ́bìtọ̀ kalẹ̀ tilẹ̀ Yorùbá so bàbá ó ó fẹ́ ṣe ìwé kan tẹ́nìkan kan ò ṣe irú ẹ̀ rí nílẹ̀ haúsá tẹ́nìkan kan ò ṣe irú ẹ̀ rí nílẹ̀ yorùbá tẹ́nìkan kan ò ṣe irú ẹ̀ rí nílẹ̀ yíbò nípa pé báwo ni islam ṣe wọ ìlú kọ̀ọ̀kan ní nàìjíríà twenty years ni sheikh adam fi ṣe wàhálà lórí tíra tẹ́ ń wò yìí alislam fi nàìjíríà báwo ni islam ṣe wọ ìlú nàìjíríà sheikh adam òun nìkan ló ṣe wàhálà ó ná owó ọ̀nà ara ó sì ná táìmù láti fi ṣe gbogbo àlàyé tẹ bá ka yìí bí Islam ṣe wọ Maiduguri bó ṣe wọ Kano bó ṣe wọ Zamfara bó ṣe wọ Sokoto gbogbo ẹ̀ ló wà kí ni orípa àti wàhálà tí Usman Danfodio tó ṣe kó tó di pé gbé ìjọba islam kalẹ̀ nílẹ̀ haúsá gbogbo wàhálà tó ṣe ní sheikh adam lọ yanjú sínú tíra tẹ̀ ń wò yìí kò sí ẹnìkankan ìdí tá a fi sọ pé tó bá sheikh adam tó bá rí mú jáde fún mi nílẹ̀ yorùbá o ní nàìjíríà mú jáde mú jáde kọ́ wá kó àwọn tíra tó ń tọ̀hún ṣe ká máa wá yẹ̀ wò finifini. Fini pẹ̀lú iṣẹ́ ńláńlá tí Sheikh Adam Abdullah, Al-Ilory tó ṣe fún Nàìjíríà Nàìjíríà wọ́n mẹ́ni tí ń jẹ́ Sheikh Adam until ìgbà tí bàbá bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn ẹ̀bùn tó ní yìí síta àwọn lárúbáwá wọ́n respect Sheikh Adam Abdullahi Al-Ilory kí ọlọ́run ọba kó bá mi kẹ́ Sheikh Adam. Abdullahi Al-Ilory a ó rí i wípé kì í ṣiṣẹ́ kékeré kò ń ṣiṣẹ́ kékeré kò ń ṣiṣẹ́ kékeré. so èyí táwọn èèyàn kan ń pẹnu bọlẹ̀ tí wọ́n sọ kan tí ò dá nínú ẹ̀ àmọ́ tí wọ́n ṣe pé àná ẹ má ṣe bẹ́ẹ̀ tí a bá rí i pé ó kù díẹ̀ nìkan ẹ fi tó bá kù kù hmm. tí a bá rí pé wọn pàtàkì tó bó ṣe tó èyí tó bá kù tó bá yẹ kẹ́ ẹ pa kù kù so license yẹn na ṣe mọjá sáré kì nàìjíríà so wọn pẹ̀lú kan mọtò nàìjíríà wọn náà ṣàdéhùn pa àwọn òtún ṣe pẹ bí iṣẹ́ ṣe pọ̀ lọ́wọ́ wọn wọn lè ṣe ṣiṣẹ́ tí wọn fi padà hmm. ṣé a bá túlé ó ṣe ṣe kárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ pé irú ẹ̀ wọn ẹnìkan kò lè ní lọ́wọ́ wọn pípín ṣẹ́kì nìkan ló máa ní lọ́wọ́ lórí ìrìn àjò wọn ṣe lọ sí gbogbo ilẹ̀ àríwá yìí hmm. ṣùgbọ́n ní asaf ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà bí ẹnu òṣèkú àti wàhálà tó wà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó lè ráàlì kò sì ráàlì so jásí pé àsára tó ṣẹlẹ̀ lórí àìgbọ́ra ẹni yé yìí nǹkan tó wàá kọ́ mi lómi inú téèyàn máa ń là káyọ̀ máa sunkún sínú ni because wàhálà tí bàbá ṣe ní àwọn àkókò yẹn nígbà tó dúró tí ì là àwọn nǹkan tí wọ́n lè ní lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lè má ní lọ́wọ́ mọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn lè ti sọnù hmm. tó dájú so àwọn ìbẹ̀rẹ̀ òkúta kó sànù wa hmm. so àwọn àrètí wà nílẹ̀ haúsá yẹn jẹ́ ìjẹ́wọ́ tó rìn nílẹ̀ yorùbá náà. àbí ọlá mísà bàbá nílẹ̀ yorùbá ó ní tí a sọ yìí pé àáfàá tó jáde láti sàlẹ̀ tí ọlọ́run á ní kó ṣiṣẹ́ sàlẹ̀ mókè number one bàbá ni so àwọn fáwọn alẹ́ Yorùbá gbogbo àwọn àgbàlagbà tá a máa ń sọ yìí nílọrin ní Ìbàdàn ṣùgbọ́n irú kògẹ́tọ́lọ̀ fi ṣe kàdámọ̀ ṣe láti wá ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlẹ̀ Yorùbá ó lè kọ́ kalẹ̀ kódà wá ìtàn ọ̀pọ̀lọpọ̀ afáàlẹ̀ Haúsá mi ò rò pé ẹnìkan kan ṣáájú ẹ̀ ẹnìkan kò sì tún tí ìgbìyànjú kókó tán bí àwọn ti ṣe yẹn àwọn èèyàn ń gbìyànjú wọn kọ díẹ̀díẹ̀ o hmm. lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sì ń àwọn kan kọ ulama ul imara àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà àwọn akẹ́dẹ́mì kálukú ṣèwádìí wọ́n tún kọ àwọn àfáà hmm. Ìlọrin hmm. so irú eléyìí táwọn àṣe èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Ìjẹ̀bú ó yẹ ká ní nínú àwọn ọmọ ìgbàanà tó ń ṣerú ẹ̀ hmm. ká rí nínú àwọn Èkó wọ́n ṣerú ẹ̀ ká rí nínú àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ṣerú ẹ̀ tó fi já sí pé ìtàn yẹn yóò wá kún yóò wá pé àtúnwá láwọn ẹ̀ tó padà tó kó jọ ní odindi bẹ̀tà bá lórí agbọ́n ni ẹ̀ ṣẹ́kádàmù ló máa wọ́n wájú kò sí bẹ́ẹ̀ nìkan kan ṣe fẹ́ pàtàn ilẹ̀ Yorùbá nísìn tí ò ní ló má ṣe ń ṣẹ́kádàmù yóò lo ìwé wọn gẹ́gẹ́ bí reference gẹ́gẹ́ bí ìpìlẹ̀ so tàbárẹ̀ nìkan tó wà ń bẹnu àtẹ́lù pé kò kún kó mú tiẹ̀ wá so àwọn àlàyé tá a ṣe sínú mọ́ àlàfàtì ni àwọn èèyàn tí a rí pé wọ́n bẹnu àtẹ́lù wọ́n ń ṣe nǹkan so kò sí mualafa ok mualafa tó wà ní ibà ah, yìí. mo rí ah, eh, so mualafa ti ní. dáadáa wọ́n sọ̀rọ̀ sí bàbá wọn ṣe kí ni ó oh, lájú ò kátírà ni kò sẹ́ni tó sọ̀rọ̀ tí èsì ti bàbá sí wọn táfèsì fún hmm. ó jẹ́ sufi ni o ó jẹ́ sàláfì ni o ó jẹ́ akadẹ́mì ni o gbogbo ẹ̀ láfèsì síbì hmm. èyí tó gbóná hmm. èyí tó sì yanjú tẹ́ pé ẹni tó lọ́rọ̀ gan tó bá kárí òní pé à ah, òun kùnà ṣìkàdá máa dúrà lórí ọ̀nà èyí tá a bá dẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó náà àní hmm. ṣàbùsí á sọ pé nǹkan yìí o ní tẹ́ ẹ sọ ó kù díẹ̀ káàtó ẹ yẹ kí gbogbo ó gbìyànjú ká ṣe tó bá kù ká parí ẹ̀ ó má jẹ́ ọ̀nà ọ̀yájú hmm. kó sì má jẹ́ ọ̀nà fẹ́ràn kó sì má hmm. jẹ́ ọ̀nà àkùkù ká ṣe ní báwọn ẹni jọ òun ṣe máa ṣe gbogbo ẹ̀ láti ṣe lálàyé sínú mọ̀láfàtì pé èyí máa ṣe kídímọ̀ iṣẹ́ àwọn èèyàn Hmm. so ìgbà tí wọn ara rò mọ Málíkì ṣe mú àtọ àwọn èèyàn dé lẹ́yìn hmm. Ibn Abdul Barr ó ṣe sáré wẹrẹ al-istidraq hmm. ó ṣe at-tamhid láti fi ṣe gbárùkù wọn àtọ mọmọ ẹni mujalladi kan wà tọ bàtà òun ṣe tẹ bí mujalladi bí mẹ́jọ àbí mẹ́wàá so báwọn ẹni jọ òun ṣe máa ṣe nìyẹn ìtàn bá rí pé à ìkíní ìwé yẹn kan sọ nǹkan báyìí wọn sọ ìwọ lọ sọ sí gẹ́gẹ́ bí àlàyé tí sheik ń sọ tíra tá à ń wò yìí òun ni mu'attah mu'attah tíra tí sheik al-imam malik tó ṣe nílùú madina láti fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ànábì sọ. So, òun lẹni tó kọ́kọ́ gbé tírà jáde tí ó já sí pé ó kó ọ̀rọ̀ ànábì sínú ìpè lẹ́yìn alukurani o tírà wo la tún rí tó pé ó kó àwọn ọ̀rọ̀ ànábì sínú tá à ń pè ní hadith tó tó di pé àwọn ìmáàmù mẹ́fẹ̀ẹ̀fà yẹn dé kó tó di pé alimam al-Bukhari kó tó dé kí Muslim tó dé kí gbogbo wọn tó dé. Imam Malik ló kọ́kọ́ ṣe tírà nípa hadith mú àtọ́ yẹn là ń wò yìí. kún tí wọ́n bá ti sọ yẹn hmm. iṣẹ́ yóò di pípé fún ẹ̀sìn fún hmm. àwùjọ fún ọlọ́run fún hmm. tòlùtọ́ ọlọ́run. nínú tírà Ghayatul Inaya tí sheikh tí wọ́n kọ a rí wípé wọ́n to gbogbo àwọn àwọn ìwé tí bàbá ti kọ wọ́n to gbogbo ẹ̀ papọ̀ wọ́n lìsẹ̀ àrípẹ́ lìsẹ̀ nínú tírà yìí ṣùgbọ́n ṣé ẹnu wọn bá tí bàbá ti kọ lásìkò yẹn ni torí pé nǹkan bí about fifty something ni láàrin tó wà lórí lìsẹ̀ bíi ṣé àwọn yòókù tún wà nínú àwọn tírà míì àwọn líìsì tó rẹ líìsì gbogbo àwọn. ẹ eh, líìsì gbogbo òwe tí bàbá kọ hmm. lẹ́kùnrẹ́rẹ́ hmm. gbogbo òwe wọn tí wọ́n kọ tí wọ́n tẹ̀ hmm. nínú mu aláfàtì láti máa yìí ah, eléyìí tó kéré sí mu aláfàtì torí pé lẹ́yìn eh, eléyìí nísìnyí a ti tẹ̀ síta láti two thousand and fourteen mu aláfàtì two thousand and seventeen so agbẹ́kọ́ ìmọ̀ síbẹ̀ ní arafi gbé dictionary so hmm. arafi sarafi pé. ẹ̀dùn ní alif bá oh, ta sa alif bá ta sa gbogbo àwọn ìwé tí bàbá ṣe jẹ́ pé alif ló bẹ̀rẹ̀ alamsa ló bẹ̀rẹ̀ akọ èyí tí bá bẹ̀rẹ̀ akọ èyí tí tá bẹ̀rẹ̀ èyí bí èyí tí wọ́n níwèé sí akọsíwẹ̀ pé kò síwèé hmm. lórí ẹ̀ so bí a ṣe kọ́ gbogbo ẹ lọ nìyẹn nígbà táwọn tó wá dé ẹ̀yìn pátápátá àwọn ìwé tí bàbá kọ tí wọ́n tẹ̀ tó já sí pé máa tútọ̀ ni wọ́n kọ́ wọ́n ń gbèrò àti tẹ̀ hmm. ṣùgbọ́n wọn láǹfààní àti tẹ̀ pé tọ́lọ̀ bá ní kẹ́mi wọ́n gùn bí ọdún mẹ́wàá mi sí gbogbo àwọn tí ò bá tún jáde kì bá ju tàtẹ̀yìn wá lọ hmm. But èyí tá a ní lọ́wọ́ àti èyí tá a rí gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn aṣọ yẹn sí ìgbẹ̀yìn pé pé àwọn mọ̀tòtò ṣe kí adam àwọn yẹn náà fẹ́ tó bí mẹ́wàá àbí nǹkan ló hmm. já sí pé. gbogbo tíra àwọn lápapọ̀ ń sì wá ń lọ bí. àtàwọn ẹlẹ́tà àwọn tí wọ́n kọ́ tí ó pé àtẹ̀mọ́ àwọn ìta tí ń tẹ̀wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó alimẹ́gza àtàní àṣà ọ̀rọ̀ nípa ẹ̀yẹ ni pé ojú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ́ kejìlá fi maktutat al-allamati al nípa àwọn ìwé tí ṣèkì ṣe tí wọ́n ti tẹ̀sáyé zila ridan wa rahma ọlọ́run bá aṣàlékún ìkẹ́ kó bá aṣàlékún àánú àti ìyọ́nú kó bá ṣe fún un àwọn aṣọ gbogbo àwọn yẹn so nínú àwọn ìwé tí wọ́n kọ tí wọ́n àti tẹ̀ hmm. so tó jẹ́ sí pé ó wọ́n lọ́wọ́ àwọn èèyàn wọ́n kọ ìwé kan number one min ahami mọ̀kùtù kọ́ àti ìtàlẹ́fíyà alẹ́sìn àtàfàlẹ́ nínú àwọn òwe tí wọ́n kọ tí wọ́n ti tẹ̀ sáyé tọ́lọ́run ní kí n kọsẹ̀ bá lọ́dọ̀ ẹnìkan nínú àwọn àfáà wa wọ̀kúntún as'ali khidmati yìí mo sì ń gbìyànjú láti ṣe bọ̀ yìí ìwé náà tahqiqan ká ṣe ní òkodoro wa ta'liqan ibi tó bá yẹ ká tún ṣàlàyé ẹ̀ ká sọ̀rọ̀ wa sarhan wa eh, tahdiman wa tab'an ká wá tẹ̀ wa nashran ká wá fọn àwọn èèyàn kàdáàbí bí ṣe wá sí iṣẹ́ bàbá wa ṣẹ́kàdà kìtàbùhù ìwé rẹ̀ tó ń pè ní màálí mùsílà àwọn ojú ọ̀nà ìsopọ̀ àti àjọṣe wal qaraba àti ìbátan bayna Sheikh Uthman Fodio wal Alim Salih ibn Janta àti bàbá wa Sheikh Ali ti ìlú Ìlọrin tó ń bọ̀ ni wọ́n ti pàdé tí ló so wá pọ̀ kí là fi jọ láàrin ara wọn ṣé madam ṣe ìwé lórí ẹ̀ wọn rẹ̀ tí tẹ̀ hmm. bẹ́ẹ̀ ó wà lọ́wọ́ wa agbẹ̀yànjú àti tẹ̀ ìgbà kan àwọn múra àti tẹ̀ àwọn èèyàn ní ká ṣe sùúrù hmm. torí àwọn aláṣìgbọ́ hmm. bákan náà ìwé kan tó wà tí bàbá pè ní tààwọn nàìjíríàn dọ̀rúra tún tààwọn nàìjíríàn àrà kọ́tí pọ́sẹ̀ ìfọ̀sà ìpọn dandan kí àwọn ẹlẹ́sìn àti mùsùlùmí àti kiriyó àti jù ká láti bá ìbàjẹ́ jà láàrin àwùjọ àtàìṣetọ́ ọlọ́run ọba ara ìwà balẹ̀nì ẹlẹ́kẹ̀ẹ́ta alùkútọ́bù nìyẹn bàríyà àwọn kútùbà tí yẹ pé bàbá ṣe tán fọwọ́ ara wọn kọ ńgbà tí wọ́n máa kọ kútùbà kan tó máa tún ká lórí ọlọ́ni ní àǹfààní àti ní kọ́pì lọ́wọ́ ó yàtọ̀ sí táwọn ọmọ kéwú tí wọ́n kó jọ gẹ́gẹ́ bí àfa àwọn Mubarak ìlú kan náà ṣe kó hútùbà àwọn jọ Sheikh Sidi wọn kó hútùbà àwọn jọ àfa Nurudeen Mashood ó kó hútùbà àwọn jọ wọn tẹ pẹ̀tẹ́ eléyìí bàbá gangan fúnra rẹ̀ ló kọ́ so afẹ́ṣe fídímà yẹn náà káàtẹ́ ara àwọn orí ẹni so eh, ara ẹ̀ náà ni tòjú masir dawati islamiyya ala dọ́ i asalib islam wal adiyani samawiyya ara ìwé wọn tó kọ nìyẹn so gbogbo yẹn afún lóde ní tọ́pìkì nínú ìwé tàpé ní mu'allafat Sheikh Al-Allamati Al-Ilori. So our to see that the dictionary or uh, gbogbo àwọn ìwé tí Sheikh Adam tí wọ́n ti kọ tí wọ́n ti kọ. ẹjọ́ lára àwọn ìwé wọn kan tó wà tá a bá pàdé kí ni uh, ó motivate bàbá tí wọ́n fi kọ ilé uh, Al-Islam wọ́tàkọ́lé tó lè jà ilé ìyá yìí nítorí pé a kà á rí i pé bàbá ń sọ̀rọ̀ nípa àwọn àṣà ilẹ̀ <laughs> yorùbá. bí bàbá ṣe ṣe islam fi nàìjíríà hmm. bẹ́ẹ̀ ni wọ́n ṣe alislam pàtàkì lẹ́nu jahiliya nínú àwọn òwe jọ̀ǹjọ̀ǹ tí bàbá ṣe tán jẹ́ sálà wọn hmm. fún àtúnṣe ilẹ̀ yorùbá tán fi jẹ́ pé wọ́n gba oyè mutantit hmm. àwọn èèyàn àsìkò kan àtàwọn èèyàn ti ń ṣẹ̀sìn tó yẹ pé àádáa yàtọ̀ sí àlùfáà ó dàrú mọ́ra wọn àlùfáà o ó fẹ́ jọra wọn fẹ́ dàrú torí pé ìṣẹ̀lẹ̀ táwọn èèyàn ṣe ó ti wọnú ara wọn wọn àka àṣà kẹfìrí kún kankan wọn ṣe tahawun tahawun pé ìfọwọ́ ìyàbọ́kẹ́ ọwọ́ gẹrẹwu kẹ́ni yóò ṣe kankan yóò bá ti gbọ́ ọlọ́pàá ti ń kírun yóò ṣe so tẹ́lẹ̀ mi ò máa wá wọlú odò kẹfìrí lọ tó odò kẹfìrí ó máa gbé lọ tí ò ní máa gbóhùn sí jáde kúrò ní Islam. Hmm so islam dẹ̀ lẹ́sìn ó dẹ̀ ládà àládà torí pé làkún dín nìkún wàlíyẹ dín bẹ́ẹ̀ náà ni làkún àádàtù kún wàlánà wàlíyà àádàtì islam ní àládà títí ẹ̀ bàbá sẹ́kàndà bọ́ àṣẹ àlàyé ìwé níjọ́ tí wọ́n kọ́kọ́ tẹ̀ náà kọ́kọ́ tẹ̀ hmm. pẹ́ẹ́lí báyìí ni bí islam fi nàìjíríà ta kọ́kọ́ bẹ̀tí nígbà tọ́lọ́ ní kí wọ́n sì máa ṣiṣẹ́ dáwà yìí lọ kó gbódẹ̀ máa pọ̀ sí wọ́n wá tẹ̀ dáadáa báyìí hmm. ìgbà tí wọ́n kọ́kọ́ tẹ̀ kàmá dín sàá àti ológbó kan ni lápẹ́ hmm. Kamal Buhari hmm. ni wọ́n fi tẹ̀ wọ́n dẹ̀ há fáwọn èèyàn wọ́n ta so ìwé yìí làwọn èèyàn fi rí pé a bàbá Sheikh Adam kò gbàgbàkúgbà o kò hmm. sì gba ìbàjẹ́ láàyè lọ́dún pé wọ́n fẹ́ sọ pé Salafi ni Sheikh Adam ìwé yìí làwọn èèyàn máa tì mú gan yìí pé Sheikh Adam àkíyèdà Salafiya òun ni wọ́n ń lò so wọ́n kọ síbẹ̀ àdọ́balẹ̀ kíyàn à ń wọlé kíyàn fi ìdíralẹ̀ fi hàn gbogbo ẹ̀ wọ́n kọ síbẹ̀ wọ́n dẹ̀ kọ́ sínú dínà sí hà èyí tí wọ́n sọ wọ́n dẹ̀ sọ pé àwọn tí sọ̀rọ̀ yìí náà ṣáájú rìsáàlì ilé pẹ̀lú rìsáàlì dínà sí hà bíi ìkíní kejì kẹta ni so àwọn sọ wọ́n ṣe rìsáàlì kékeré kan náà rìsáàlì ti tání àmì ọ̀rọ̀ sọ ìlú markaz àtàwádùn fi islam ìtẹríba nínú ẹ̀sìn islam so àwọn aládàá wà nílẹ̀ Yorùbá tó já sí pé kò bá ìlànà islam lọ ṣíkànnà má ṣe àlàyé rẹ̀ sínú ìwé yìí so ẹni tó bá kàwé yìí yóò ní samsam ṣíkànnà sálàfí mahadum hmm. torí ìgbógun ti àwọn aládàkèfèrí tí bàbá ṣe sínú ìwé yìí bẹ́ẹ̀ nǹkan tí bàbá wọn ṣe ni pé tá a bá ń sunkún a máa rí rẹ̀ ìjọba jòótọ́ lọ́dọ̀ àwọn tó ń bá jẹ́ ní òótọ́ àwọn sàràfíà tí ń wọ́n check ọlọ́run tó yẹ pé tá a bá mú ìgbésí ayé wọn àríkà ìgbésí ayé tá a máa bá lọ́dọ̀ àwọn sufi ni hmm. àtàwọn sufi àti ẹ̀pẹ́ tá a bá mú ìgbésí ayé wọn àrí pé ìgbésí ayé tá a máa bá lọ́dọ̀ àwọn sánáfì nìyí hmm. so ló jẹ́ kí bàbá wà ní àárín ìwọ̀ntúnwọ̀nsì hmm. ẹni irú orin tí wọ́n kọ́ yẹn bàbá sọ pé wà ó màá mú wá níbí máa nasabahu alhafi adimuyati. Hmm. So nǹkan tí ọ̀kan nínú àwọn àgbáfà tápè ní jìnnìyàsí tó mú wá lè Àlí radiyallahu anhu tó yẹ pé ìwọ́n máa al bi annaha la tasih wọ́n ní àwọn wàá sọ pé nǹkan ni ya sọ̀rọ̀ kò kì í ṣe pé lóòótọ́ ló wà látọ̀dọ̀ so ìyẹn tá a fi sọ̀rọ̀ àwọn ọjọ́ bó ṣe wà lọ́dọ̀ àwọn afáàlẹ́ yorùbá báyìí ìyọ́ àṣìbì ẹ̀gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ẹ̀gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ní àwọn ọjọ́ mm. méjèèjì wọ́n ṣe so lànà ìmọ̀lẹ̀ yóò mi yóò mọ sọ́ọ̀tì hakan mìsọ́ìdín il arẹ́tà bílà mìíràn bílà tìrọ̀ wọ́n sọ̀rọ̀ sínú so bí wọ́n ṣe gbé àwọn kan ní ṣe gbé wá lórí ọ̀rọ̀ ọmọkù láti hmm. àṣẹ wọ́n sọ síbẹ̀ ọ̀rọ̀ tàwádù wọ́n sọ síbẹ̀ ọ̀dẹ̀ bó ni tiwọn náà wá síbẹ̀ ọ̀rọ̀ àwọn yẹn tó fẹ́ nímọ̀ pa bó o ní ojútùú bàbá fi wo aládà àti àwọn àkídà lẹ́yìn ìbá tó bá ti wá àlìsílá pàtàkì hmm. ní sàríyà ẹ̀yin tẹ́ ní gbìyànjú wà ìtajà gbélé méjì ó yẹ kẹ́ tú àwọn ìwé sí hmm. sí èdè gẹ̀ẹ́sì ọ̀rẹ́ fúnra ṣe ibi tó ti jáde ara hmm. àwọn nǹkan tó yẹ ká ṣe yẹn hmm. àtàjọ ọmọ mọ́tẹ́ǹsì hmm. àtàjọ ọmọ bàbá tàbá nígbèdè ìwọ̀nba táwọn lè ṣe pé ibi pẹlẹbẹ láti mọ̀lẹ̀ àwọn iṣẹ́ kéékèèké àkọ́kọ́ ń ṣe náà àwọn ti bẹ wọnú àwọn iṣẹ́ lára káàlì wọn fẹ́ ṣe khidma Islam fi Nàìjíríà yóò tó Islam fi Nàìjíríà yẹn bí mẹ́ta àbí wọn fẹ́ ṣe khidma eléyìí nísìnyí yóò tó eléyìí bí méjì. Hmm. torí gbogbo tí bàbá ṣe lọ mú ọ̀rọ̀ ẹ̀ wá pé pé báyìí ṣe gbà wọn ń dọ̀ ní wọ́n ṣe ṣe ìnáwó tó rọ lórí ẹ̀ so wàá bá mi wá so now. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe ipe Sheikh Adam Abdullahi Al-Ilory a ó rí i pé àkàndá èèyàn ni bàbá kò sí irú Sheikh Adam wàláì bìláì nílẹ̀ Yorùbá nígbà tí wọ́n wà àwọn iṣẹ́ tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọn ò sí mọ́ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe kalẹ̀ a ó rí i pé kì í ṣe iṣẹ́ kékeré kì í ṣe iṣẹ́ kékeré o ìwọ tó bá ní à ń sọ àsọdùn àbí à ń yin Sheikh Adam. Yeah. à ń yìn wọ́n à ń pọ́n wọn lé yẹn pé à ń pọ́n wọn ìpọ́n èèyàn kọ́ máa lé náà ń pè ní àpọ́nlé tí wọ́n bá lérò pé tá à ń sọ nìyẹn lọ́ọ́ wá gbogbo àwọn tíra yìí kọ́ kà ọ mọ̀ pé kì í ṣe ọ mọ̀ pé ẹran ọ yàtọ̀ sí pọ̀nmọ́ ọ yàtọ̀ alislam fi nàìjíríà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ sheikh adam twenty years ni baba fi ṣe wàhálà lórí tírà yìí twenty years gbogbo àwọn àfàlẹ́ haúsá tí wọ́n bá fẹ́ wá ìtàn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfà wọn tí wọn ò tiẹ̀ mọ bó ṣe jẹ́ inú tírà yìí ló ní nàìjíríà waec wọ́n ti fi tírà yìí sínú syllabus gbogbo ẹni tó bá fẹ́ ṣe arabic tírà yìí wà nù nínú àwọn ìwé tó gbọ́dọ̀ lọ wá. Eh, tẹ́ bá lọ University of Ìlọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí wọ́n ń lò tí wọ́n fi ń kó àwọn ọmọ fẹ́ni tó fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ìtàn Islam tíra yìí ó wà ńbẹ̀. Ah, Al-Islam wa taqalidul jahiliyyah òun nìyí òun nìyí lára tíra tí bàbá ṣe tí bàbá fi gbógun ti àwọn ẹlẹ́bọ àtàwọn àfáà tí wọn ò dúró lójú kan tó ṣe pé àdá wọn mọ̀ bóyá àfà ni wọ́n ó àbáláwo tíra yìí ni bàbá fi ni bàbá fi bá wọn wí tíra yìí ni bàbá fi ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nǹkan ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kankan tó ń lọ́wọ́lọ́wọ́ bàbá ti sọ tipẹ́ bàbá ti sọ tipẹ́ pé ẹ̀yin àfà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dúró tọ́ Ọlọ́run àwọn oníṣẹ̀ṣe fẹ́ gba ẹ̀sìn mọ́ yín lọ́wọ́ bàbá ti sọ tipẹ́ bàbá ti sọ bàbá ti ṣàlàyé ọ̀rọ̀ àwọn eléégún àwọn ọlọ́ṣun àwọn ọlọ́ya àwọn ọlọ́bàtálá gbogbo ẹ̀ ni bàbá ti sọ bàbá ti sọ ṣùgbọ́n mélòó nu yín ló ń ka tírà bàbá mélòó nu yín ló ń ka tírà bàbá òun ló jẹ́ ká gbé ètò àkànṣe yìí kalẹ̀ lénìí kẹ́ lè mọ bí Sheikh Adam bó ṣe tó àti wàhálà tó ṣe fún Islam kó tó fayé lẹ̀ Sheikh Adam gbìyànjú púpọ̀ ó gbìyànjú lára àwọn tí bàbá kọ ní tírà òun ni eléyìí náà tẹ́ bá lọ wo tírà yìí ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn nǹkan tó tọ́nà ẹ jíì àti gbogbo àwọn oríṣiríṣi àwọn ayẹyẹ tó ṣe pàtàkì tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ Islam tí bàbá ṣàlàyé sínú tírà yìí lára àwọn tírà Sheikh Adam tí bàbá kọ tí èsì àwọn tírà yẹ̀tùyẹ̀tù òun léyìí sheikh adam lọkọ tíra yìí náà atharul ilmi wal falsafa wa tasawwufi gbogbo ẹ̀yin oní sufi àwọn oní sufi tí wọ́n ti di sufi sufi lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n pera wọn sufi báwọn fa àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run tí wọ́n tún mutí tí wọ́n ń ṣe zìnà tí wọ́n ń gbẹ̀yàwó àwọn mùrídìí àwọn mòrídàtú wọn tí wọ́n ń bá wọn sùn tí wọn ò ṣe tàsọ́wúfù ní ojú ọ̀nà tí àwọn tí wọ́n gbé tàsọ́wúfù kalẹ̀ wọ́n ti kúò ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúò ní ojú ọ̀nà tí wọ́n fi gbé tàsọ́wúfù kalẹ̀ lọ́wọ́ fi di pé ó wá ti di pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti di súfisùfi omi ọ̀ma sọ kótókótó. Koto, koto àrí kan tó ní ọwọ́ òun ni gbogbo ọ̀rọ̀ ilé ayé àti sánmà tọ̀run ọwọ́ òun lọ́wà tó bá wù òun lè dánù àrí yìí tí ó sọ yìí pé ibi tóun sin lọ́wọ́n bá dé ọlọ́run ò ní béèrè ìrun lọ́wọ́ òun àrí tó sọ pé tóun bá ṣe zìnà ọlọ́run ò ní bí òun àrí tí ò kírun mọ́ àrí tí ò kírun mọ́ ìdí nìyí tó já sí pé ẹ rí wípé àwọn sálàfí wọ́n ń gbógun ti àwọn oní àwọn onítàsọ́wọ́fù torí pé wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kú ní ojú ọ̀nà tí alimam alijunaid tó fi gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ gbogbo ẹni bàbá yanjú sínú tíra yìí ǹjẹ́ wọ́n ka tíra yìí rí ìjọ tí ẹ mọ̀ pé ṣé àdàmú ṣe tíra lórí eléyìí lọ́ọ́ ọmọ pé ṣé àdàmú ah àfáà ni tírà yìí lára àwọn iṣẹ́ tí Sheikh Adam ṣe lélẹ́yìí náà àdínú ànàṣìhà àdínú ànàṣìhà àgbákọ̀rọ̀ ó wà nù tírà yìí tí Sheikh Adam ó la òdodo mọ́lẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa wípé àwọn kan ń bẹ ò tí ó mọ tó bá ti rí ọ tí ó mọ kúnlẹ̀ tí ó mọ dìde tí ó dàbẹ ni pé ó ń tẹríba fún ọ ó sì fẹ́ ṣe jàǹbá fún ọ ni kìí ṣe pé Sheikh Adam sọ pé ká mọ̀ kúnlẹ̀ fàgbàlagbà nínú tíra yìí ìwọ tó bá fẹ́ kà sílàkà ìrẹ kalẹ̀ kó farabalẹ̀ kó lè gbọ́ nǹkan tí Sheikh Adam ń sọ yé nínú tíra yìí torí ara àwọn alùsùnà kan tí wọ́n ní Sheikh Adam ní kí ọmọ kúnlẹ̀ fàgbàlagbà pẹ̀lú tíra yìí ni wọ́n ti sọ lọ́tùkà kò sí làákàyè rẹ̀ kalẹ̀ bàbá ń ṣàlàyé ní pé àwọn kan bẹ tó ṣe pé ó fẹ́ ó fẹ́ ṣe jàǹbá fún ọ ni yóò mọ wá kúnlẹ̀ yóò bọ́ bàtà tó ti fẹ́ kí ọ yóò bọ́ bàtà yóò mọ kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe ìkà ló ṣe fún ọ bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú experience etí wọ́n fèsì ní Agége lára àwọn àáfàá kan tí wọ́n ṣe jàǹbá fún bàbá tí bàbá sì rò pa àáfàá ni wọ́n àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nírú bí mọ́ṣáláṣí atọ́bajẹ yẹn àtàwọn bòmíì náà tí wọ́n pe bàbá kí bàbá wá sọ̀rọ̀ tí wọ́n sì ti bu oògùn kalẹ̀ sí orí chair tí bàbá ó jòkó sí wọ́n sì pera wọn láàfáà tó bá yìí sí rí bàbá ni wọ́n mọ̀ kúnlẹ̀ wọ́n bọ̀ bàtà àwọn àfa wa ló dé yìí o àyẹ̀kẹ́lẹ́ kan bàbá fi ń sọ yìí pé mọ́tò orí pẹ́ nìkan ń kúnlẹ̀ ó ń bọ́ bàtà ó fẹ́ kí ọ pé kó rò pé ìtẹríba ni bàbá ní kò yí àwọn èèyàn mi wọn mọ tí ń jẹ́ ìtẹríba wọn mọ kan tó ń jẹ́ ìṣàpọ́nlé àfa wọn lè rò pé kéèyàn bọ́ bàtà kó kúnlẹ̀ ni wọ́n ń pè ní ìtẹríba etí bàbá ń sọ ń bẹ̀ ni pé kì í ṣe gbogbo ẹni tí ń kúnlẹ̀ tí ń kí ọ ló ní ọkàn tó mọ́ sí ọ ọ̀pọ̀lọpọ̀ wọn àgbákò ni wọ́n fẹ́ ṣe fún ọ kó lè fura ohun tí bàbá ń sọ nìyí nínú tíra yìí lára àwọn tíra bàbá kan tó ń rèé bàbá pe tíra yìí ní hukukul insani the human rights kọ́ ọmọ ẹ̀tọ́ tèmi fún mi kémi náà ọmọ ẹ̀tọ́ tiẹ̀ fún ọ kọ́ ọmọ ẹ̀tọ́ ọkọ fọ́kọ ìwọ ìyàwó ìwọ ìyàwó mọ ẹ̀tọ́ ọkọ kí àwọn aládùúgbò náà ọmọ ẹ̀tọ́ fúnra wọn kíjọba kọ́ ọmọ ẹ̀tọ́ táwọn aráàlú nídìí ká má béèrè ẹ̀tọ́ wa láì ṣe duty àti responsibility tó yẹ káwa náà ṣe fún àwọn aráàlú àbí fúnjọba bàbá ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí eléyìí àti ọ̀nà tí àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi máa ń gbà ja ìjẹ̀bi gbogbo ẹ̀ ni bàbá yanjú sínú tírà yìí Sheikh Adam Abdullahi Al-Ilory. Al bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o kì í ṣe iṣẹ́ kékeré ni Sheikh Ádámù ṣe lára àwọn tíra bàbá kan tí wọ́n tún ṣe òun nìyí Manzuma tẹ bá lọ ka tíra yìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tó jẹ́ àwọn orin ọgbọ́n orin làákàyè orin wáàsí. Si orin ìjìnlẹ̀ àwọn orin tí ó lè túnlé ayé wa ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tí tí ó tí tí tí àwọn orin yìí tí wọ́n kó sínú. lára àwọn tírà bàbá bàbá náà ló ṣe tírà yìí Thaqafatu Da'iyya àdáyà ìwọ tó fẹ́ pera ìwọ tó ń pera rẹ̀ ń dáín òun pèpè sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n ọ̀làjú ọ̀làjú ọ̀mọ tí ń ṣẹlẹ̀ nílùú míì o sì fẹ́ ṣe wá sí o sì fẹ́ ká yí ọ lísìn sí ọ o sì fẹ́ kí fi ọ ṣe ẹ̀yẹ́ pé à kí ni ń dábàá yìí wí so tó bá fẹ́ jẹ́ dáín o gbọ́dọ̀ jẹ́ ẹni tó làjú o gbọ́dọ̀ wà mùsákà kò lajú kó o jẹ́ èèyàn tó mọ ti ń lọ láyé kó o mọ ti ń lọ láti máa lísìn sí ìròyìn kò síjọ́ kan tí Sheikh Adam ò lísìn sí BBC News kan tó kú sódà wọ́n mọ ti ń lọ wọ́n ti mọ̀ pé BBC wọ́n ti ní connection pẹ̀lú gbogbo àgbáyé gbogbo tí bá ń ṣẹlẹ̀ tó jẹ́ ìròyìn pàtàkì ni bàbá máa ń gbọ́ ọ jẹ́ kọ́rọ̀ òye wọn ìdí nìyẹn tó yá sí pé ó rí i pé every Friday nígbà tí bàbá wà láyé tí wọ́n bá dé orí member ní Markaz etí ń bá ń lọ ọ̀díyàtò sáà òun ni bàbá máa fi ṣe wá sí so that bàbá fẹ́ kí àwọn àfọ́ ọ̀làjú kì í ṣe pé ọkàn takú sí àdúgbò rẹ abúlé rẹ kọ́ máa sọ àwọn wáàsí kan tí ò tí ò relevant àbáwọn kútúbà kan tẹ́nìkan ti kọ́ bí ọgbọ̀n ọdún sínú tíra tí ó lè pé ọ̀rọ̀ tí ń sọ kò bá ayé tòní mu òun ni wọ́n fi ń ṣe kútúbà so bàbá fẹ́ kí àwọn èèyàn àfà tẹ́fẹ́ máa ṣe wáàsí tẹ́fẹ́ máa pèpè kẹ́ lajú kọ́ ọmọ kí ní ṣẹlẹ̀ lamẹ́ríkà kí ní ṣẹlẹ̀ ní Britain kí ní ṣẹlẹ̀ ní Saudiya kí ní ṣẹlẹ̀ ní Kuwait kí ní ṣẹlẹ̀ ní Egypt kí ni ṣẹlẹ̀ ní Lebanon kí ni ṣẹlẹ̀ ní Canada kí ni ṣẹlẹ̀ ní Kútọ́nù kí ni ṣẹlẹ̀ ní Mali kí ni ṣẹlẹ̀ ní Malawi kí ni ṣẹlẹ̀ ní Togo kọ́ wá fi jọun tí ń bá ń ṣẹlẹ̀ nílùú rẹ̀ ní orílẹ̀-èdè rẹ̀ Nàìjíríà kọ́ wá fi ṣe wá sí fáwọn èèyàn àwọn èèyàn wa mọ̀ pé àfa yìí ọ̀làjú ọmọ nǹkan tí ń sọ tíra yìí ni bàbá fi kọ́ ilé ẹ̀kọ́ mélòó nínú yín lọ́ka tírà yìí. àlè ìkàdá ọmọ. àṣekù àdàmà bàbá alágége. bàbá alágége. àṣekù àdàmà bàbá lára lára àwọn tírà tí bàbá tún ṣe rèé ẹ̀rí Sheikh Adam ah ọlọ́run bá ń kẹ́ Sheikh Adam ṣe é rí gbogbo tó ṣẹlẹ̀ nílẹ̀ lárúbáwá síwájú kó tó di pé islam dé tí wọ́n ń pè ní asiru jahiliya àwọn lárúbáwá tí wọ́n jẹ́ udabawu àwọn tí wọ́n jẹ́ adib nínú wọn gẹ́gẹ́ bí mahmud akod tá a fi hàn yín tá a ní ṣèkà adamu fẹ́ jọ tó sì padà jọ wọ́n gbogbo àwọn àfáà yẹn ni wọ́n kọ ìtàn báwo ni ilẹ̀ lárúbáwá ṣe rí kí islam tó dé ìgbà tí islam dé báwo ló ṣe rí so bàbá wa wo nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ tiwa náà ní nàìjíríà bàbá wa kọ arabic literature tó ṣe déédéé irú nǹkan bẹ́ẹ̀ tí yóò fi yé wa bàbá ń gbé wa jìnnà ọ̀nà ṣíkà dáàmú jì gidigidigidi ọlọ́run àyàfi ìwọ tó bá ka àwọn ìwé tí bàbá kọ ọ tó bá kà ọ mọ̀ pé ṣíkà Adam rajulun alamiyyun ṣíkà Adam ẹ ṣe àwọn àfáà lókà ò tó rò pé kò má mọ̀ fi ṣíkà Adam wé àfáà kan ládùúgbò àbáfà kan tó já sí pé ojú ọ̀nà kan lòun takú tí ì ti ń sọ̀rọ̀ nípa ojú kan gbogbo nǹkan ni ṣé dáadáa mo kojú bọ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ ní Iran ọmọ tí ń ṣẹlẹ̀ ní Canada ọmọ tí ń ṣẹlẹ̀ ní Britain ọmọ tí ń ṣẹlẹ̀ ní Saudiya ọmọ tí ń ṣẹlẹ̀ ní Kuwait ọmọ tí ń ṣẹlẹ̀ ní Oman àwọn àfáà alùsùnà ọmọ wọn ó sì mọ ọ̀rọ̀ tí wọ́n sọ àti ìròrí wọn àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn mútẹ̀sọ̀ wìfún ọmọ wọn ó sì mọ kí ni wọ́n ń sọ gbogbo àwọn àwọn àfa onífíkìú kí ni wọ́n ń jà sí ibo lẹ́nu wọn kò sí gbogbo ẹ̀ ló yí bàbá àti fíkìú o àti lọ́gàtà àrọ̀bíyà o ẹ rí i pé bàbá gan sanjọ kan pé gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ èdè lárúbáwá yìí ọmọ lárúbáwá yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ẹ rò pé kàn ń sọ̀rọ̀ lásán ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ nìyí lára àwọn tírà tí bàbá tún ṣe rèé wípé ìwọ tó pera rẹ láàfáà oníwàásí ṣé gbogbo ìgbà náà ni wàásí rẹ yóò máa jẹ́ kólekóle kólekóle kóle kọmọ pín iná fún àwọn ènìyàn ìgbà tó bá ti pín iná fún gbogbo àwọn èèyàn tán èèyàn mélòó ló fẹ́ẹ́ dán lóhùn báwo ló ṣe fẹ́ẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà Islam òsínlùbù wo ni, ni àná Muhammad tó lò tó fi rí àwọn èèyàn kó sínú Islam nígbà tó dé Madina uslubu wo ni àwọn Abubakar lò nígbà tánábì kú tán tí Islam ò fi kú nígbà táwọn èèyàn kan láwọn ṣe Islam mọ̀ pé ànábì tó gbé Islam wá ló ti kú yìí sẹ́ǹsì wo wisdom wo làwọn Abubakar lò ni Umaru lò Usman lò àlílò àti gbogbo àwọn sàhábẹ títí tí islam fi ráyè wọlé yorùbá àti gbogbo àgbáyé lónìí lọ́ọ́ wá tírà yìí kọ̀ọ̀ká ọmọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Adam Abdullahi Al-Ilory báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn Jew àwọn Christian tí ń bá ọ gbé nílẹ̀ yorùbá báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú wọn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú wọn nítorí pé nílẹ̀ Yorùbá ẹ̀sìn Christianity àtẹ̀sìn Islam ó ti ròpọ̀ ó ti ròpọ̀ mọ́ra wọn ayé àìmọye mùsùlùmí ní gbé ilé tó ṣe pé Christian lọ́kọ àìmọye ilé tí mùsùlùmí tó kọ́ tí Christian gbé bẹ́ẹ̀ àìmọye ilé tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n kọ́ tó ṣe pé mùsùlùmí ọ̀rẹ́ǹtì ilé ó ń gbé bẹ́ẹ̀ báwo làwọn mùsùlùmí ṣe ń ṣe lóṣogbo tí wọ́n bá àwọn ọlọ́sùn jà àwọn aráàlú ọrin wọ́n ti ń gbé pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe for many years aláwo ń bẹnu wọn babaláwo ń bẹnu wọn nínú àwọn tó ń gbé lọ́rin àwọn àfáà lọ́rin wọ́n mánéjì wọn àwọn oníṣàngó àwọn tó ń bọ odò wọ́n wà ní gbogbo ọ̀nà ṣàó nǹkan kan màlété so báwo làwọn àáfàá yẹn ṣe ń mánéjì gbogbo wọn tí ò fi sí jà gbogbo ẹ̀ ní Sheikh Adam ti yanjú sínú tírà yìí kó tó jáde láyé kọlọmbà ń Adam Abdullahi Al-Ilory tíra yìí lára àwọn tíra bàbá tíra lára àwọn tíra tí bàbá ṣe leléyìí náà tí bàbá fi sọ̀rọ̀ al-Imamu al-Maghili àwọn àlàyé tí bàbá ṣe lórí àwọn tí ń ṣẹlẹ̀ ní West Africa àwọn ìlú míì gbogbo àwọn àfáà ni bàbá sọ̀tàn wọn Tawjihu Dawa òun leléyìí. Eh, ọ̀nà wo ni ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run tírénì wo la lè ṣe fún àti àwọn ẹni tó fẹ́ pèpè àtàwọn tí ń pèpè tírénì tó yẹ kẹ́ ẹ mọ̀ tí àwọn èèyàn ò fi tètè máa dá ọ tó bá sọ̀rọ̀ Islam lọ wá tíra Sheikh adamu yìí lára tíra tí bàbá ṣe lèyí tí wọ́n fi kọ́kọ́ ṣe sọ́márì ìtàn ìlú Nàìjíríà kó tó di pé wọ́n wá ṣe. Se èyí tó tóbi tó ju èyí yìí lọ lára àwọn iṣẹ́ wọn kan tún leléyìí Nasimu Sọ̀bá fi akhbar al-islami wa ulama ibiladi Yorùbá gbogbo àwọn àfàlẹ́ Yorùbá tẹ́nìkan kan mọ̀ wọ́n Sheikh Adam ló gbé wọn síta nínú tírà yìí gbogbo àwọn àfáà ńláńláńlá tí wọ́n ń bẹ nílọrin ní òṣogbo ní ọ̀yọ́ lẹ́kọ̀ọ́ ní ọ̀ṣun ní ògùn gbogbo wọn ni Sheikh Adam ló gbé ọ̀rọ̀ wọn síta kí orúkọ wọn má bàa parẹ́ ẹ pé Sheikh Adam ó ní ẹ̀mí tó dáa púpọ̀ kọ́lọ̀ ń bá ń kẹ́ ṣèkà àádáa. ṣe jẹ́ nìyẹn náà nínú tíra eléyìí ti eh, minhuna eh, nashato yìí hmm. nígbà tí mo kà á ibì kan wà tí bàbá ti ń sọ̀rọ̀ pé ara ni àwọn hmm. wọ́n bàbá bàbá ń hmm. sọ̀rọ̀ nípa bí ara ṣe ni wọ́n àti bọ́n ṣe pàdé àwọn ìnira kan lọ́dọ̀ àwọn mùsùlùmí àtàwọn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí. àwọn challenges eh, ayé wọn kí ni àwọn gẹ́gẹ́ bíi pé ìjọmọ wọn kí àwọn challenges tí ẹ rí pé bàbá face ah. tó tó because wọ́n ṣàlàyé àwọn challenges oh, nínú tíra yìí. gbogbo ẹ̀ náà náà tún sọ sí irú àwọn tíra wọn bí àwọn kèfèrí ṣe gbógun tiwọn àwọn ọmọ fi wọn gbógun tiwọn tí tí àbá gbé nǹkan tuntun wá hmm. ẹni tó fẹ́ àwọn kan ti aládà ti wà lọ́dọ̀ àwọn yẹn tó ti bá sábà tẹ́nìkan bá fẹ́ sọ fún pé nǹkan tẹ̀ yóò dáa yóò gara ara díẹ̀ so ìgbà tí wọ́n gbé ọ̀làjú kí ó wá àwọn tí ò lajú wọn gbógun tì wọ́n kódà àwọn ẹlòmíì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di pé àwọn lọ́ọ̀rẹ́ bàbá jù tó yẹ pé ọ̀tá bàbá ni wọ́n kọ́kọ́ ṣe hmm. tí bàbá wa lẹ̀ fún wọn tí ò bá wọn sọ̀tá pé afẹ́fẹ́ sóríire ni hmm. gbogbo àwọn ọmọ wọn náà ni bàbá wa tọ́ hmm. àtọmọ oníjó àtọmọ onírin àtọmọ olóyìnlù àti ọmọ ní aláwo gbogbo àtọmọ bíríkìlà àtọmọ káfíńtà so inú ẹ̀ náà làwọn tí wọ́n ń tàkù wáyìí tó yẹ kí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ọdẹ tó mọ̀ yọ ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ hmm. so tí yóò sì jẹ́ pé kò sí má ṣe lè mọ̀ yọ ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ so hmm. gbogbo àwọn yẹn ni challenges tó bá wọn so tó wá sí lórí àwọn kèfèrí hmm. àti mọ̀náfìkì tó bá dájú kọ́ ẹ̀ challenges náà ni because irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sáà níbi Muhammad sallallahu alayhi wa sallam hmm. àwọn fámìlì ẹ̀ ọgbógun tí hmm. so àwọn aráàlú ọgbógun tí hmm. wọ́n dẹ̀ máa sọ ẹ má bá sọ̀rọ̀ ẹ má bá ṣe ẹ má mọ́mọ́ lọ sọ́dọ̀ rẹ o gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ṣe fún bàbá so ni bàbá fi kọ irú àwọn onítàn kò pé yá mọ́ yàrá ni wàlá ara wàhálì yujibu wàhálì yujibu so yá hàn kọ́ يراسي كالطير والجنين يا واهب الأمور بالحياة يا قبيب الروح بالمنون يا خليك يا رزق اختارني في العالم àwọn náà wọ pé ọlọ́run ṣàwọn ẹlẹ́ṣà ọlọ́run ọba ọba dẹ́dá o ọba alárìsíkí o ìwọ tó yẹ pé ìwọ náà ló ṣàmì lẹ́sà nínú ayé hmm. lè anáàkúmọ̀ bìdí nìyí pé kí lọ mójútó ẹ̀sìn rẹ hmm. níbẹ̀ nìkan omi mú kiri hmm. láàrin àwọn alátakò tí wọ́n fẹ́ bẹ̀ àwọn tí wọ́n ń jẹ ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn àtàwọn tó ń bẹ ẹ̀sìn jẹ́ táwọn bá àwọn tó ń ṣe àṣùbà àti ààbò àyà tí wọ́n láwọn wá dààmú nígbésí ayé àwọn àwọn dààmú lẹ àná ní mílíọ̀nù sọ́ọ̀bù yìí wọ́n ní àtàpátá dìde làwọn hmm. àtàpátá dìde yẹn pé ká má sọ pé àtàpátá dìde yẹn èèyàn tó ní bíbí tó ní jùmọ̀ ni hmm. bẹ̀tí ọjà sí pé ọmọ ògo ni hmm. sọ ayọ pé àwọn kan kọ́ àwọn kò wá ọjọ́ kan èmi àtàwọn brọ́dà mi ẹ̀ṣẹ̀ bíi ìbájú ìṣàmáì wọ́n sọ ìtàn ìgbésí ayé wọn àti bàbá wọn ṣe tọ́ wọn pẹ̀lú ọwọ́ tó le hmm. so wọ́n wá ní wọ́n lọ kó tíra mi ti jáde wọ́n ní kàkà ọ̀kan kọ ìsọ́ọ̀mì yìí ìsọ́ọ̀mì yìí àwọn atàpátá dìde wọ́n ìrọ́ọ̀mì yìí àti àwọn ìtàlẹ́pẹ́ ní bíbọ́láńlé hmm. Abíọ́lá àti bọ́lá wọn wá ní ìsọ̀rí làwọn àtàpátá dìde làwọn hmm. so pé àwọn ìṣe ìlọ́ọ̀mí ìlọ́ọ̀mí ni pé irú ògo táwọn ẹni táwa bá hmm. ògo yẹn pọ̀ ó tóbi bàbá wọn lògo nítorí pé nínú tàǹtí àbádé lu wa sá táwọn ẹni ta ló tàn mẹ́lẹ̀ Islam ta ló jẹ́ mọ́ àkọ́kọ́ ta ló ṣe máa ṣára sí sí ilẹ̀ wa sá so. Mm bàbá wa ṣẹ́kàdá òun tí ó wà ní ìlú tàbẹ́ wá sá ìlú kékeré ni hmm. ó lè dàbí irú ìlú Ìlọrin hmm. tó yẹ pé ìlú ńlá ni Ìlọrin so ah. bàbá tó wá lọ síbẹ̀ yẹn sàn pé Ìlọrin náà lè ti jẹ́ ìlú kékeré ní kó tó dín lábẹ́ o hmm. bẹ̀rẹ̀ nísìnyí wá sá ti kó òbó sí wa tẹ́lẹ̀ láàrin pé alọ́bẹ̀ ọdún márùn-ún síra wọn ká tó tún padà lọ ìlú tún ti fẹ̀jà bùrátá ó ti gbòòrò gan táwọn gba ìlú táwọn ń dòní so náà ló tún ti dàbá yìí wọ́n ní ìsọmí làwọn àtàbàtà dìde hmm. sọ̀rọ̀ ò pé ìsọmí ni wọ́n lò tọ́ nítorí tá a bá fi ṣe òǹdí wọn ìgò tọ́lọ́hún ṣe fún wọn hmm. àtòǹgò tọ́lọ́hún ṣe fún bàbá wọn hmm. irú kalẹ̀ táwọn ní àti tò ní ìgbésí ayé titi wọn lásìkò titi wọn. Hmm. ǹjẹ́ gbọ́ mi yé nígbèsí ayé wọn àtàsìkò títí wọn hmm. a lè ṣírò ẹ̀ fún bàbá wọn bí a ṣáájú lánàá sí wọn níyàwó púpọ̀ wọn bímọ twenty three gbogbo àwọn ọmọ tí bàbá wọn bí gbogbo nǹkan jù máa ń lọ hmm. àti tó kú àti tó wà ní àlàyé so ká sọ pé màmá tiwa ní ìkí àti tiwa ká ní wọn jẹ̀bi mẹ́ta. Mm ìkí àwọn Sheikh Yakub so bẹ́ẹ̀ Sheikh Yakub nìkan náà la lè rí kà hmm. ṣe wọn pé wọ́n yàtọ̀ sí bàbá ti pé tábà fẹ́ máa kà á bá ti kà á ṣáájú yìí ilẹ̀ ti kún jaburata hmm. ẹlẹ́ẹ̀kejì bàbá wọn wọ́n ṣe ń rìn kiri gbogbo ilẹ̀ yóò bá láti máa ṣe dáwà káàkiri bí àwọn àfáàjọ òun ṣe ṣe àtàwọn ìpínlẹ̀ wa lọ́hùn-ún náà hmm. wọ́n máa forí jágbó láti ìletò kan sí ìletò kan máa ṣe wá sí hmm. máa tamagbébi kan dẹ́ tálóbi ọdún kan ọdún méjì mẹ́ta wá tún kó wá tún tẹ̀síwájú wá hmm. so wọ́n lè kọ sínú ìwé yìí pé bí bàbá wọn ṣe ṣe nìyẹn pé gbogbo ilẹ̀ Yorùbá bàbá wọn mú àwọn káàkiri hmm. so ìgbà táwọn ní wáṣá lọ́hùn bàbá wọn gbọ́ júgù ó gbọ́ dìndín ó gbọ́ bàrùbá so ó máa ti wáṣá yẹn sáré lọ adákan lọ sí júgù wọn níbi ó rò pé ó yẹ kó fẹ́ ju mẹ́rin lànà bó jẹ́ sàká nìyẹn pé máìlì ju kìlómítà lọ hmm. so ké láfojúdá hmm. bàbá máa lọ sí ibi bẹ̀yẹn kó tó débẹ̀ níjọ́ tí ò sí mọ́tò tí ò sí tákà kùkù tó yẹ pé hmm. ẹsẹ̀ làwọn èèyàn máa rìn sọ tá bá rìn tá kan ìgbèríko tá bá dé tá bá dé abúlé tá bá dé wọn á ṣiṣẹ́ lọ́wọ́ ọba ń so but ìgbà tí wọn àdásùkò tí àwọn ṣèkádà mìíràn pẹ̀lú ipá àwọn náà rìn kiri káàkiri wọn ní ìkàlẹ̀ kí n jẹ́ markets Hmm. sọ̀tàn abáyọ̀ dé wọn kan yóò kí ajé yóò kí kú kalẹ̀ so àwa sìn pẹ̀lú bàbá tá a bá fi wọ́n àwa dàbí bọ́lá ńlẹ́ ni. so àtàpátá dìde làwa náà o hmm. bí àwọn ṣe jẹ́ àtàpátá dìde yẹn àtàpátá dìde làwa náà pàápàá jùlọ èmi yìí hmm. àtàpátá dìde ní bẹ́ẹ̀ bọ́lá ńlẹ́ náà tún ni ẹ̀ lè kó méjèèjì papọ̀ pé ọmọláńlé o ẹni tí àwọn òbí ẹ lógo tán lókìkí tán ní kìjìkìjì tán lọ́lá tán nímọ̀ hmm. bẹ́ẹ̀ tí wọ́n dálẹ̀ pé ìwọ náà lọ gbìyànjú hmm. lọ sáré má jókòó tẹ̀lé má gbójú lélẹ̀ sọ hmm. ẹni tó má ti dà sí oko firi náà pé o firi lọ ṣe tiẹ̀ òun náà ó ti di atapata dìde bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ sọ pé atapata dìde ó fẹ́ ju àtinú ẹ̀rọ fọ̀ abínú yẹn ìdílé ọjọ́ pé àpáta sì ó lè dáadáa hmm. yẹn ni pé àwọn tí àwọn òbí ẹ̀ bá yanrantí hmm. wọ́n wà dáadáa hmm. tó yà sí pé tóun náà bá fẹ́ máa sọ̀rọ̀ yóò mọ̀ pé ògo wà nílẹ̀ bó fẹ́ wọ́jà sí pé òun náà tún ṣe kún ògo yẹn òun nìkan tí tí tí ọba sọ bẹ́ẹ̀ ẹ ṣe. Ah. ó ní ìyẹn ogun díẹ̀ ó pọ̀ díẹ̀. ok bẹ́ẹ̀ ni àlele àlele kan ní déèyàn tó lógo láyè kó má ní. bẹ́ẹ̀ ni àwọn challenges bẹ́ẹ̀ ni sọ. Mm. Um, nínú ah, nínú eléyìí àwàlíyàtì tí ẹ tẹ kọ yìí ah, níbi àwọn pages tí ẹ ti ń sọ̀rọ̀ àwọn ọmọ Sheikh Adam àti àkọ́kọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe a rí wípé ọmọ tí bàbá bí gbẹ̀yìn according to ìwé yìí. ó ní ó ní inú gan. nǹkan hmm. sọ síbẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn tí ń di bí ogójì àádọ́rin ọdún hátà gàdáàtù sàbàyìn náà àmì wọ̀rẹ́ ìtú jọ́bùlátà hàlì dìínì àwọn tó àádọ́rùn ní ọdún gbogbo àwọn ìlú fún ẹ̀sìn wọn wá ní mílíọ̀nkọ̀dọ̀ àgbà òun náà nù nínú seventy years yẹn forty years ti lọ fi hmm. bọ́sẹ̀ ẹ̀mí àwọn fáìmù àwọn ká lè tọ́ àlebí nù fún àwọn ọmọlẹ́kẹ́ o kámi bàláyà mélòó afẹ́ sọ nínú àdáwò kámi kazaya mélòó afẹ́ sọ nínú ìfújú ẹni gbọ́dẹ̀ kámi lọ́sàyà kí wẹ́ẹ́ lọ́fẹ́ kà ní bí àwọn àwọn ìyẹpẹrẹ ẹni àbí àwọn wàhálà ẹ̀yìn ká máa yòóhìn mẹ́rin láfẹ́ sọ ní àwọn èèyàn tí ó máa bú àwọn ní ìbú táwọn lẹ́tọ̀ọ́ sí hmm. tí ó máa sọ̀rọ̀ kúrọ̀ tí ó máa ṣépè ó ní khallat alayya minal aadi tí ó pé àwọn ọ̀tá ni wọ́n ń ṣerú àwọn kan báyìí ní káfíìrì látọ̀dọ̀ àwọn kẹfìrì ọ̀hásídìn àti àwọn oníkèé táwọn èèyàn wàmí nasọ́ra látọ̀dọ̀ àwọn nasọ́ra wà mùsùlùmí àtàwọn mùsùlùmí mi dọ́rọ̀ òye rọ̀jọ́ tó rọ́bí alẹ́lẹ́kì ṣùgbọ́n gbogbo tí wọ́n ń ṣe mi ò jẹ́ kó discourage ìhàn retí pé kọ́nà ọ̀gbọ́n sàánú mi fi dáfẹ́ ìkúlù ìbàlẹ̀ yẹtì tábà ṣàṣà sí kọ́nà bá mi dá padà tábà ṣépè kan fòdì ara wọn kú tábà bú mi kọ́nà ọ̀gbọ́n ṣe ń tẹ wàṣàmá tàtí mi ṣàmì tì wàjà tó rọ́bí kàmá àràjọ́ tì wọ́n ní ibi àwọn fọlọ́ọ̀ sí làwọn hmm. bá ah, ọlọ́run bá bẹ̀. yóò hmm. tí sùhálì yàkó nàì táwọn bá ti bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ọlọ́run kí ẹ bẹ́ ọlọ́run máa dá àwọn lóhùn. Hmm. bẹ́ẹ̀ni. bí ọ̀rẹ́ wọn náà ṣe sọ pé nkutukun yẹkun bìlá àtàsù ìfì ṣéèkì bọ́ọ̀lù ló sọ bẹ́ẹ̀ yẹn ó ní ìsì ànẹ́ní kálífàtú Tìjàní ó ní nkutukun yẹkun bìlá àtàsù ìfì. ذخصني بالعلم والتصريف òun náà ní sẹ́kù náà sọ síbi hmm. tàbá sọ àfijọ láàrin ara wọn àwọn kan mọ̀ forí gbálẹ̀ òun mọ̀ dààmú ara wọn sẹ́kù náà ní ọlọ́run fún òun ní kásàdúrà kó gbà ká hmm. wí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ sẹ́kù adáàlú náà sọ pé fawajadtu rabbi kama rajawtu mo pé ọlọ́run mo náwó sí báyìí mo sì bá ọlọ́run ní òun gbà ó ní yóò tí sùn á ní tí ẹ bá ti bẹ́ẹ̀ náà gbogbo àti má ti bẹ́ẹ̀ ọmọ dámi lóhùn kóńtù jahóòlà ni mo ti jẹ́ aláìmọ̀ kan sèptù pàkíhàn wọ́n ló ní mímọ̀ ṣùgbì kẹ́sìkì alẹ́mi alẹ́mi ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún mi o hmm. kóńtù dalilan sèptù azizan mo hmm. jẹ́ ẹni táwọn yòó kàkún tẹ́lẹ̀ mo wá dẹ́ntì gbogbo ayé kàkún bifọ́lì akrami akrami ní ọlá ẹni tó fi ń lọ́lá ju gbogbo tí máa fún ni lọ́lá ọlọ́run ọba ọba zatia kóńtù farida ó lèmi nìkan ní tẹ́lẹ̀ sírta àdìdà gbọ́dọ̀ pọ̀ yáa lè takómi àdáhùn kílẹ̀ táwọn ìwòrí ogun ọlọ́run tọ́lọ́run ọba ṣe fún mi yìí yà á nà rọ́bì àzàní ọlọ́run wà fún mi níyì ó bá bàrà mi là á làhùn yìí tẹ̀ zakaru ó yẹ kátàrà kẹ́kọ̀ọ́ kan wòye ó ní ìnàbàzù kúlà áyàtì gbogbo àwọn àmì tí wọ́n jẹ́ kéèyàn mọ́ ọlọ́run kó fògbó ọlọ́run tó bá jù ú fa innahum sawfa yas'aluna tó bá dọjọ́ gbèǹde àdùnwọ̀n lè rè pé ẹ dáwọn dúró waqifuhum fa innahum innahum mas'ulun hmm. ó ní walam azal thumma artaji ó ní mi ò yá mi ò gbó mo sì tún béèrè lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn sì yá dátà lọ́kẹ́ karwasin so min indi rabbi zil jalali مقيد الخير المرتجين تباشر صلاة نهار وقوم بين Ah, ká tó tó tẹ̀síwájú ah, Sheikh Adam Abdullahi Abdullahi Al-Ilory ah ìyà jẹ bàbá ìyà jẹ bàbá púpọ̀ ah, ojú wọn rí tó nínú ìgbésí ayé bàbá ẹ ó rí wípé. Uh, gẹ́gẹ́ bá a ṣe sọ ní ọwọ́ bẹ̀rẹ̀ pé bàbá wọn kéwú nítorí pé àwọn ń wá ayé tó pé ayé ni wọ́n ń wá nígbà tí ìnira tó bẹ̀rẹ̀ sí kàn wọ́n látọ̀dọ̀ àwọn mùsùlùmí àtàwọn aláwo àtàwọn abọ̀rìṣà àtàwọn christian tí wọ́n fojú bàbá èèmọ̀ ní Agége ó yẹ kí bàbá sọ pé ah ẹ wá èyí tí mo ṣe yìí tó ṣùgbọ́n bàbá ò dá iṣẹ́ ọlọ́run ọba dúró torí tẹ bá wo orin yẹn ẹ rí wípé bàbá sọ yìí pé ó ní wàmínà sọ́ra látọ̀dọ̀ àwọn christian mo ń rí àwọn àgbákò àwọn àjálù wọ́n mùsùlùmí ìnà àtọ̀dáwọn mùsùlùmí gan tí wọ́n jẹ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn tá a lérò pé wọ́n mọ ṣàtakò ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà máa ń parọ́ mọ́ mi pàápàá àwọn ọmọ haúsá tí wọ́n ti dá mọ́ṣáláṣí tí wọ́n kalẹ̀ sí agége kó tó di pé mo wọ̀lú agége ṣùgbọ́n mi ò fi àdúrà sílẹ̀ mi ò fàdúrà sílẹ̀ mi ò sì fọlọ́wọ́n ọba sílẹ̀. Si rọ̀jáùtù rọ̀bì alẹ́lẹ̀ yàkínì mo pàdé ọlọ́run ọba níbi tí mo fi sí torí mo mọ̀ pé ọlọ́run ọba téèyàn bá téèyàn bá téèyàn bá ní àwọn àjálù kan tí ọba fọlọ́run ọba lẹ̀ ọlọ́run ọba yóò dúró tì í bàbá sọ yìí pé ọlọ́run ọba tó ń wò fi sílẹ̀ yìí fi dá fọ́yìn òun ló dáàbò bò mí níbi gbogbo àgbákò tí ń wá látọ̀dọ̀ àwọn ọ̀tá Sheikh Adamu ní bóun ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà nìyí tẹ́lẹ̀ àwọn èèyàn mà wọ́n ṣùgbọ́n mo wá di ẹni yìí lónìí mo dẹni tí wọ́n ń pè sí conference conference rọ́bìtọ̀ kan la yìí tó bá fẹ́ ṣe conference yìí wọ́n á máa ránṣẹ́ sí Sheikh Adam bí wọ́n bá fẹ́ ṣe conference ní Kuwait wọ́n ránṣẹ́ sí Sheikh Adam tí wọ́n bá fẹ́ ṣe kankan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ní Nàìjíríà o àwọn Lárúbáwá wọ́n recognize Sheikh Adam ló jẹ́ kí bàbá sọ yìí pé kóńtò dẹ̀lí ìlànà mo jẹ́ni tí àwọn èèyàn yìí pọ́n lé sẹ́rìntù aziza mo ti wá dẹni iyì iyì mi káàkiri gbogbo àgbáyé ọlá islam ọlá ẹni tí ń fi ńlá pọ́nlé jù nínú àwọn tí ó yẹ ká máa pọ́nlé bàbá ní bàbá tó bí mi ò bímọ tó pọ̀ wọn bímọ tó pọ̀ ṣùgbọ́n èmi mo wá ríra mi pé kóńtù fàrídà èmi nìkan mo ríra yín èmi nìkan ni mo ríra mi tí mò ń jà fún ọ̀rọ̀ Islam nígbà mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́ni sírìtù àdìdà àwọn ọmọ kéwù mi ò ló ń kà mọ́ bó bá sì wọ̀ ọ́ ó tún pé ó pè Sheikh Adam àwọn ọmọ tí bàbá wọn bí ọ̀pọ̀ but Sheikh Adam ó padà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tí bàbá fi sáyé wọ́n ń lọ bíi twenty three àtọkùnrin àtobìnrin àwọn ọmọ tó jẹ́ pé èèyàn lè máa fi tọrọ ọmọ wájú ọlọ́run pé wọ́n ọlọ́run ò sì fún mi ní irú àwọn ọmọ tó ṣe fún Sheikh Adam yìí bàbá ní yàlá ẹ̀ta yàlá ẹ̀ta kàkà omi ya'lamun. يا ليت قومي ya يا ليت قومي يعلمون ha ó mà ṣe o àwọn èèyàn mi wọ́n padà mẹni tí ń jẹ́ ádámà ṣé ẹ mọ̀ mí nísìn ẹ padà mọ̀ mí. Ah ẹni tó bá ka tírà yìí ẹ rí i pé bàbá ṣe wàhálà púpọ̀ wọ́n ṣe wọ́n ṣe wàhálà púpọ̀ fún ọ̀rọ̀ Islam ọ̀pọ̀lọpọ̀ bàbá ní ọ̀pọ̀lọpọ̀ gbésí ayé àwọn táwọn lò lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam yìí náà làwọn lò lórí ẹ̀rí pírẹsidẹ́ǹtì uh, Mauritania nígbà tí wọ́n mọ value Sheikh Adam tí wọ́n dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti ṣe pírẹsidẹ́ǹtì Mauritania òun ló fún Sheikh Adam ní oyè oyè ńláńlá nípa ẹni tí ó jiná kooro tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àwọ́ọ̀dù tí bàbá gbà ní Mauritania sátífíkẹ́ẹ̀tì tí wọ́n fún Sheikh Adamu nìyí sátífíkẹ́ẹ̀tì àwọ́ọ̀dù wọn ìyẹn nìkan kọ́ o nítorí pé kì í ṣe ìlú yẹn nìkan náà ti dá Sheikh Adamu mọ̀ ìgbà tí tírà yìí jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Egypt ni wọ́n kà tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe research nípa ọ̀rọ̀ Islam Nàìjíríà wọ́n ṣàrí pé tíra Sheikh Adam yìí ló ń fún àwọn ní details títí débi pé òkìkí kan dọ́dọ̀ president Egypt ìyẹn uh, Hosni Mubarak Hosni Mubarak àtàwọn organization kan tí wọ́n máa ń wo àwọn èèyàn wo náà kọ̀ọ̀kan tó ṣàǹfààní fáyé ibẹ̀ náà ti ṣíwèé kan Sheikh Adam Abdullahi Ali Lóore ìdí nìyí tí president Egypt ní 1989 ló ní kí wọ́n fi orúkọ Sheikh Adam sínú àwọn táwọn ò fún ní oyè èèyàn méjìlá ni wọ́n fún níjọ́ náà lọ́hùn-ún Adam Abdullahi Ali Lóore ó wà nínú àwọn tí wọ́n fún ní oyè general Ibrahim Babangida ló wà lórí oyè lásìkò náà inú Babangida dùn torí pé president Egypt ló kọ́kọ́ pè é pé òun congratulate ẹ̀ pé àwọn méjìlá kan táwọn fún lóyè ní Nàìjíríà èèyàn kan ṣoṣo táwọn mú òun ni Sheikh Adam wọ́n kí Babangida University of Lagos ní wọ́n ti ṣe ayẹyẹ oyè náà níjọ́ náà lọ́hùn-ún MKO Abiola inú rẹ̀ dùn púpọ̀ gbogbo àwọn gómìnà tí wọ́n wà lẹ̀ Yorùbá pátá tí wọ́n jẹ́ mùsùlùmí gbogbo wọn ni wọ́n yọjú síbi ayẹyẹ oyè náà níjọ́ náà lọ́hùn-ún. Eh, Nigerian president òun náà rán aṣojú wá síbẹ̀ eh, gbogbo àwọn lọ́balọ́balọ́ba ni wọ́n wá eh, inú Sheikh Adam náà dùn pé yes àgbáyé wọ́n wọ́n wọ́n kan sáárá sí àwọn inú wọn dùn pé ah Ọlọ́run ibi tá a fẹ́ kí iṣẹ́ Islam dé kọ́lọ̀njó jùbẹ̀ lọ kọ́lọ̀nbankẹ́ Sheikh Adam. wọ́n yí dáadáa wọ́n lọ wá tíra mẹ́rùn-ún náà lẹ́sàtú hmm. Sheikh Adam ló ṣe àdàbà àwọn tó ń tẹ̀ ní ọ̀tún. àwọn etí a bá ti ṣàlàyé mo fẹ́ wọn fún now ẹ ṣe Sheikh mo wá fẹ́ ká lọ síbi tíra ìtẹ̀ ṣe tẹ̀ ṣàlàyé nípa àwọn ọmọ bàbá a rí wípé àsìkò tí bàbá fayé sílẹ̀ ní 1992 a rí pé Adnan ọdún tí wọ́n bí pé wọ́n bí tabawo ìdásísì pé oúnjẹ bí ọmọ ọdún mẹ́ta nígbà tí bàbá fayé lẹ̀ tabawo Sufyan òun jẹ́ bí ọmọ ọdún méje nígbà tí bàbá fayé lẹ̀ Yusuf ń jẹ́ bí ọmọ ọdún méje nígbà tí bàbá fayé lẹ̀ kí ni nǹkan ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí nígbà tí bàbá fayilẹ̀ kí ni ìjẹ́ ẹbí ní ìgbésẹ̀ kan tí wọ́n gbé tí àwọn ọmọ yẹn tó because ṣe mọ̀ wá wò pé ah bàbá àwọn ló sì kú yìí tí ń tọ́jú àwọn ẹ jọ̀ọ́ a nídìí kẹ fún wa ní àwọn àlàyé lórí ẹ̀ nípa pé báwo ni ìgbésí ayé àwọn ọmọ yìí ò ṣe sínú wọn báwo ni wọ́n máa ṣe fíìl ọmọ ọdún mẹ́ta tó bàbá rẹ̀ kàn kú lójijì bẹ́ẹ̀ alhamdulilayi alhamdulilayi hmm. so adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi hmm. ọlọ́run kó wá ṣe àlékún kẹ fún mọ̀lánà ṣèkè adam hmm. ọlọ́run fún wọn ṣe kò ń gé àṣeyọrí tó pọ̀ gan so ó dàbí pé àwọn náà mi ká sọ pé wọ́n ní àbísẹ́yìn tó pọ̀ téèyàn bá tètè bẹ̀rẹ̀ bùkátà tọ́lọ̀ bá ní kí gbogbo nǹkan lọ geere téèyàn tètè fẹ́yàwó tó tètè bímọ tó bá wà fi di ọmọ àádọ́ta ọdún àwọn ọmọ ọmọ ti pọ̀ gan bẹ̀tọ́ wá pẹ̀yàn díẹ̀ àbó nídìílé díẹ̀ tó àwọn ọmọ tó yóò gbé àbí sẹ́yìn tó wọ́n ní àbí sẹ́yìn yẹn pé wọ́n wà ní wọ́n ti lé ní ọmọ àádọ́rin ọdún that is seventy wọ́n lè ṣe bímọ tó fún wọn pé tọ́wọ́ yẹ pẹ́ẹ́nù wọn tún gùn sí ni wọ́n tún sì lè máa ṣàbí àmọ́ lọ ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ẹlòmíì bímọ wọ ọgọ́rùn-ún ẹlòmíì bímọ àádọ́rùn-ún kódà ẹlòmíì bímọ wọ ọgọ́rùn-ún hmm. ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì tó afọwọ́ adnan kí ni ọjọ́ òbí rẹ̀ ń bẹ̀ tó ọjọ́ bí afọwọ́ adnan tó dà bí hmm. gbẹ̀yìn hmm. wọ́n bí sheikh adnan ní nineteen eighty nine. 1989 oṣù ọmọ august ni august mm, august náà làjẹ wáyé oṣù ọjọ́ ìbí rẹ̀ náà làwọn. ẹ wọ ẹ máa wò ẹ wò kẹfẹ rẹ god. àwàlíyá àdìnnàníyá so wọ́n bí afa àdìnnà ní twenty one hmm, august hmm. nineteen eighty nine hmm. so ọmọ ògo ni. bẹ́ẹ̀ni gbogbo oṣù náà ni ògo mọtì mọtì ẹ la wáyé. ọmọ august àwọn lion nìyẹn hmm. so èmi máa ń pè ní olóyè olóyè mo hmm. pè afáàdì náà gbé olóyè so ìtumọ̀ yẹn pé Baba kú ní nineteen ninety two hmm. nineteen ninety nine nineteen ninety nineteen ninety one nineteen ninety two so láàrin ọdún mẹ́ta ọdún mẹ́rin ni àfáà máa wà mẹ́ta ọdún fi kú àfáà wa àwọn nineteen eighty five. eighty five náà bí wọn bẹ́ẹ̀ ni. Hmm, march hmm. nineteen eighty five afọwọ́ hmm. yusuf adam nineteen eighty five so àpè bàbá kú ní àti two seventy five so àti two seventy five táwọn á bí ọmọ nineteen ninety five yóò tún ọkọ bí ọmọ ọdún méje ni bẹ́ẹ̀ bí sẹ́yìn náà ni. Eh, àwọn méje ọdún méje ni ló wà yusuf náà ọdún méje. Ah, sofia náà ọdún méje. tó àbí sáyẹn náà nìyẹn bẹ́ẹ̀ mm. àti àdúgbò yóò sọ pé òun ti ṣíwá o òun fẹ́ bímọ mọ́ mm. òun fẹ́ máa jẹ wọn mọ́. Mm. Ah, <laughs> ìgbà tí ọlọ́run ní ajá ní tó iṣẹ́ mi bàbá kí seventy five yẹn ó dàbí ká sọ pé seven hundred and fifty ṣe pé burújí wọn ìgbà tá kú ó tún pùsì sí àwọn sọ pé ojoojúmọ́ ni wọ́n di àlàyé hmm. ni wọ́n di ọ̀tún inú ìjà àlàyé wọn àtijọ́ tún wọn ó lẹ́nu gbogbo àwọn iṣẹ́ tá a ṣe yìí torí ó kọ́ wọn náà láàmà pé eré sísè ní gbogbo àwọn iṣẹ́ ìjàmbá ta oríṣiríṣi hmm. tí àwọn táwọn forí gbálẹ̀ náà fẹ́ kú torí ẹ̀ báyìí hmm. so tẹ́lẹ̀ pé àwọn ara wa náà láṣọ̀ tá ara wa o so ó gbogbo sẹ́yìn Adam Abdullahi gbogbo ẹ̀ tá a bá tún kàn náà àwọn náà láti dá ògbó ẹ̀ padà sí lọ́dọ̀ hmm. bàbá tí ń ṣògo sí à ń sọ bàbá di alààyè hmm. so bó ṣe wà ní ìkíyà tiwa ó tún wà ní ìkíyà àwọn ẹlòmíín náà afáàjà Jamal Sheikh Jamal òun ṣe tẹ́ ẹ lọ Sheikh Abdullahi òun ṣe tẹ́ ẹ lọ so bọ́lá ní kí iná sẹ ọjọ́ orí wọn kó tún gùn lára wọn náà hmm. àwọn ọmọ tó wá kéré síta àwọn ọmọ ilé kí o so a ti rán àwọn ilé kí táwọn náà ti ní kàlẹ̀ tó yẹ pé táwọn máa pé bí wọ́n sọ pé àwọn ọmọ pé ṣéka adam ni hmm. so táwọn náà ṣe táwọn ní àwọn ọmọ táwọn náà tún ti pọ̀ tán ṣe dára bà tán ṣe di odò nílá hmm. tó yẹ pé ọkọ̀ ṣéka adam náà ni wọ́n máa dá gbogbo kí táwọn bá wà lórí hmm. akadẹ́mì náà àwọn tó yẹ pé bóyá ọdún mẹ́rin lẹ́lòmíì ló máa kàn abúlé ọdún mẹ́jọ tó yẹ pé n tó fi lọ kéwú níbòmíì àbí tó fi lọ kẹ́kọ̀ọ́ níbòmíì ó ti gbé ti markers yẹn mi hmm. ẹni tó ṣe first degree second degree tó tún lọ léwé tó a tún ṣe third degree so gbogbo àpapọ̀ ọdún yẹn ó lè jẹ́ bí ọdún mẹ́wàá àbí kó jẹ́ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm. ìgbà tó tún aṣọ náà ó tó dá òògùn padà sí ara síkádà òun náà tó fún ìrere professor ni markers ò tí ì di jamiu tó sọ pé ọlọ́sọ̀ professor so kí wọ́n ọdún mẹ́rin rẹ̀ lómi kí wọ́n Sheikh Adam Abdullahi Ali Ilori uh, gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àlàyé nípa biography bàbá. Uh, ẹ̀rí Sheikh Adam nígbà tó tó àsìkò tó yẹ kí wọ́n fẹ́ ìyàwó bàbá gbìyànjú láti fẹ́ ìyàwó ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ibi téèyàn bá ń gbé àyíká abẹ náà ni e, ọmọ ènìyàn máa ń sábà decide láti fẹ́yàwó. Mm torí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ research lórí ìtàn bàbá pé ok ọmọ Ìlọrin ni Sheikh Adam kí ló dé tí bàbá ò fẹ́ ọmọ Ìlọrin ní first wife a wá rí i pé àgbègbè ibi tí èèyàn bá wà lẹ́lòmíì tí màá decide láti fẹ́ ẹni tó bá wù ú Alhaja uh, Toyiba. Eh, òun ni àkọ́kọ́ ìyàwó tí Sheikh Adam tí wọ́n fẹ́ eh, àwọn làkọ́kọ́ àwọn náà ni wọ́n máa ń pè wọ́n ní eh, mama Khadija wọ́n ṣe abiyamọ fún Sheikh Adam dáadáa later ni. Uh, bàbá fẹ́ ìyá wa tó bí Sheikh Ridwan Adam Abdullahi Adelori fọ́tò Sheikh Ridwan là ń wò yìí. Eh, Sheikh Ridwan ló jẹ́ bíi àkọ́bí ọmọ lọ́kùnrin fún Sheikh Adam eh, kó tó di pé eh, wọ́n dolóògbé Sheikh Ridwan oníwà pẹ̀lẹ́. Uh, uh, ìyà jẹ́ẹ́jẹ́ ni wọ́n um wọ́n sì jẹ́ um ọmọ kan tó fabara tó farabalẹ̀ púpọ̀ um mo mọ̀ wọ́n dáadáa um kódà àwọn kọ́ wa ní kéwú nígbà tá a fi wà ní Markaz. Uh, Ah, wọ́n wọ́n jẹ́ kan lára àwọn àfáà wa tí wọ́n kọ́ wa nígbà tí a fi wà ní Markaz ìyá tó bí Sheikh Ridwan ó jẹ́ ìkan nínú àwọn ìyàwó Sheikh Adam tí. Uh, wọ́n jẹ́ onítẹríba púpọ̀ tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àdúà lẹ́nu Sheikh Adam. lẹ́yìn lẹ́yìn àwọn lẹ́yìn mọ́mì ti Ridwan ni Sheikh Adam fẹ́ẹ́ alhaja simbi uh, alhaja simbi atu, tí wọ́n bí mudiru lamarkas tó ní ìyá wa ìyá lálùbáríkà rèé tó bí mudiru lamarkas alhaja simbi tí wọ́n jẹ́ ọmọ ìlú abẹ́òkúta mọ́ ìbàdàn ìyá alálùbáríkà tẹ̀ ń wò yìí òun ló bí ọmọ alálùbáríkà kalẹ̀ tí gbogbo àgbáyé ṣàǹfààní lára ìmọ̀ rẹ̀ nínú Markaz lẹ́nìí ìyá náà ṣì wà láyé kọ́lọ̀ ń jẹ́ kí ìyá náà pẹ́ fún wa àwọn náà ṣe abiyamọ tó pọ̀ wọ́n bí ọkùnrin wọ́n bí obìnrin fún Sheikh Adam Abdullahi al Eh, àwọn ìyá alálùbáríkà rèé tí wọ́n bí àwọn ọmọ mm, alálùbáríkà kalẹ̀ fún Sheikh Adam Abdullahi Al-Ilory eh, ìyá yìí ó jẹ́ ah, aládùá ó sì jẹ́ ìyá tí ó farabalẹ̀ púpọ̀. Eh, gẹ́gẹ́ bí àṣà àwọn ará Ìlọrin gbogbo àwọn ìyàwó tí àwọn àwọn ọmọ Ìlọrin bá bí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí bí ọmọ wọn a máa fi orúkọ àwọn ọmọ wọn pè wọ́n first wife nísìn wọn a máa ní ìyá Mariam second wife wọn a ní ìyá Rílíwáànù. Really ẹlẹ́kẹta wa ní ìyá Habibu ìyàwó kẹrin òun ni wa ní ìyá ìyá Saubana torí pé ìyá Sheikh Sauban òun ni Sheikh Adamu fẹ́ lẹ́yìn ìyá Sheikh Habib Ah, ọ̀kan lára àwọn ọmọ kéwu Sheikh Adam ni Alhaja ah, Rizkiya tí Sheikh Adam padà fi ṣèyàwó ah, ẹni tá à ń wò yìí òun ló bí Sheikh Thaoban Sheikh Thaoban nìkan ṣoṣo sì ni ọmọ tí ó bí fún Sheikh Adam kó tó di pé wọ́n kọra wọn sílẹ̀. Si lẹ́yìn ìgbà tí wọ́n kọra wọn sílẹ̀ arábìnrin yìí tún lọ́kọ ṣùgbọ́n kò bímọ kò bímọ so Sheikh Saoba nìkan lọ́lọ́run yọ̀ǹda fún arábìnrin yìí ìyá lálùbáríkà ni àwọn náà tí wọ́n sì bí àwọn ọmọ tí wọ́n bí ọmọ alálùbáríkà kalẹ̀ ìyẹn Sheikh Saoba gẹ́gẹ́ bí mọ́mì mùdírù markas náà ṣe jẹ́ ìyá alálùbáríkà tó bí ọmọ àlùbáríkà kalẹ̀ lẹ́yìn ìyá sauban ni ó wá kan arábìnrin yìí wọ́n a máa pe àwọn náà ní ìyá fàlí ìyá fàlí lára àwọn ìyàwó sheikh adam náà ni àwọn náà lẹ́yìn ìyá fàlí ni sheikh ádámù wá fẹ́ aláàjà ráfátù ọmọ ẹ̀dẹ làwọn wọn a máa pe ìyá lálùbáríkà yìí ní ìyá abdullahi ìyá tó bí just abdullahi lẹ́ ń wò yìí ìyá yìí ló bí ọmọ tó pọ̀ jù fún Sheikh Adam torí ọmọ rẹ̀ tó mẹ́jọ tó bí fún Sheikh Adam kò sí kankan nínú àwọn ìyàwó Sheikh Adam tó bí ọmọ tó arábìnrin yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe kọ́ àwọn ìyá alálùbáríkà rèé tí wọ́n bí àwọn ọmọ àlùbáríkà kalẹ̀ lẹ́yìn ìyá abdullahi ni sheikh adam wá wò wípé ìgbà tó ṣe pé àwọn baba ńlá baba àwọn ní Benin Republic ni wọ́n ti ni wọ́n gbé jù. Eh, àbí ká sọ pé bàbá tó bí àwọn ìyẹn Sheikh Baki ó ṣe wàhálà lọ sí Benin Republic torí bẹ́ẹ̀ ni wàsá wà Sheikh Adam wá wò pé kò ní dà káwọn má fẹ́ yàwó níbẹ̀ ni Sheikh Adam ṣe tún gbìyànjú pé ah kò dáa kí n má fẹ́ yàwó ní ìlú yẹn ló kí. Ki Sheikh Adam Abdullahi tí wọ́n fi tún fẹ́ arábìnrin tí à ń wò yìí Alhaja Nuratu tó jẹ́ last wife Sheikh Adam wọ́n á máa pè wọ́n ní ìyá Madina ìyá Madina àwọn náà bí àwọn ọmọ ọbọkùnrin ọbọbìnrin tó jẹ́ àwọn ọmọ alálùbáríkà fún Sheikh Adam Abdullahi Al-Ilory a gbìyànjú púpọ̀ láti wá àwọn picture níbi tí Sheikh Adam ti jòkó pẹ̀lú àwọn ìyàwó wọn ṣùgbọ́n ẹyọ kan tí Ọlọ́run ní ká ní àǹfààní àti rí ní eléyìí kí àwọn ìyókù ọmọ lérò pé wáì tó já sí pé fọ́tò Sheikh Adam àti ti ìyá ẹ̀dẹ nìkan la gbé sí orí ètò yìí a gbìyànjú púpọ̀ gbogbo àwọn fọ́tò tá ẹ̀ ń wò tá à ń fi hàn wáyé ó lé ní ọgọ́rùn-ún méjì wàhálà tá a ṣe ká tó kọ́ wa tó tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́tò yìí a kàn fẹ́ fi hàn wá nípa pé ìgbà tí Sheikh Ádámù fẹ́ ìyá ẹdẹ fọ́tò ìgbéyàwó òun ni òun ni eléyìí gẹ́gẹ́ bí àlàyé tí tí mo ṣe nípa yí pé ọlọ́run ó gbàdúrà Sheikh Ádámù púpọ̀ nítorí pé bó ṣe jẹ́ àáfàá ńláńlá tó dẹ̀ ń ṣe iṣẹ́ tọlọ́hun bẹ́ẹ̀ náà ni kò gbàgbé ẹbí kò gbàgbé ẹbí kò gbàgbé ará ọlọ́run sì gbàdúrà Sheikh Adam nítorí pé ọlọ́run tó ń fún wọn ní àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ alálùbáríkà. Uh, gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe pé kí bàbá tó kú wọ́n fi ọmọ mẹ́tàlélógún wọ́n fi sílẹ̀ tí tí a bá wo àwọn ọmọ yìí èyí tó jẹ́ Eh, ọmọ ọdún eh, méje ó wà nínú wọn nígbà tí kí bàbá tó kú eh, èyí tó jẹ́ ọmọ ọdún mẹ́ta ó wà nínú wọn èyí ọmọ ọdún mẹ́sàn-án èyí ọmọ ọdún méjìlá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tá a bá ń sọ̀rọ̀ 1992 sígbà tá a wà yìí nígbà tí bàbá fi kú a rí wípé gbogbo àwọn ọmọ yìí náà ni wọ́n ti dàgbà báyìí níṣẹ́ táwọn náà àti rẹ́ni tó ti ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti fẹ́yàwó táwọn náà ti tí wọ́n ti bí ọmọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tí um tí a ṣe nípa wípé um Adam um ó ó gbìyànjú láti gbé um ilé ẹ̀kọ́ kalẹ̀ èyí tí à ń pè ní Uh, Markers and uh, bí bàbá ṣe bí ọkùnrin ló bí àwọn obìnrin uh, gbogbo àwọn ọmọ yìí pátá ni lọ́lọ́run ṣe dáadáa fún <clears throat> Sheikh Ridwan òun ni ni la lè fi sí number one tá a bá ní ok ẹ jẹ́ ká tò àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe dàgbà tẹ̀léra wọn uh, according to uh, bí wọ́n ṣe jura wọn lọ ní uh, ọjọ́ orí and uh, lẹ́yìn lẹ́yìn lẹ́yìn Sheikh Ridwan a rí i pé alhaja Maryam Maryam ìyá Karima òun ni ó tún dàgbà tó tẹ̀lé Sheikh Ridwan torí pé Sheikh Ridwan ju Hajiya Mariam lọ. Uh, lẹ́yìn uh, Hajiya Mariam uh, náà ni ọkàn uh, mudirule markasi tèní uh, lẹ́yìn Hajiya Mariam lọ́kàn. Uh, mùdírù markazi tèní tó ṣe pé àwọn ni wọ́n ń ṣe wàhálà púpọ̀ lórí ètò markazi lénìí. Sheikh Habibu lẹ́wọ̀ yìí pẹ̀lú Sheikh Adam Abdullahi Alilori. ilory uh, ah, mudiru al-markaz adama Allahu wa hayata kullihim gbogbo hayat gbogbo àwọn ọmọ yòókù náà kọ́lọ́n kó bá wa dá ẹ̀mí wọn sí kó kí ẹ̀mí àwọn ọmọ náà kí ó gùn mudirul markaz tá a bá kú ọmọ náà ní ṣe léde ni ọlọ́run bí ọmọ gidi kalẹ̀ tí ò ní da ètò wa rú tí ò ní da dúkìá wa rú tí ò ní da ètò tí ayé ti mọ̀ wá mọ̀ Sheikh Adam gbogbo ayé mọ̀ wọ́n mọ ọ̀rọ̀ markaz àti pé ọ̀rọ̀ ìmọ̀ ni iṣẹ́ ìmọ̀ ni Sheikh Adam ni wọ́n ṣe tí wọ́n fi fàyè lẹ̀ Mudiru Markaz wọ́n kọ̀ntínìù níbi tí bàbá ti dúró ìlọsíwájú tó pọ̀ ó ti bá Markaz ìlọsíwájú tó pọ̀ lọ bá Markaz ẹni tó bá dé Markaz ó mọ̀ yìí pé Mudiru Markaz wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Eh, tíṣẹ́ka Ádámù gan bá padà wá ká ló rọrùn kéèyàn padà wá láti alikiyama tó bá kú tí bàbá bá dé tó bá wọnú ọgbà bàbá náà sọ yìí pé ẹ wá ṣé márkàsì tí mo fi sílẹ̀ náà leléyìí àbí mo sì bòmí yà ni nítorí pé mùdírù lè márkàsì wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ o ọlọ́run ọba ń gbọ́ kí ọlọ́run ọba kó kó bá wa ṣọ́ mòdírù kó ṣe àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà fún mòdírù lamarcus ipò kẹta ni mòdírù wà tá a bá ní ká to àwọn ọmọ sheikh adam lẹ́yìn mòdírù lamarcus uh, ah, fọdúlàtò sheikh jamaludeen uh, ah, sheikh jamal jamalu àti sheikh jamal àti mudur markaz tó ní ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá ni wọ́n ah, àwọn náà ti ṣe iṣẹ́ bántabanta lórí ohun tí bàbá wọn tí wọ́n ń ṣe. Uh, lẹ́yìn Haji Jamal kan Sheikh Sauban, Sheikh Sauban, Adam àwọn ni wọ́n wà ní ipò nọmba five uh, nọmba five ni Sheikh Sauban ni ni wọ́n wà tí a bá ní ká máa tò wọ́n pẹ̀lú nọ́mbà lẹ́yìn Haji Sauban lọ́wọ́ kan lọ́kàn Halima Halima lọ́kàn Halima ló tẹ̀lé Sheikh Sauban fọ́tò alhaja halima nìyí lára àwọn ọmọ sheikh adam là ń wò yìí lára àwọn ọmọ sheikh adam là yìí lẹ́yìn lẹ́yìn alhaja halima lọ́kàn eh, alhaja eh, fàlí eh, lọ́kàn Fali nítorí pé tí a bá ní ká máa tò ó pẹ̀lú bí bí wọ́n ṣe dàgbà tẹ̀léra wọn a ó rí i pé fàlí òun ni. Ah, òun ló tún kàn lẹ́yìn ah, lẹ́yìn ajáfàlì ló wá kan ah, alhaja ramata ìyàwó sheikh abdulwahabi algamawi aja ramata ni à ń wò yìí Hajara Mata là ń wò yìí lẹ́yìn Alhaja Ramata ló kan Sofia Sofia òun ló kàn lára àwọn ọmọ uh, Sheikh Adam Abdullahi uh, ah, Ali Lori uh, ah, lẹ́yìn Sofiya uh, lọ́wọ́ kan Justice Abdullahi uh, Justice Abdullahi rèé tó já sí pé àkọ́kọ́ nínú àwọn ọmọ Sheikh Adam tó di adájọ́ ní gbogbo ilẹ̀ Nàìjíríà, à, gbogbo, ní gbogbo ilẹ̀, à, Nàìjíríà ni wọ́n ti mọ̀ wípé justice ni Sheikh Abdullahi torí pé, à, ààrẹ orílẹ̀ èdè wa tẹ́lẹ̀ Muhammadu Buhari òun ló approve, oyè náà àbí ipò náà fún Justice Abdullahi torí pé ó ṣe wàhálà púpọ̀ ṣé Abdullahi wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ ìmọ̀ púpọ̀ wọ́n ṣe wàhálà gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n wọn náà ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti bàbá wọn lẹ́yìn Sheikh Abdullahi. Eh, òun ni ẹni tó kàn òun ni eh, òun ni eh, Sakina Sakina òun ni òun ló tẹ̀lé Sheikh Abdullahi Adam Abdullahi fọ́tò Sakina àti Fali ọjọ́ wà papọ̀ nínú bí yìí mo gbìyànjú láti get a separate picture tiẹ̀ ṣùgbọ́n a ò rí i ṣùgbọ́n ó wà papọ̀ ní inú fọ́tò tí à ń wò yìí a ó rí i pé ọlọ́run ṣe oore tó pọ̀ fún. shika Adam lẹ́yìn Sakina òun ni Rọ́díà òun ni Rọ́díà lẹ́yìn Rọ́díà ló ṣẹ̀ṣẹ̀ wá kan Sheikh Muhammadu Albashiru. Uh, Sheikh Bashiru fọ́tò tiẹ̀ nìyí lára àwọn ọmọ Sheikh Adam ni Sheikh Muhammadu Al-Bashiru lẹ́yìn Sheikh Bashiru lẹ́yìn yẹn ló kan Dr. Jumua lẹ́yìn yẹn ló Dr. Juma Juma tí tó ṣe pé kò tí pẹ́ púpọ̀ tí wọ́n gba oyè dókítọ̀ tiwọn náà kí Ọlọ́run kó fi àlùbáríkà sí ipò náà. Ah, lẹ́yìn ah, Dr. Jumua ah, lẹ́yìn Dr. a sì máa gbé fọ́tò Dr. Jumua wá àti ìwé tí wọ́n kọ lẹ́yìn Dr. Jumua lọ́wọ́ kan Madina Madina tó já pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ tí ìyàwó tó jẹ́ last wife o uh, Adam uh, tó bí uh, Madina fọ́tò tiẹ̀ rèé Madina rèé last wife bàbá ló máa ń pè wọ́n ní ìyá Madina ìyá Madina Madina yẹn ni à ń wò yìí lẹ́yìn Madina ni ọkàn Ahmad ṣùgbọ́n ọlọ́run ọba ti pè sọ́dọ̀ kọ́lọ́n kó bá wa kẹ́ ẹ kọ́lọ́n kó bá wa foríjì lẹ́yìn Ahmadu ló kan Aisha Sheikh Adam gẹ́gẹ́ bá a ṣe sọ ní ọwọ́ bẹ̀rẹ̀ pé ìyá tó bí Sheikh Adam ní jẹ́ Aisha bàbá wa tún orúkọ yẹn sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ orúkọ bàbá bàbá wọn ìyẹn Abdullahi ẹ rí i pé wọ́n sọ Abdullahi dẹ́ wọ́n sọ Habibu tó jẹ́ ọmọ Sheikh Abdullahi tó àwọn ni mudirul markaz tè ní but wọ́n sọ orúkọ bàbá tiwọn gangan ìyẹn báàkì wọ́n sọ báàkì. lẹ́yìn Aisha lọ́wọ́ kan Khadija ọwọ́ kan Khadija lẹ́yìn Khadija lọ́wọ́ kan Arafa. Arafa tí ó fi ìlú Amẹ́ríkà ṣe ibùgbé ìlú Amẹ́ríkà ni Arafa ń gbé ó àbúrò Justice Abdullahi tá a bá wo uh, area nípa ìjọ́mọ ìyá lẹ́yìn Arafa ló wá kan Hajara uh, fọ́tò. Hajara òun ni à ń wò yìí òun là ń wò yìí lẹ́yìn Hajara ló kan Sheikh Yusuf ó wá kan Yusufu Yusufu yìí ó jẹ́ ọmọ last wife o Sheikh Adam èyí tí bàbá fẹ́ ní. Uh, ní Republic of Benin àfa onímọ̀ ńlá ní Sheikh Yusuf gẹ́gẹ́ bí àwọn yòókù náà ṣe jẹ́ àfa onímọ̀ lẹ́yìn uh, Sheikh Yusuf ni ó wá kan Sheikh Sufiyan uh, Sufiyan ni second to the last born Sheikh Adam. Uh, àáfàá yìí òun náà láǹfààní láti kẹ́kọ̀ọ́ ní Saudi ní Madina ó sì ti kọ ìwé lóríṣiríṣi ṣùgbọ́n a ó fi àwọn ìwé yẹn hàn wá tí a bá dé ibẹ̀. lẹ́yìn Sufyan ló kan Adnan Sheikh Adnan eléyìí ni last born ọmọ tí Sheikh Adamu bí gbẹ̀yìn rè kó tó di pé wọ́n jáde láyé ah, kọlọ̀bànkẹ́ Sheikh Adam Abdullahi Al-Ilory Àdìnáàní tẹ́ ń wò yìí ọ ah, wà lọ́mọ ọdún mẹ́ta péré nígbà tí bàbá jáde láyé ní two. Sufyan ó wà lọ́mọ ọdún méje nígbà tí bàbá jáde láyé um, um, tí a bá wo àwọn nǹkan tá à ń sọ yìí ó wà touching Sheikh Yusuf ó wà lọ́mọ ọdún méje péré nígbà tí bàbá ń jáde láyé. Ajara ó ń jọmọ ọdún mẹ́sàn arafa ń jọmọ ọdún mẹ́sàn-án ìdí tó jẹ́ ká béèrè question lọ́wọ́ interviewe wa nìyí kí ká wo àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní àsìkò tí bàbá ń jáde láyé tí wọ́n da àwọn ọmọ wẹrẹ yìí sílẹ̀. kò sí èmi tó ń náà yẹn kó òun wá sí Orísun kó hmm. máa bá yín lẹ̀ hmm. àtẹ́tọ́ kéwú lé sí àtẹ́tọ́ kéwú ní oko sí hmm. ó fi pé ẹ̀mí bàbá gùn nítumọ̀ ẹ̀mí wọn gùn níṣẹ́ ẹ̀mí wọn gùn ní ògo ní òǹkà ọdún lẹ́wọ̀n sọ pé ah, tàbá nìkan àwọn wọn pẹ̀lú baba Sheikh ahmad wọn bí Sheikh ahmad ṣáájú wọn Sheikh Ahmad-Din tí hmm. wọ́n á gún lẹ́yìn ó lẹ́yìn wọn. tògá ẹ̀kọ́ báyọ̀ ẹ̀ máa tó ní wọn máa fẹ́ tó pé ẹni bá kọ́ wáyé ni kó kọ́kọ́ lọ bẹ̀tẹ̀ ọlọ́run kì í tó bẹ́ẹ̀ bó bá ṣe wọ́n ọlọ́run tó ó lè tó bẹ́ẹ̀ gbà mí ó lè má tó bẹ́ẹ̀ gbà mí. Hmm. àwọn tí wọ́n bí ládùúgbò yìí ojúṣe ẹbí àwa tá a dàgbà tá a jẹ́ ọmọ wájú hmm. ojúṣe wa nìyẹn hmm. bẹ̀tà àánú ọlọ́run tọ́lọ́ ń ṣe fún wa ni pé gbogbo àwọn ẹbí ńgbà tí mo dé láti Saudi gbogbo ẹbí wọn panu pọ̀ pé Sheikh Lawan àwọn àbúrò rẹ ní ìwọ́nù kò tọ́ wọn hmm. alhamdulilayi gbogbo ayé náà sì ló mọ̀ bẹ́ẹ̀ afa Yusuf Adam Abdullahi wọ́n ti ṣe first degree wọ́n ti ṣe second degree wọ́n máa wà lórí ẹ̀yà third degree òtúbù wọ́n ti jáde hmm. wọ́n ti gbàdájì wọ́n ti gbàsánà ìwé wọ́n ti kí àwàlíyà nílé nísòmìnira so wọ́n á jọ òtúbù hmm. so wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n sẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe jíjẹ mú mu wá hmm. so àfàwọn Sufyan adam abdullahi owó náà bẹ́ẹ̀ náà wọ́n jọ wà tó gbé àwọn yẹn ọmọ nineteen ni wọn. bẹ́ẹ̀ni. so ìpalọwọ ẹbí ni pé àwọn àbúrò rẹ yìí wà wọn kó tọ́jú wọn. afáwọn hmm. jamaj afáwọn abdullahi àwọn màmá wa ní sùúrù rere. Hmm. afáwa ọya iṣẹ́ bàbá yín ni ibi tí bàbá bá ṣẹ́ntì ọya kọ̀tínú. ìṣe bàbá náà dẹ̀ ni ẹ mọ́ ju bàbá bàbá ló tọ́ ẹbí. Hmm. Sheikh Yakub àbúrò ló jẹ́ fún bàbá bàbá kó mára tó tọ́ ibà jíkìrì ló ti bàbá ní ọ̀dẹ́ bàbá ló kù ní bàbá fún bàbá ló kù lápá. ó hmm. oh, màmá wa tọ́jà àǹtí wọn ìgbà tí gbogbo ẹ̀ lọ bó ṣe lọ ọ̀dọ́ bàbá dà ló gbé hmm. bóòlù yẹn kún ṣe ń jọ yẹn lápọ̀ hmm. iṣẹ́ tí bàbá ìṣẹ̀lá ṣe yẹn mọ́nájù bàbá nìyẹn ẹni ò ṣe kankan wọn parọ́ kiri òun sọ pé àbá àsọ̀bá náà ṣe lórí mọ́nájù mọ́nájù ó lẹni tó ń tẹ̀lé wà tó jọ mọ́nájù bàbá bẹ̀tẹ̀ àwọn pé ọlọ́run ló máa ń wallahu ya'lamu haythu yaj'alu risalatahu tó bá jẹ́ pé báwọn yẹn ṣe máa tó ni a sọ pé nígbà bàbá kú tó sì fi àwọn ọmọ wẹrẹ lẹ̀ tó jogbo wẹrẹ báyìí àwọn ọmọ tí wọ́n bí sí ọwọ́ tó jẹ́ ọwọ́ pé bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ̀dà wa àgbà tó jẹ́ rìdwan òwúrọ̀ ẹ̀ka kó wọn kó tọ́ wọn hmm. bàbá àti wa àgbà hmm. àbí bọ̀dà wa mídùn shi kyabe wannan jin ayi Ìlọrin kéré sára tí Ìlọrin dá. ọdún tí bẹ̀rẹ̀ Ìlọrin ó kéré sí àrà tí Ìlọrin dá. ìgbà ọdún ètí ìpínlẹ̀ Ìlọrin. ọ Ìlọrin ètí ìlò ìgbà ọdún àrà tó sì ti dá ju ba lọ. eighteen hundred ni lọ nìkan lọ níbẹ̀rẹ̀. ó ní láti eighteen hundred náà nìkan lọ níbẹ̀rẹ̀. eighteen. eighteen. níjọ́ tó di nineteen hundred lọ́dọ̀ọ́dọ̀ ọdún ìjọ tó di nineteen ìjọ náà ìlọrin lọ́sẹ̀ tó ọmọ ọdún tó wọ́n tẹ̀. ọ̀sẹ̀ wá di nineteen eighty ọ̀sẹ̀sẹ̀ di ọgọ́rùn ọdún àtọgọ́rin ọdún kíkà lórí bẹ̀rẹ̀ ni. ọlọ́sẹ̀sẹ̀ di ọgọ́rùn ọdún àti ọgọ́rin kíkà lórí bẹ̀rẹ̀ ni. ẹ wá wọ àràtí lórí dá. ẹ wá wọ àràtí lórí dá. ọkà gbogbo mi láyà. ọkà yìí láyà. ọkà yìí láyà. ọkà yìí láyà. ara àwọn tí wọ́n ti ń bẹ̀rù lórí ni tìrú bàbá tẹ̀lé àdánù. ara àwọn tí wọ́n ti ń bẹ̀rù lórí náà ni tìrú ti bẹ̀rẹ̀ lọ́rin ní sùúrù bàbá. àwọn àwọn tí wọ́n wọ̀ wọ́n lọ́ọ́ nígbà tí wọ́n ní ẹ̀rù lọ́rin. iná ẹ̀ ni bàbá tó ní bàbá adájú yìí. ọ̀rẹ́ bàbá mi. wọ́n lọ́ọ̀rẹ́ bàbá àwọn ni. sẹ́mi bá wa bá ń bẹ̀. báwo lọ́wọ́ yìí. wọ́n bá ní mi wá sí. wọ́n bá wà lọ́dọ̀ rẹ̀. bàbá náà mo rò máa lo àṣà. wọ́n ní bàbá náà wà lo àṣà. bàbá lo àṣà. ọ̀ wọ́n ní báwọn ti wà pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà. lẹ́yìn náà. àrà máa bẹ lẹ́nu rẹ̀.

bàbá yìí gbọ́ gbọ́ tó ti mú. wọ́n ní bàbá yìí ti rí ilé ẹ̀rọ ẹ̀kọ́ pé òfin bàbá náà ṣe àti èkú lọ. wọ́n wọ́n lè tún bàbá náà sí ẹ̀rọ ẹ̀rọ. àkọ́kọ́ ti rí náà. àkọ́kọ́ ti rí náà. gbogbo ọjọ́ ti bá nínú bí wọn náà ti bàbá bàbá. gbogbo ọjọ́ bá wọn bá Iná àwọn ọmọ bàbá mi ṣe òun yìí. Nítorí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀. Àwọn oníwèé nù. Àwọn a ó wo mo fẹ́ ká wo díẹ̀ lára khutuba tí Sheikh Adam tó ṣe gbẹ̀yìn kó tó di pé ọlọ́jọ́ dé kó tó di pé ọlọ́jọ́ dé ní 1992 mo fẹ́ ká wò díẹ̀ kọ́lọ̀ bá ń kẹ́ Sheikh Adam mo kú ní marikas mo lọ sàárè bàbá. La ilaha illallah. ṣé ló gbé fún mi tó o fi yàn mí tí mo bọ́ ọ ṣe tó o fi kú tó o ní kí n máa bá lọ pẹ̀lú àwọn tó o jọ yàn wá pọ̀ ìnira yìí pọ̀ wọ́n fẹ́ gbẹ̀mí mi o sì pé a kú ká wá bá òun ká máa báṣẹ ìlọni. ọmọ ìlú ọmọ máa jẹ́ ife wọ́n fẹ́ kí wọ́n fẹ́ mọ ìwé òwe nígbà tí bàbá kú àwọn èdè àìyedè kan wáyé ní Markaz Sheikh Mashood tó jẹ́ igbákejì Sheikh Adam nígbà tí bàbá wà láyé àwọn èdè àìyedè kan wáyé Ah, òun la ṣe. wọ́n wá fẹ́ dúró báyìí. Ah, eléyìí. àmọ́ tí n bá kúrò ní ìní fi ṣe ilẹ̀ yìí o ah, iṣẹ́ náà mo fẹ́. àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tí èèyàn ńlá bá kú bẹ́ẹ̀ eh, kò sí ni kí àwọn èdè àìyedè kọ̀ọ̀kan kó má wáyé um nítorí pé èèyàn ńlá ni Sheikh Adam Abdullahi Al-Ilory ṣùgbọ́n um gbogbo àwọn èdèàìyedè yìí um tó wáyé lẹ́yìn ikú bàbá ní Markaz ó já síbi ire fún àwọn tí wọ́n decide láti kúrò ní Markaz torí pé àwọn náà ti lọ dá ààyè tiwọn sílẹ̀ tí tíbẹ̀ náà ti. ẹ máa ṣe wá kó mi bó ti pọ̀. ṣé kí n máa wá sọ wípé tó wàsíkà kan ń bẹ láàrin mi bàbá pé táwọn bá kú o báyìí báyìí báyìí ni nígbà tó gún lé gan tí wọ́n wá sí Cairo. Sheikh Sulaiman Raji ló sọ̀rọ̀ yìí. lọ́rọ̀ tí ń lọ pẹ̀lú àwọn òṣèlú o ó ṣeé ṣe kí agbọ́kú ọ̀tá wa lójijì o òun yóò ń bá ń ṣe kí n fi nǹkan náà lè máa bọ̀ ni. ìfẹ́ náà pọ̀ dé pépé tó wá ẹlòmíì rò pé obìnrin ni mí ni <laughs> mo tún dé náà ilé ilé wọn náà náà fi ìyàwó tí mo mú bọ̀ láti mọ́ríkà láti eh, Cairo ṣọ́ọ̀bù ńlé wọn lórí ibi tí mò ń gbé lákọ̀ọ́kà mọ́tò àgbémi àgbéyàwó mi àkọ́dé ilé wọn náà torí bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù ìyàwó mi wà tó ń ránṣọ. oríṣiríṣi àwọn èdèàìyedè ló wáyé lẹ́yìn ìgbà tí Sheikh Adamu fàyè lẹ̀ àbúrò wọn Sheikh Yakub là ń wò yìí uh, sheikh yakub abdullahi alelóore àwọn náà gbìyànjú bí agbára wọn ṣe mọ láti yanjú uh, eh, gbọ́nmisí omi òtó eh, èyí tó wáyé láàrin àwọn àfáàgbà nínú àwọn àfáàgbà tí. Uh, Wọ́n ṣiṣẹ́ pẹ̀lú uh, Sheikh Adam nígbà tí uh, bàbá wà láyé. Uh, ṣe mọ̀ yí pé uh, wọ́n ní àgbò ẹpọ̀n àgbò kò sí ni kọ́ mọ́ mọ́ mì nígbà tí àgbò bá rìn lọ àyàfi tí ì bá ṣe àgbò tó tóbi gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń pa òwe náà torí pé Sheikh Adam jẹ́ èèyàn ńlá oríṣiríṣi àwọn nǹkan ni ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n nígbà tí wọ́n jáde láyé and ìjáde láyé yìí iṣẹ́ tí bàbá ń ṣe kí wọ́n tó jáde láyé a ó rí i pé kò ń ṣe iṣẹ́ kékeré òun nìkan ló ń kọ tírà tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ń lò òun nìkan ló ń ṣe kútùbà tíjọ jímọ̀ òun nìkan náà ni ó ń mójútó bí gbogbo nǹkan ṣe lọ déédéé òun nìkan náà ló ń mú ètò wípé tí ì bá mọ́, báwo ni, ah, inú ọgbà yóò ṣe máa lọ? Ah, báwo ni iṣẹ́ yìí ò ṣe ní kú? Gbogbo àfkàrù bàbá ó ní agbára púpọ̀. And, eh, ìdí tó fà á tó fi já sí pé àwọn èdè ààyè àwọn èdè àìyedè kọ̀ọ̀kan ni ìdí tó ṣe wáyé nìyẹn. mo kúrò ní marcus mo lọ sàárè bàbá. la ilaha illallah. ṣé ló ń gbé fún mi tó o fi yàn mí tí mo bọ́ ọ ṣe tó o fi kú tó o ní kí n máa bá lọ pẹ̀lú àwọn tó o jọ yàn wá pọ̀ ìnira yìí pọ̀ wọ́n fẹ́ gbẹ̀mí mi. ó sì pé a kú ká wá bá òun ká máa báṣẹ ìlọ́ni wọ́n wá fẹ́ dúró báyìí. àmọ́ tí n bá kúrò ń bí ìní fi ṣe ilẹ̀ yìí o iṣẹ́ náà wọ́n fẹ́ máa lọ ṣe wá kún mi bó ti pọ̀. ṣé kí n máa wá sọ wípé tó wàsíkà kan bẹ láàrin mi bàbá pé táwọn bá kú o báyìí báyìí báyìí ni nígbà tó gún lé gan tí wọ́n wá sí Cairo bọ́rọ̀ ti ń lọ pẹ̀lú àwọn òṣèlú o ó ṣeé ṣe kí agbókù ọ̀tá wa lójijì o òun yóò ń bá ń ṣe kí n fi nǹkan náà lè máa bọ̀ ni. ìfẹ́ náà pọ̀ dé pépé tó wá ẹlòmíràn rò pé obìnrin ni mí nì <laughs> mo tún dé náà ilé ilé wọn náà náà fi ìyàwó tí mo mú bọ̀ láti mọ́ríkà láti Cairo ṣọ́ọ̀bù nílé wọn lórí ibi tí mò ń gbé lákọ̀ọ́ka mọ́tò àgbémi àgbéyàwó mi àkọ́dé ilé wọn náà torí bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀bù ìyàwó mi wà tó ń ránṣọ. ìbáṣe ń bọ̀ láti Americas láti. lára àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéwu Sheikh Adam tí bàbá trust púpọ̀ tó ṣe pé tá a bá ní ká máa sọ àwọn tí wọ́n wà lóyà sí bàbá. Si tí bàbá trọ́sì wọn tọkàntọkàn ẹni tá à ń wò yìí Fọdílátù Sheikh Sulaiman Raji ó wà nínú wọn Sheikh Adam uh, bàbá trọ́sì Sheikh Sulaiman yìí púpọ̀ ó sì jẹ́ èèyàn kan tó já pé nígbà ṣòro àtìgbà ìdẹ̀kùn ló fi dúró ti bàbá Sheikh Adamu nífẹ̀ẹ́ Sheikh Sulaiman púpọ̀ gidigidi débi pé bàbá gbà pé kì í ṣe ẹni tó lè dalẹ̀ kì í dẹ̀ ṣe ẹni tí ó lè dá nǹkan kan táwọn bá sọ tó lè yí padà sọ́wọ́ àánú àwọn loyalist tá a bá ń sọ̀rọ̀ àwọn loyalist ṣe ká á dá. هذا اليوم يوم الجزاء هذا اليوم يوم الوقوف أمام رب العالمين تمثيلا لوقوفنا جميعا يوم القيامة عندما نقف صفا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان فأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد lẹ́yìn àwọn rọ̀mọ̀dánì ìlọ́dún òwò وعد ọdún tá a wà ń bẹ̀ lẹ́nìí tí gbogbo wa péjọ tá a ọdún tá a wà ń bẹ̀ yìí tó ṣe pé òun náà ní ọdún tá a náà lọ́jọ́ tí kò wọ́n kó iṣẹ́ rẹ̀ jọ òun lọ́jọ́ tá wà á pé iṣẹ́ wa bẹ́ẹ̀ náà ni òun ọjọ́ tí kálukú wà á dúró níwájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọjọ́ kan ṣoṣo tá a gẹ́gẹ́ ọjọ́ kan ṣoṣo gbogbo wa dà gẹ́gẹ́ bí ọjọ́ kan ṣoṣo tí ń jẹ́ ọjọ́ ti wá bẹ̀ náà àwọn ọlọ́run ọba tí wọ́n tò òun náà ni ọjọ́ tó ti pẹ́ ní àgbẹ̀ iná jahannama wá ń wo àwọn ẹni tẹ́ sálẹ̀ ìmoore sọ́lọ́wọ́n ọba táwa sọ fún gbogbo àwọn ènìyàn pé ní kó wá kó máa kó iṣẹ́ rẹ̀ jọ tí kálukú sì máa ta iṣẹ́ rẹ̀ náà gbogbo iṣẹ́ tó ṣe òun náà rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹnikẹ́ni tí ó bá wá ṣiṣẹ́ tó bá yàtọ̀ sí sọ́lọ́wọ́n ọba ni ó ṣe ǹjọ́ lè rí mi ìṣe mọ́ bí. wa yuqalu ya ayyuha an-nafsul mutma'innatu irji'i ila rabbiki radiyatan mardiyatan fadkhuli fi ibadi wadkhuli jannati. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan ṣe ṣòfò yìí bẹ́ẹ̀ náà làádùn sọ fún ẹ̀mí kejì wípé ní ìwọ tiẹ̀ ìwọ ẹ̀mí tó gbọ́ bá gbọ́ tọ́ọ̀sì ṣiṣẹ́ rẹ tọ́ọ̀sì ṣe gbogbo tọ́lá ọba ní ọ̀sẹ̀ ìwọ ti fọkàn balẹ̀ ìwọ máa bọ̀ wá sí ẹ máa wá wọnú ilé ìkẹ́ mi kọ́ọ̀sì fọkàn balẹ̀ máa gbébẹ̀ lọ gbére àlìjọ́nà mi nù ni. yàrá Allahu min al-maqbulin. ọlọ́run kò fi wá sínú àwọn ẹni tó gba àwọn ọ̀rọ̀ dáhà tọ́lọ́run ti gbà lọ́wọ́ wọn. yàrá Allahu min ahlil janna. ọlọ́run kò fi wá sínú àwọn ẹni rẹ tí ó wà àlìjọ́nà. wala yaj'alna min ashabis sa'ir. ọlọ́run má fi wá sínú àwọn àjọ ẹni tí ó wọ ẹlẹ́rìí o. عباد الله. ẹ̀yin olùjọ́sìn لما lọ́mọdé يا àgbà. إن العيد عيد الفطر عيد فرضه الله على المسلمين وهو عيد ديني وهو عيد إلهي وهو عيد رباني ليس عيدا وطنيا وليس عيدا شعبيا وليس عيدا قوميا وإن كان لا, لا يمنع ولا يمتنع أن يحتفل بهذا العيد غير مسلم وغير صائم ولكن العيد في الحقيقة هو للمسلمين dájúdájú ọdún ọdún yìí tá a kí lẹ́yìn ìgbà tá a gbà wẹ̀ tán yìí ọdún tọ́lọ́run ọba ni ọdún tọ́lọ́run ọba tó dá gbogbo rẹ̀ ẹ̀dá títí tọ́jú ẹ̀dá náà ni kèé sọdún ìjọba kan kìí sọdún ìjọ kan bẹ́ẹ̀ ni kìí ṣe ọdún ìdílé kan bẹ́ẹ̀ ni kìí fi ìsọdún ìran èdè kan yàtọ̀ sédè kan kìí sì sọdún kan táwọn wípé ní ẹni tó bá gbààwẹ̀ ní kó ṣe ẹni tí kìí gbààwẹ̀ ní kó ṣe ẹnikẹ́ni náà ló lè sẹ́wọ̀n lọ́rùkù bẹ́ẹ̀ kọ́ ọdún yìí tàwa mùsùlùmí nìkan lọ́lọ́run gbé kalẹ̀ fún. wa in kana la yamtani'u bọ́dà kò jẹ́ pé ní ẹni tí ó gbà wẹ̀ gan-an àtẹni tí ó tiẹ̀ jẹ́ mùsùlùmí pàápàá àwọn náà ní bá wa wọṣọ lónìí kó bá wa jẹun kó bá wa mu lálùbáríkà ti mùsùlùmí àmàwà la lọ́dún wọn bá wa ṣe ni. fa innahu yawma al-jaza innahu yawma al-wafa yawmun qaddamna as-siyama siyama shahrin wahidin siyama qiyami laylin fi shahrin wahidin siyama. قدمنا هذا العمل لله رب العالمين فكل عامل إذا أنهى العمل قدم العمل إلى من أمره أن يعمله فقد قدمنا هذا العمل اليوم لربنا رب العالمين ونرجو من الله الجزاء لأنه رب الوفاء إن الله لا يخلف الميعاد. ènìyàn kọ̀ọ̀kan náà ní máa ṣiṣẹ́ yóò máa ṣe lóríṣiríṣi ìránṣẹ́ tí ń bá ń ṣe bí bá wá ṣiṣẹ́ yìí yóò ní ọjọ́ kan tí ó fi lọ kó iṣẹ́ náà fẹ́ni tó paláṣẹ pé iṣẹ́ tẹ èèyàn mí rè é gbogbo wa la ti wá gbààwẹ̀ nù Ramadana yìí bẹ́ẹ̀ la lọ sí wàásù talẹ́ àti tọ̀sán agbáàlù kùránì lọ́sẹ̀ àti lóru bẹ́ẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan wá dìde ló yan nábìlà fọlọ́run ọba àwa pa gbogbo ẹ̀pọ̀ lódìdí oṣù kan gbáfo bẹ́ẹ̀ la ṣe ṣe wàhálà yìí làwa dé síwájú ọlọ́run ọba lónìí lónìí ọdún yìí pé ọlọ́run iṣẹ́ wa tá a ṣe rèé o àwa afojúwájú ọlọ́run pé ọlọ́run iṣẹ́ náà nìyí ọ̀ àní gbà lọ́wọ́ wa bí báwo bá gba àkókò lọ́ba mi tí ó gbà má gbà lọ́wọ́ wa má jà sófo sẹ́ wa. Wallahu tabaraka wa ta'ala rabbul wafa innahu la yukhliful mi'ad dádájọ́ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tó ṣe pé òun náà ló pa wálé bá káṣíṣẹ́ ìta àti ṣiṣẹ́ tó ti wá sàdé ń pẹ́nikẹ́ni tó bá ṣiṣẹ́ náà ó pé iṣẹ́ rẹ̀ fún dáadáa ó sì fi sẹ́lẹ̀ sanre ọlọ́ọ̀ba yìí kì í yí àdéhùn tó ti ṣe àwa náà mọ̀ bẹ́ẹ̀ ìbádàlá ẹ̀yin olùjọ́lẹ̀. Ah. ọlọ́run ò fi ṣọ̀gbìn kan wọn àwọn náà sì béèrè fún pé ah! ẹ̀yin náà wo kótóbà tí sheikh adam tó ṣe lórí ni o kì í ṣe pọ́kọ́ o ẹ̀ rí i pé sheikh adam wọ́n a máa ń sọ. So, lugha arabiyya fasiha torí pé sheikh adam fúnra ẹ̀ innahu fasihun and bàbá wọ́n máa ń sọ lárúbáwá ka annahu arabiyyun torí pé oore tó lọ́n ṣe fún sheikh adam ó pọ̀ púpọ̀ kọlọba nkẹ ṣe kà á dà. gímì tí mo wà ṣe bẹ́ẹ̀ mo mú dírù rárá rárá mi ò gbà ẹ má kó wọn fún sọ́wọ́n ẹ kó wọn wá wọ́n ṣe bẹ́ẹ̀. ògo yẹn sì ọlọ́run mọ̀ mọ́ fi kà wá ni alhamdulilayi afárá Yusuf ó ti níyàwó ó ti lọ́mọ òun náà ti ń ṣògùn ó ti ń ṣe wá sí i ó ti ń tẹ àlẹ́ àlọ́ orí káàkiri ó lẹ̀ bímọ òun náà sọ ní àlámù hmm. ìròyìn kan nínú ìròyìn tí wọ́n fi ròyìn ṣe kan náà hmm. ó wá mú kọ́ yìí pé ádámù náà ló sọ ọmọ yìí wá ní ádámù yìí ọmọ yìí mọ̀ ní hmm. ádámù aláàrọ̀ ló hmm. sọ. sọ̀tà bá sì gbé sẹ́gbẹ̀ẹ́ oyè tí bàbá gbà yẹn pé alámọ̀tìrì lórí <laughs> ẹni tó bá ké ó yóò ti yàtọ̀ láàrin kéwìn ó àyìn àti kéwìn ó àyìn àti kéwìn ó àlámù so àwọn kì í fọ ara mísà bàbá nílẹ̀ Yorùbá ni pé nílẹ̀ Yorùbá lásìkò tiwọn hmm. gbogbo àwọn àfẹ́gbẹ́rán wà pé aláàmà ni hmm. yẹn pé ẹni ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ hmm. tí àwọn ẹ̀rí sì wà fún ìjẹ́ ọ̀pọ̀ lọ́pọ̀ ẹ pé ìyá bó ìyá jù ẹlẹ́mìí dáná pé bẹ́ẹ̀ kò ní sẹ́ẹ̀dì tá a fi bá kí ẹ pé tíra mélòó ló ṣe orin mélòó ló kọ kútúbà mélòó ló ní kò ní sí wáàsí mélòó àwọn èèyàn ọlọ́run máa ṣàlékún kẹ fún bàbá ìdíyìn of Nigeria Fọláwíyọ ó gbówó kalẹ̀ lórí Radio Lagos tó pé every Friday náà máa gbé wá sí Sheikh Adam sí lọ́tún lọ́tún táwọn èèyàn wọn kọ́ ọgbọ́n ah, ah, kódà tó jẹ́ kèfèrí kiri yóò tó bá gbọ́ wá sí bàbá yóò kọ́ ọgbọ́n yóò kọ́ òye ńbẹ hmm. tó fi sọ ìṣẹ̀mí wọn bí hmm. ọ̀tún tó fi gùn hmm. but èyí tó náà fi ṣògo wá tó fi ṣọ̀gángan wá tí ò fẹ́ nìkan nínú àwọn tó ṣáájú àtàwọn tó wà lẹ́yìn òun hmm. ni ká bá ṣèkà ádámù tọ́ àwọn ọmọ tọ́jà gbòòrò wa táwa ń ṣe ojúṣe bàbá lára wọn tá a sì tọ́ wọn látọ̀ọ́yè àtọ̀yànjú. Hmm. àwọn asòfin lọ́dọ̀ tí níyàwó ó ti bí wọn ìgbà tó kí òun lè ó tún lọ sóko ó kí ó hmm. ó jáde ní mẹ́tìnà alhamdulilayi lẹ́yìn àfọwọ́n adnan òun náà wà ní òtún ṣíṣe tó jáde um, alhaji yinka fọláwíyọ òun ni à ń wò yìí lẹ́yìn ìgbà tí bàbá ti kú yinka fọláwíyọ òun náà ti dolóògbé kọ́lọ́n wa kẹ́ gbogbo wọn kì í ṣowó kékeré ló gbé kalẹ̀ fún Radio Lagos kí wọ́n máa play gbogbo àwọn lecture bàbá tí ó ṣe déédéé tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tí bàbá dẹ̀ ti sọ tipẹ́ tipẹ́ tipẹ́. Eh, ẹ̀yin tẹ̀ bá máa ń gbọ́ rédíò Lagos ẹ rí i pé wọ́n sì ń ṣe prógráàmù yẹn títí dì sí torí pé ńgbà tí Yínká Fọláwíyọ kú àwọn ọmọ rẹ̀ wọ́n dá ètò náà dúró wọ́n yéé máa ná owó lórí àwọn prógráàmù yẹn pé kó má dúró kí Olúwa kó san án àwọn ẹbí Fọláwiyọ ní ẹ̀san olóore kó bá wa dó ti gbogbo wọn tí wọ́n jẹ́ kí àwọn Mizan àwọn àtàwọn oríṣiríṣi àwọn àwọn nǹkan mẹ́ẹ̀rírí mẹ́ẹ̀gbọ́rí tí Ọlọ́run ṣe fún Sheikh Adam kọ́lọ́run ọba kó bá wa dó ti ẹbí Fọláwiyọ kó sì bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Sheikh Adam. afa Yusuf gẹ́gẹ́ bí àgbékalẹ̀ wa kọ́ bá sùn ìwé kan tí bàbá ṣe ń pa tẹ̀sírìf tó ń pè ní táwọn tẹ̀sírìf hmm. òun ló ṣe ìfọ́sọ́wáyà lórí ìlànà àgbékalẹ̀ pé iṣẹ́ bàbá yìí ní ìdí kíndìmọ́ hmm. káṣe kátùn tẹ̀ ní ọ̀tún ní hmm. ìbámu pẹ̀lú ìgbàlódé ká sì ṣe ṣáàrù ẹ̀ àfọwọ́ Yusuf Adam òun ló ṣe ó tùbù orílẹ̀ òun tó túbú náà òun ló tẹ̀ tí àbá wa yóò rí yóò dẹ̀ nípa ó gbìyànjú òṣìṣẹ́ láti ṣe kí dúmọ̀ iṣẹ́ bàbẹ́ ìlànà sítú amẹ́nhàjú àtàjogún látọ̀dọ̀ bàbá yẹn kéèyàn kan tí kọ̀rọ̀ òjì kó tó máa ń pariwo wípé òun wà lórí mọ́nájú òun sí lórí mọ́nájú hmm. mọ́nájú bàbá wa ni ká ṣe sáré hmm. síra ká ṣe kí dúmọ̀ wọ́n ṣe sáré ìdání wọ́n ṣe sọ́ọ̀fù irú ìlànà làwọn náà ń ṣe irú ìlànà la gbé láwọn àbúrò wa náà lọ́wọ́ hmm. nílẹ̀ yẹn wà tí ó jáde tó ṣí ó kàn pa alislam fi mẹ̀dínà ti sàkété ó kù díẹ̀ kó tó má jábù yìí hmm. lórí ìlànà wọn ká bàbá ṣe kídímà fún gbogbo Ìlọrin ó kọ̀ làmú àti gbàlọ́ ó ṣe kídímà gbogbo lẹ́yìn Yorùbá ó kọ̀ lọ sí mùsọ́bà ó kọ̀ ṣe kídímà gbogbo Nàìjíríà ó ìgbárùkù. lára àwọn ìwé Sheikh Adam kan tún nìyí aslu kọbail Yorùbá kí ni ìpínlẹ̀ ìdílé Yorùbá gan-an àwọn ìtàn tó tó tó make sense tó sì ṣe déédéé nǹkan tí àwọn ọlọ́pọlọ àgbáyé tí wọ́n máa ń wádìí nípa ìtàn ìtàn nípa ilẹ̀ Yorùbá. Mm -hmm nítorí pé wọ́n da ojú ìtàn ilẹ̀ yorùbá wọ́n dàrú Sheikh Adam wọ́n ṣe wàhálà púpọ̀ láti mú èyí tó bójúmu tó sì make làákàyè tó make sense bàbá yanjú ẹ̀ nínú uh, tírà yìí tí wọ́n fi ṣàlàyé nípa ìtàn uh, yorùbá. Uh, kí àwọn tí ìtàn ilẹ̀ Yorùbá ò yé àtàwọn tí wọ́n ń sọ ìtànkítàn láìpẹ́ yìí tí wọ́n ń sọ pé Ìlọrin ìlú Ìlọrin eh, ipe kì í ipe ìlú Ìlọrin àwọn Yorùbá ló ní kì ṣe ìlú mùsùlùmí èyí tí ah, Gani Adams tó ń sọ nígbà tí wọn ní ìjìnlẹ̀ nípa ìtàn ìlú Ìlọrin. Gbogbo ẹ̀ ni bàbá yanjú sínú ìwé tí à ń wò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe promise, bí Ọlọ́run ṣe ṣe oore tó pọ̀ fún Sheikh Adam pé bàbá was a great writer. Bàbá is an icon of knowledge. Ah, tá a bá ń sọ̀rọ̀ pé encyclopedia ilẹ̀ Yorùbá Sheikh Adam ní í jẹ́ bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ta ni ẹni tí ó ṣe wàhálà púpọ̀ nípa gbogbo ìtàn tó relate mọ́ ọ̀rọ̀ Islam nílẹ̀ Yorùbá Sheikh Adam ní bọ́lọ̀ ń ṣe wá ṣoore fún wa tí ó ń kọ nǹkan tó sì ń kọ nǹkan tí è ṣe nǹkan kéékèèké bẹ́ẹ̀ náà lọ́lọ́run wá yọ àwọn ọmọ lára rẹ̀ táwọn náà ń kọ nǹkan. Mudiru al-Markaz tó wà ní orí àlééfà bàbá wọn lénìí Mudiru al náà mọ̀kọ̀wé ẹ̀yin tẹ̀ bá mọ̀ ọ̀kan nìyí nínú àwọn ìwé tí mudiru lemarcus tí wọ́n kọ ẹ̀yin tẹ́ ń ṣẹnu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ ń sọ yìí pé Sheikh Habib ọkọ tíra ọ̀kan nìyí o nínú àwọn tíra tí mudiru lemarcus tó kọ tóun náà tó ń bèsè lórí alislam. tó jẹ́ ọmọ bíbí Sheikh Adam ẹ rí i pé oore yìí pọ̀ so ọ̀tọ̀ ni kí àfọ́ ò lè sọ̀rọ̀ kó ṣe wáàsí tó yanrantí gbogbo àgbáyé ọmọ pé wáàsí rẹ̀ tó kéèyàn tó wá mú gègé kó lè kọ́ kì í ṣe gbogbo àfà ló lè kọ́ nǹkan ẹlòmíì kan lè ṣàgbàjà lásán ni kò lè kọ́ nǹkan so mùdúró lè mọ́ríkàs ẹ má lè rò pé mùdúró lè kọ́ nǹkan o ọ̀kan nìyí lára àwọn tíra tí mùdúró lè mọ́ríkàs Sheikh Habib tí wọ́n kọ ìyẹn nìkan kọ́ o Mudirul Markaz lọ́kọ ilé yìí náà Mudirul Markaz Sheikh Muhammad Habib Adam Abdullahi Alilori òun lọ́kọ ilé yìí náà kẹ́ẹ̀fi wo àwọn oore tí Ọlọ́run ṣe fún Sheikh Adam. Mm -hmm ìyẹn nìkan kọ́ o lára àwọn tíra mudirul markaz tòní Sheikh Habib Babalagege tòní ohun tún lélẹ́yìí ohun tún lélẹ́yìí mudirul markaz lọ́kọ̀ eléyìí náà gẹ́gẹ́ bí mo ṣe sọ. So, ipe oore tó lọ ń ṣe fún Sheikh Adam ó wà <clears throat> ó oore yẹn ó pọ̀ ó fẹ̀ ó kẹ̀ ó jìn nítorí pé Sheikh Adam gẹ́gẹ́ mo ṣe sọ bàbá ní heart tó wà khalis bàbá bàbá ní níyàtú sọfìà gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ṣe nítorí Ọlọ́run wọ́n wá yẹ àìmọye àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ wọ́n dèèyàn wọ́n sọ wọ́n dolówó wọ́n sọ wọ́n dàfà wọ́n sọ wọ́n dolókìkí kódà ọ̀tá wọn gan-an ó tún jẹ nínú àǹfààní wọn torí àìmọye ọ̀tá Sheikh Adam tí wọ́n ń ka tírà bàbá tó pé tíra bàbá ni wọ́n lọ sọ wọ́n do ní mímọ̀ àìmọye lèkéwú tó ń lo tíra bàbá bọ́lá ṣe wá sóore yìí fún wọn ó tún wá yọ àwọn ọmọ bíbí inú ẹ̀ táwọn náà ń kọ̀ǹkan tó bá rò pé ọ̀rọ̀ ọ̀rùn láti mọ kọ̀ǹkan ìwọ náà mú gègé mú gègé kó sí kọ̀ǹkan wò ọmọ bó ti rí ọmọ bó ti rí so Mudirul Markaz àwọn náà kọ tírà bí a ṣe sọ yìí pé Sheikh Habib àwọn ni wọ́n wà ní ipò ẹlẹ́kẹta tàbá ní ká máa ka bí àwọn ọmọ bàbá ṣe dàgbà tẹ̀léra wọn. Uh, Sheikh uh, Sauban ni number five Sheikh Sauban uh, àwọn náà kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé uh, Sheikh Sauban náà kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé lára àwọn ìwé Sheikh Sauban nìyí uh, lára àwọn wàhálà tí Sheikh Sauban tó ń ṣe nìyí gbogbo àwọn tírà tí bàbá wọn ṣe àwọn wá kó gbogbo ẹ̀ jọ sójú kan wọ́n wá tò pẹ̀lú Arabic alphabet ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra bàbá ni Sheikh Thaoban ti ṣe ṣáríhù ẹ̀ lọ́nà tí ó gbà yé àwọn tí wọ́n bá fẹ́ kà á. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa yìí pé bọ́lọ́n ṣe dá bàbá lọ́lá lọ́dá àwọn ọmọ rẹ̀ náà lọ́lá lẹ́yìn Haji Sauban Sheikh Yusuf òun náà kọ ìwé ṣùgbọ́n kí tó lọ sọ́dọ̀ Sheikh Yusuf Dr. Jumua tó jẹ́ kan lára àwọn ọmọ Sheikh Adam òun ló kọ ilé yìí òun ló kọ ilé yìí lára àwọn ìwé tí. Tí uh, Dr. Juma tó kọ nìyí uh, kẹ́ ẹ wo oore tí Ọlọ́run ṣe fún Sheikh Adam báwọn ọmọ rẹ̀ tí wọ́n sì ti lè sọ bẹ́ẹ̀ ni wọ́n lè kọ bẹ́ẹ̀ ni wọ́n lè kọ Sheikh Yusuf Adam Abdullahi al òun náà kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé lára àwọn ìwé Sheikh Yusuf nìyí Yusuf tó jẹ́ ọmọ last wife fún Sheikh Adam ìkan nìyí lára ìwé rẹ̀ tó kọ kẹfì wo àwọn oore tí Ọlọ́run ṣe fún Sheikh Adam abdullahi al-Ilori lára àwọn ọmọ bàbá tí ó kọ̀wé ni Sheikh Sufyan uh, Sufyan òun náà kọ ìwé o ìwé tó kọ rèé lára àwọn ọmọ Sheikh Adam ni Sufyan ìwé tọkọ rèé ìwé tọkọ rèé kẹfì mọ̀ yìí pé ọlọ́run ọba ó ṣe dáadáa fún Sheikh Adam Abdullahi Al-Ilory èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ lásìkò tá à ń ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìdúkọ́ kò ṣiṣẹ́ kékeré àwọn yìí tí ọlọ́run ní kí wọ́n tẹ̀ wá lọ́wọ́ òun ni àfihàn wá yìí Ah, gbogbo àwọn yòókù táwọn náà kọ ìwé kì í ṣe ìwé kékeré ìwé tó sì wúlò ni ìwé tí wọ́n kọ. Ah, kí Ọlọ́run ọba kó bá mi kẹ́ Sheikh Adam. Ah, Sheikh Adam Abdullahi Al-Ilory kì í ṣe àáfàá kékeré. I báwo la ṣe ká máa tọ́jú ẹ̀ hmm. so afa Yusuf náà máa kọ alislam fi Madinati sakete ọ̀dọ̀ wa náà ní ọ̀dọ̀ wa náà ní ṣògo wa ẹni tí ò ṣe kò kọ́ bàbá tiẹ̀ kò kọ́ ti bàbá tiẹ̀ kò sí ní nǹkan kan lé tó bá tó fi lè ṣe ṣáájú rẹ̀ ni wọ́n ti gbé pé àwọn òsì lónìí mọ́nájú ẹnìkan ló wà lónìí mọ́nájú mọ́nájú ló wà kìnnì hmm. mọ́nájú bàbá ti tiẹ̀ gangan mọ́nájú ṣèkádàm náà mélòó ló ṣe kéèyàn hmm. máa kọ ìtàn ọ̀rọ̀ kó máa pa irọ́ ìtàn tí ò sí tí ò sí láyé kó máa hun àgbélẹ̀rọ ìtàn kó wá sọ ọ́ di pé òun ṣe nǹkan òun kọ̀ nǹkan hmm. tábà sọ pé kùránì sọ pé iná àwọn ẹ̀kọ́ sọ́sọ̀ hákì so ó sọ pé eléyìí ni ìtòdodo tí kùránì sọ tí kùránì bá sọ tàn án ni bó ṣe ṣẹlẹ̀ gangan nìyẹn hmm. kì í ṣàgbélẹ̀rọ máa ká ní àdéhìí kì í ṣe pé àpẹjọpọ̀ èèyàn wá ń hun irọ́ òun pa ìkọ́rá ní òwò ṣe bẹ́ẹ̀. Hmm. ẹni tó ń bú wa tí ń sọ̀rọ̀ yìí fúlàní àgbélẹ̀rọ tán kó kọ́ tán gidi bí ṣé kádàmù ṣe kọ́ tán hmm. tó wà ní rẹ́fúrẹ́ǹ hmm. ó wá sọ pé àwọn òsì lójú ọ̀nà àwọn táwọn kọ̀ tán ká lè sọ pé mary jao ẹ lọ wo tí ra báyẹn wò báyìí wọn ń tẹnu àtẹnu ẹgbọn pé ọ̀tá ṣé ọ̀tá ilé ṣé so ògo ìjà yẹn alhamdulilayi afa adnan afa wa yusuf sofiyan olóńkọ bá sùn tiẹ̀ afa hmm. adnan òun kọ bá sùn nípa bàbá bàbá hmm. àṣẹ muhammad abdulbaki hmm. abdulbaki bàbá tó bí ṣèkádà ló fi kọ bá sùn tiẹ̀ ó sì gbàtà náà káàkiri ohun nínú ìwé tí a sọ lẹ́ẹ̀kan yìí na òun àná ṣáàtú ohun nínú ìjáàbù eh, ohun nínú lamhat so ó wá lọ síwájú sí i hmm. ó lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn hmm. ló fi kọ ìwé yẹn tó bó ti hmm. kọ́ náà ó ti pẹ́ pé àdébàlẹ̀ wọn fún mi ó ti kọ́ àdínà nídẹ̀ yẹn báṣu rẹ̀ fún tọ̀jú ó kọ sáréwò àti àlékù àti tafsiru durusu tawhid wal aqida lórí ìgbà ìlànà kankan iṣẹ́ bàbá yìí ní ti ká máa sọ ọ́ di ọ̀tún àfáà sùfẹ́ àárín. Adnan gbà tó kọ báṣu yẹn ẹ̀rú bà mí ewé mẹ́jọ la béèrè àfa ìdẹ́gbọ̀ yìí ó ti pọ̀ ju bùkátà ilé kéwù lọ títẹ̀ ń kọ́ tá a bá ń kọ̀wé àwọn wo ń bọ̀ láti owó láti tẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í fẹ́ rà wé ẹni tí ó máa fún wọn níwèé ni ìyá lọ́wọ́ kàmílẹ́yà ó sì ní à tó òun ò fẹ́ ṣe níṣẹ́ ọ̀bọ́kẹ́ ni hmm. báṣu tóbi gan-an ó kún wa lójú ó gbé fáwọn yẹn kan bá kà á ṣe kẹ eh, Abdulrahman Abdulaziz Zakari ó kà á mọ̀rọ̀ kó ṣe tẹ̀kíìsì lórí ẹ̀ àfàwà Misbah Udeen sì tún ó fún wọn kàn ó fún wa kan ó fáwọn èèyàn kan láti ṣe hmm, lẹ́sìn sọ̀rọ̀ ẹ́dítọ̀ yìí ṣùgbọ́n a máa pọ̀ hmm, hmm. nǹkan ìlànà wa ni pé àtẹnutí ò tó wa àtẹnutó tó wa àtẹnutó jù wa lọ ká gùn wọn kán tàbá ní ẹyọ ikú ẹ ikú wọn sọ so bẹ́ẹ̀ hmm. so ọlọ́run kó bu aláṣẹ kán lè tẹ àwọn ìwé yìí hmm. ṣe tẹ takọ́kọ́ kán lè tẹ wọ́n hmm. á jẹ́ arúgbó Sheikh Adam so yàtọ̀ sí yẹn náà àwọn míì náà tún wà tẹ́ pé a ní ipa nínú ìgbésí ayé wọn àtẹ̀síwájú. àwọn ìyàwó bàbá wọn kọ́ àwọn ìyàwó bàbá àwọn ǹjẹ́ kí ètò kan wà tí àwọn ẹbí ṣe láti máa tọ́jú wọn lẹ́yìn ìgbà tí wọ́n tí bàbá ń lọ. ìgbà tí wọ́n lọ àwọn èèyàn ṣiṣẹ́ dáadáa nínú àwọn ẹbí àti nínú àwọn ẹlẹkẹ hmm. so nínú àwọn tá a mọ̀ tó dájú so hmm. àwọn sheik abuhab gamari wọn máa ṣọwọ́ ránṣẹ́ sí wọn hmm. àwa náà látòtú wọn máa ṣọwọ́ ránṣẹ́ sí wọn tá a bá ní ìdí kankan tá a bá ti mọ̀ a sáré ṣe ilé ìjọ ni o kìíní kan òbíríkìlà lọ́dọ̀ wa kápítà lọ́dọ̀ wọn lè ṣe àtàwọn ẹ màmá wa ní sọlẹrì àti bọdà wa ní ogun o sheik ridwan. Mm a máa ṣe gbogbo àwọn ètò hmm. àfi tá a bá gbọ́ sí hmm. àtàntì wa náà hmm. gbogbo ojúṣe tó yẹ ká ṣe láì máa bójú wáyìn sí pé apá àbí nǹkan kan kọ́ wá gbogbo yẹn là ń ṣe but lé ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yìí so láti Bakers náà wọ́n padà wá ṣe wọ́n àmọ̀ náà ẹ̀dẹ́gbẹ̀ rẹ̀ wọ́n á ṣe kankan so wọ́n ṣe kankan bàtà ló pọ̀. Hmm. àpàrà gbogbo ojúṣe tá à ṣe yẹn ó wá rí ilé ìfowópamọ́ wa hmm. so wọn wá ṣe ètò hmm. owó tí ó lọ sí ìlànà àwọn ẹ̀yà fún àwọn bùkátà ìjọba ní nínú ilé. ẹ jọ ẹ kẹbi pé. àwọn tí wọn wá pariwo káàkiri wọn yà sáwọn ara ilé wọn sì yà sáwọn ọmọ wọn sì ń pariwo káàkiri wọn ń pe àwọn tó ọmọ ọkọ lọ́mọ àlè area tí mo fẹ́ ká tún yẹ̀ wò ni wípé bàbá máa ń sọ wá ní ẹ̀ ń lérò pé èmi nìkan ni Adam ẹ má lérò pé èmi nìkan ni Marcus bàbá máa ń jẹ́ kí àwọn èèyàn mọ uh, contribution tí àwọn náà ṣe tí Markaz fi ṣe àṣeyọrí so bàbá máa ń dá ọlá padà sọ́dọ̀ àwọn ọlọ́lá àti àwọn àfáà Markaz àti gbogbo àwọn àfáà tí wọ́n bá wọn ṣiṣẹ́ láti lè fún wọn ní encouragement nítorí pé kálukú ló ní tí ń bàbá tí ń bá bàbá ṣe bàbá ní secretary wọ́n lẹ́ni tí ń bá wọn kó tírà lọ ibi tí wọ́n ti máa ń tẹ̀ tí wọ́n bá fẹ́ tẹ̀ ní Egypt àbí níbòmíì so bàbá ti ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n yàn fún àwọn àfáà Markaz àwọn tí wọ́n jẹ́ tíṣà àwọn tí ń bá wọn tún kútúbà so bàbá ò yí fojú di ẹnì kọ̀ọ̀kan kódà àwọn tí wọ́n jẹ́ olówó tí Ọlọ́run fi kẹ́ bàbá Sheikh Adam ó máa ń ṣe àpọ́nlé wọn lápèjúwe MKO Abiola ìgbà tí bàbá ṣe tírà kan lára àwọn tírà wọn bàbá ń sàyẹn wọ́n ń gbé fún Abiola gbogbo àwọn lárúbáwá tí wọ́n dẹ̀ dúró ti bàbá. Uh, gbogbo wọn ni bàbá ṣe àpọ́nlé wọn nínú àwọn ìwé tí wọ́n kọ gbogbo àwọn àfáà tí wọ́n ṣàǹfààní lára wọn bàbá ò fi pamọ́ wọ́n wọ́n wọ́n ṣe àlẹ́ àìntìráfù bìlìjẹ̀míìlẹ̀ wọ́n ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ ìwé wọn. Ah, Sheikh Adam Abdullahi Al-Ilory yàtọ̀ sípò ní ìmọ̀ ọlọ́run tún fún ní ìwà bàbá níwà púpọ̀ bàbá ní ìtẹríba bàbá ò kì í ṣègbéraga wọ́n sì lawọ́ bàbá lawọ́ wọ́n sì wọ́n wọ́n wọ́n jẹ́yàn tó tó nílàkàì púpọ̀ tí wọ́n sì máa ń wòye wọ́n á sì máa fún àwọn èèyàn ní ìmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Markaz nátara Sheikh Adam nátara wọn di èèyàn ńlá lónìí nítorí pé àfáà tí ò ní kéta ẹ̀ bẹ́mi ṣe tó yìí èmi náà fẹ́kẹ́yìn náà tó bẹ́ẹ̀ kẹjù bẹ́ẹ̀ lọ ní gbogbo àníyàn Sheikh Adam kó tó jáde láyé ẹ ó sì rí bẹ́ẹ̀ ẹ ó rí bẹ́ẹ̀ lára àwọn àfáà tí wọ́n fi tọkàntọkàn tẹ̀lé Sheikh Adam pé ńgbà tí Sheikh Adam kú tán gbogbo wọn ni òkìkí wọn jáde káàkiri tí gbogbo ayé sì mọ̀ wọ́n bàbá a máa sọ̀rọ̀ wọn kódà ìkan wà nù wọn tó yẹ sí pé kí bàbá tó kú ni wọ́n máa ń invite òun náà sí conference international conference tó sọ pé òun àti Sheikh Adam ó pàdé ń bẹ̀ tí bàbá ó sì pè é pé wá kí lo fẹ́ sọ kí lo fẹ́ kí ni nǹkan tó kọ jẹun wò ó tí bàbá ó sì tún sọ fún un pé wí báyìí má wí báyìí nínú àníyàn tó da tí Sheikh Adam ní lára àwọn ọmọ kéwu Sheikh Adam tó yàn tó yanjú títí ń kọ ìwé kí bàbá tó kú òun ni Sheikh Mustapha Zughlul Sheikh Mustapha Sanusi Sheikh Adam lọ sọ ní Zughlul torí pé bàbá ní ọjọ́ lárúbáwá kan táwọn máa ń pàdé ní conference pé ó ṣe fìgbà ó ṣe mọ̀ pé Sheikh Zughlul ó lára díẹ̀ so Sheikh Adam fi sọ Sheikh Mustapha Sanusi ní zuglul lára àwọn àfáà ńláńlá tó bá ní talent tó mú ẹ̀bùn ìtàn púpọ̀ jù lára Sheikh Adam Sheikh zuglul ní Sheikh zuglul ah ọlọ́run fún ní mọ̀ débi wípé Sheikh Adam ń sọ wípé. So ọkàn àwọn balẹ̀ táwọn bá déwájú ọlọ́run tọ́lọ́run bá ní tọ́ ádámà kí ni nǹkan àṣeyọrí tó lè tọ́ka sípò ṣe láyé àwọn sọ pé kọ́lọ́hún kó tiẹ̀ wọlá wàhálà táwọn ṣe lórí Sheikh Mustapha uh, Zughlul páwọn sọ ọ́ di àfa ńláńlá pẹ̀lú àṣẹ ọlọ́run bàbá fọkànbalẹ̀ púpọ̀ lórí Sheikh Mustapha Zughlul lára àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Sheikh Adam tọkàntọkàn uh, ni Sheikh uh, Mashahud Ramadan Alketuwi àwọn uh, náà máa ń jòkó ti Sheikh Adam tí wọ́n jẹ́ ajánásí àgbà kó tó di pé bàbá jáde láyé. Uh, Ah, nínú àwọn àfa àgbà tó jẹ́ àfa ńlá ni Sheikh Mashood eh, Ramadan náà wà ah, àwọn náà ti nílé kéwu tí wọ́n báyìí tí wọ́n pè ní markazu salam markazu salam lára àwọn tí wọ́n bá Sheikh Adam ṣiṣẹ́ nìyí táwọn náà ti di èèyàn ńlá tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ kéwú lára àwọn tí wọ́n bá Sheikh Adam ṣiṣẹ́ tọkàntọkàn ni Sheikh uh, Sulaiman uh, tí à ń wò yìí bí wọ́n ṣe jẹ́ dírẹ́fà fún bàbá bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ àfàgbà nínú àwọn àfàgbà Markaz tí wọ́n ṣojú tí wọ́n sẹ́yìn torí gbà tí Sheikh Adam kú tán lára àwọn àfàgbà kan wà tí wọ́n jẹ́ àwọn àfà Markaz tí wọ́n ti fi Markaz sílẹ̀. Si ṣùgbọ́n àwọn tẹ́ ń wò yìí àwọn láwọn máa dúró ti ọmọ bàbá àwọn ò ní kúrò ní Markaz àwọn ò dúró ti iṣẹ́ Sheikh Adam àwọn sì dúró ti ọmọ rẹ̀ ni wọ́n ṣe wà ní Markaz títí di òní Sheikh Sulaiman. Uh, Ah, wọ́n jẹ́ kan lára àwọn àfáàgbà tí wọ́n sì jẹ́ special senior special adviser sí Mudirul Markazi tòní kí ọlọ́run kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún ah, oore fún wọn lára àwọn tí ó máa ń tú kútúbà fún Sheikh Adam. Uh, tó sì tó kótóbá gbẹ̀yìn fún Sheikh Adam kí bàbá tó jáde láyé nínú kótóbá tá a play fún wa lẹ́ẹ̀kan ẹni tó ń tu rèé Fadilatu Sheikh Abdulwahabi Zubairu Alagamawi Uh, Sheikh Abdulwahab ló sọ ìtàn yìí fún mi níjọ́ tí mo ń bi nínú ìntàvíwù kan pé kí ló dé tẹ́ ẹ̀ fi ń jẹ́ àlìgàmáwí wọ́n wá sọ yìí pé ńjọ́ kan wà tẹ́nìkan ń ṣe wáàsí lórí rédíò ìgbà tó wá parí wáàsí rẹ̀ ó wá ní orúkọ òun ní Abdulwahab Zubair so bàbá wa pe àwọn nígbà tí wọ́n rí àwọn wípé wàábì wá mo gbọ́ wáàsí rẹ̀ lórí rédíò tó nígbà wo lo tún di ẹni tí ń ṣe wáàsí ní orí rédíò àwọn wá ní àwọn kọ́ ò àwọn ò kì í ṣe wáàsí lórí rédíò wọ́n ní ọmọkùnrin náà sì fohùn jọ nígbà tó sì parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó lóun ní wàhábì zubairu èmi kọ́ ò bàbá wa mú gègé wọ́n wá sọ fáwọn pé gbogbo ìgbà táwọn bá ti kọ orúkọ àwọn káwọn máa fi àlègà máa wí káwọn máa fi gbẹ̀yìn ẹ̀ ìdí tí sheikh abdulwahab zubairu tí wọ́n ṣe ń jẹ́ alagamawi nìyẹn torí pé ọmọ ìlú gama àwọn babalá bàbá wọn ni wọ́n tẹ ìlú lọrin àwọn ọmọ ọmọ àfànjá lẹ̀ ń wò yìí kò sí bá a ṣe fẹ́ sọ ìtàn lọrin ẹ̀ lè yọ àfànjá kúrò bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ rèé nínú àwọn ọmọ ọmọ tó jẹ́ àfa ńláńlá tí gbogbo ayé mọ̀ lónìí ah tá a bá fẹ́ máa mú wọn ẹni tá a mú rè ah ká tó wá máa tún sọ pé ok ta ló tún kù ah tóun náà rin ojú ọ̀nà tasawuf tó sì jọmọ ọmọ Àfọ̀njá ah Sheikh Muhammadu Rabiu Lówòrò àwọn ọmọ ọmọ Àfọ̀njá nìyẹn Sheikh Gamawi àti Zugulul Sheikh Adamu sọ yìí pé ah àwọn méjèèjì làwọn present níwájú ọlọ́run tọ́lọ́run bá bi àwọn pé kí ni àṣeyọrí rẹ̀ nínú àwọn ọmọ akéwútọ ọkọ tó yanjú púpọ̀ jù bàbá lọ́kàn àwọn balẹ̀ lórí Sheikh Abdulwahab àti Sheikh Mustapha Sanusi Zughlul ọlọ́run ti dá ọjà rèé ńláńlá sílẹ̀ fáwọn náà àwọn ni wọ́n dá sọ́fúwà. So sílẹ̀ sílùú èkó àbí ká sọ pé sílùú Ògùn state mọ́ èkó kí ọlọ́run ọba kó wà pẹ̀lú Sheikh Algamawi kó sì bá wa ṣàlékún ìkẹ́ fún Sheikh Zugulul lára àwọn tí wọ́n bá bàbá ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ máa ń jáná sí fún Sheikh Adam òun ni Sheikh Muritada òun ni à ń wò yìí àti Sheikh Sidiq Farouk Sheikh Sidiq Farouk òun ló wé láwàní òun ni ẹ̀gbọ́n Sheikh Mustapha òun ni ẹ̀gbọ́n Sheikh Sulaiman Sheikh Sulaiman Farouk oníkíjìpá mufti ìlú Ìlọrin ẹ̀gbọ́n rẹ̀ nìyí Sheikh Sidiq Farouk secretary Sheikh Adam ni ọmọ nǹkan kọ púpọ̀ jù kọ́lọ́n kó bá wa kẹ́ wọ́n ti dolóògbé kọ́lọ́n bá wa kẹ́ wọn Sheikh Muritala ló wà wọn tí àwọn náà máa ń já násì fún Sheikh Adam tí bàbá bá ń ṣe tafsir nínú ààwẹ̀ ọlọ́run kó bá wa kẹ́ wọn lára àwọn tó bá Sheikh Adam ṣiṣẹ́ ni Sheikh daoud alfa ńlá Abdulmajid ẹlẹ́hàá Ah, àwọn là ń wò yìí ah, nínú àwọn tí wọ́n fi tọkàntọkàn sí Sheikh Adam tọkàntọkàn Sheikh Dawood wà ń bẹ lọ́pọ̀lọpọ̀ gbà tí Markaz bá lálejò bíi lárúbáwá kan ó dé láti ilẹ̀ lárúbáwá tí bàbá wa ní kó ṣe kútúbà ní Markaz Uh, Sheikh Dawood afanla ni Sheikh Adam máa ń sábà yàn lọ́pọ̀lọpọ̀ gbà pé kótóbà yẹn fún àwọn lárúbáwá tá a bá ń sọ̀rọ̀ àwọn sàábé Sheikh Adam àfàgbà sàábé àgbà Sheikh Adam nínú wọn ni Sheikh Dawood wà adamallahu hayatahu kọ́lọ́nkọ́ bá wa sọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún wọn. Ah, lára àwọn tí wọ́n dúró ti mudirul markaz lẹ́nìí tí wọ́n dúró ti Sheikh Adam náà wípé Sheikh Adam ti kú ṣùgbọ́n ọmọ rẹ̀ ló wà lórí oyè a ní fi ọmọ rẹ̀ yìí sílẹ̀ a dúró tì tọkàntọkàn a sì máa respect ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe respect Sheikh Adam ọ̀kan nìyí nínú àwọn àfáàgbà sheikh uh, abdulhamid bashar agbaji uh, àfáà náà wọ́n ní àníyàn tó mọ́ púpọ̀ jù èèyàn dáadáa ni wọ́n àwọn náà wà nú àwọn àfáàgbà tí wọ́n ti jẹ́ àfáàgbà láti ìgbà tí sheikh adam ti wà láyé títí dòní wọ́n sì wà ní markaz adamallahu hayatahu lára àwọn ọmọ ọmọ àwọn àfáàgbà ní àgbàjì lẹ́ ń yìí ah, wọ́n fi tọkàntọkàn sin Sheikh Adam àwọn ni wọ́n ń kọ́ àwọn ọmọ Markaz ní Al-Islam fi Nàìjíríà nígbà tí àwa fi wà ní Markaz kí Ọlọ́run ọba kó bá dó tì wọ́n kó dá àwọn ọmọ wọn sí. Si, lára àwọn àfáàgbà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Sheikh Adam nígbà tí bàbá wà láyé ọ̀kan nìyí nínú àwọn ọmọ Sheikh Indasalati uh, Sheikh Abdullahi Salati ilẹ̀ ń wò yìí kọ́lọ́n kó bá wa kẹ́ wọn. àwọn náà máa ń kọ́ àwọn ọmọ Markaz ní hadith wa nabi kí là nabi sọ. So wọ́n sì máa ń kọ́ àwọn ọmọ ní tefsir ah, wọ́n wà nù sàábẹ́ àgbà tó dúró ti Sheikh Adam tọkàntọkàn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Sheikh Adam kọ́lọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ wọn kọ́ bá wa dúró ti àwọn ọmọ wọn lára àwọn àwọn àfáàgbà tí wọ́n ṣiṣẹ́ markaz tí wọ́n dúró tọkàntọkàn pẹ̀lú sheikh adam ní sheikh abdullahi al-muqaddam ọmọ ìlọrin làwọn náà àwọn ni wọ́n ń kó àwọn ọmọ wọn markaz ní ọ̀wáìdù lọ́gàtìlẹ̀ àrọ̀bíyà arabic grammar àwọn náà ti dolóògbé kọ́lọ́hún ọba kọ́dẹ̀lẹ̀ fún èèyàn rẹ̀ kọ́lọ́hún kọ́ba foríjì wọ́n lára àwọn àáfàá àgbà nínú àwọn àáfàá Markaz ni Sheikh Shazili uh, Sheikh Shazili Sambo Ọ̀gánijà tó jẹ́ ọmọ ọmọ Indasalati nígbà tí Sheikh Shazili tó wà láyé gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n ṣe àǹfààní lára wọn nínú wáàsí ìta gbangba lóríṣiríṣi tí Sheikh Shazili tí wọ́n ṣe wọ́n mọ̀dánáìsì òṣìlóòbù tí àfa ò fi ṣe wáàsí tí gbogbo ìjókòó ọmọ pé yes àfa ń ṣe wáàsí lọ́wọ́ Sheikh Shazili kọ́lọ̀ kó bá wa dẹ̀lẹ̀ fún wọn kó bá wa kẹ́ wọn nínú àwọn àfáàgbà ìgbà tí Sheikh Adamu wà láyé ìgbà tí Sheikh Adamu wà láyé tí Sheikh Adamu wà láyé tí gọ́vnà Ogun State ìyẹn Muhammadu Lawal tó ní òun fẹ́ kí bàbá máa wá ṣe wá sínú ààwẹ̀ fáwọn lábẹ́òkúta nígbà yẹn gọ́vnà Lawal jẹ́ military administrator so bàbá ní èmi ò ní lè wá torí wáàsí inú àwẹ̀ tí gbogbogbò tá à ń ṣe Markaz ṣùgbọ́n ọmọ kan ń bẹ tó dá mi lójú pé wáàsí rẹ̀ ẹ gbádùn ẹ̀ yóò milẹ̀ Sheikh Shazili ni Sheikh Adamu yàn ah, <clears throat> wọ́n yan. Ah, àwọn àfáàmì náà tẹ̀lé wọn lọ́bẹ̀ ṣùgbọ́n Sheikh Shazili ni bàbá ní kó máa ṣe wáàsí táìmù tá à ń sọ yìí mudirul markaz tèmi àti Sheikh Thaoban àtàwọn ọmọ wọn míì náà wà tó ti dàáfà o tó yẹ pé àwọn náà lè ṣe wáàsí but bàbá ò mú àwọn ọmọ wọn àwọn ọmọ ọlọ́mọ ni bàbá máa ń ti oore sí. Si bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ nípa àwọn ìwà dáadáa tí Sheikh Adam tó ní kọlọ́wọ́n bá kó bá ń kẹ́ Sheikh Adam kó sì bá wa kẹ́ Sheikh Shaz sì lè. lára àwọn àfáà tí Sheikh Adam tó bá wọn ṣiṣẹ́ pàápàá tí bàbá bá lọ sílùú Ìlọrin àtẹni tó jẹ́ aṣojú Sheikh Adam nílọrin téèyàn kan bá ta sí Sheikh Adam bàbá ò ní fóńtọ̀ ọ̀hún lé sí i sheikh yahaya muritala agodi lẹ́ ń wò yìí àwọn ni bàbá máa ń sọ pé kó fún tọ̀hún lé sí téèyàn kan bá ṣe wọ́nranwọ̀nran ah, sheikh yahaya àwọn náà dá ilé ẹ̀kọ́ sílẹ̀ markazu taalim al-arabi al-islami làwọn náà peléke wọn ní òkè agodi nílùú ìlọrin àwọn náà ò sí láyé mọ́ kọ́lọ́nkọ́ bá wa kẹ́ wọn kọ́lọ́n bá wa foríjì wọn. Ah, èèyàn dáadáa ni Sheikh Yahaya Sheikh Adam fẹ́ràn wọn púpọ̀ torí pé ọ wà lóyà sí bàbá ọlọ́run kó bá wa kẹ́ wọn lára àwọn àfáà Markaz eh, tó jẹ́ kan lára àwọn ọmọ eh, Sheikh Soliu ẹ̀sìn ní òbí wa Sheikh Ahmadu Mahali àwọn nìyí àwọn wọn kọ wa nígbà tá a wà ní sanawula alẹ ìdàdí ìyá kọlọ́hún kó bá wa kẹ́ wọn àwọn náà sí láyé mọ́ lára àwọn àfáà tí wọ́n gbé pẹ̀lú bàbá rèé tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú bàbá tọkàntọkàn àtàwọn àti Sheikh uh, Muhammadul Awwal afa Awwal tó jẹ́ bíi deputy dírẹ́fà fún Sheikh Adam tó sì jẹ́ àfàgbà nínú Markaz kọlọ́nkọ́ wà pẹ̀lú Sheikh Awal náà àti àfà Bẹ́kì gbogbo wọn èèyàn dáadáa ni wọ́n a gbìyànjú ká wá ọ̀pọ̀lọpọ̀ fọ́tò gbogbo wọn àmọ́ ìtọ́lọ̀ ní kó tẹ̀ wá lọ́wọ́ ni à ń wò yìí. Uh, Sheikh Sulaiman, uh, Sheikh Abdulrahman, Abdulrahman Sulaiman Adangba. Òun là ń wò yìí, òun ló máa ń ka Bíbélì fún Sheikh Adam nínú tafsir níjọ́ tí bàbá bá fẹ́ lo Bíbélì àbí wọ́n fẹ́ ka nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì. Uh, Afa Abdulrahman Adangba, àwọn ni wọ́n máa ń ran bàbá lọ́wọ́ àwọn sì ni wọ́n mójútó printing press tí bàbá dá sílẹ̀ uh, nígbà tí bàbá fi wà láyé uh, kí ọlọ́run ọba kó wà pẹ̀lú wọn àti gbogbo àfáà Markaz látòkè kanlẹ̀ ẹni tá a rántí ẹni tá a rántí ọlọ́run ọba ọmọ gbogbo wa. Ah, kí ọlọ́run ọba kó dó ti ẹnìkọ̀ọ̀kan ah, kó san kálukú lẹ́sàn-án pẹ̀lú àníyàn tó fi tẹ̀lé Sheikh Adam. Adam, Baba Lagege, Asheiku Adam, Baba. Hmm. alábòsí alábòsí àwọn tó ń darí ìlú ọlọ́run sàmù eh. ní wọn. àmì ẹ ṣe nínú àwọn ọ̀rọ̀ tá a tún fẹ́ béèrè gbogbo àwọn iṣẹ́ ńláńlá tí bàbá ṣe yìí gbogbo àwọn ìwé ńláńlá lọ́lọ́ tí bàbá kọ yìí eh, ǹjẹ́ ìjọba nàìjíríà tiẹ̀ mọ rírì àwọn torí a rí àwọn èyí tí alislam fi nàìjíríà sí bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé pa nàìjíríà èyí tí wọ́n fi sọ̀tàn nàìjíríà náà wà ǹjẹ́ ìjọba nàìjíríà fún bàbá ní award síwájú kó tó di pé Hosni Mubarak fún wọn ní awọ́ọ̀dù ní eighty nine torí bàbá tọ́ sí awọ́ọ̀dù kí ló fà á tíjọba Nàìjíríà ò fún wọn ní awọ́ọ̀dù àbí wọ́n fún wọn. a lè ṣe rí awọ́ọ̀dù hmm. ó lè má ṣẹlẹ̀ kálẹ̀ ẹ̀mọ́ yẹn sí dáadáa kọ́ sì mẹ́lú wọn máa ń kẹsára sí ó rọrùn bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ tó bá ti ní ọ̀rọ̀ bí òṣèlú àbí àwọn ìdílé wa gbogbo ayé ló ògo fún bàbá yìí pé ó ṣiṣẹ́ hmm. iṣẹ́ yẹn ti kọjá ká fọwọ́ bò hmm. àwọn ló fi jẹ́ pé ìwà tí bàbá kọ alislam yóò mú wá dandan hmm. tí àwọn haúsá kan ṣe wọnà wọnà àwọn èèyàn búkà ẹ̀ gan gbogbo yẹn la sọ sínú wàhálà tiẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ṣèwé láti fi fèsì wọn pè é àṣẹ àtúkò wọn nìkú ẹ̀dá àbúrò ẹ̀kìndé wọn fọlọ́ọ̀ ẹ jẹ́ ká tàn wọ́n lẹ̀ lákàyè hmm. àti ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ tá a lè rí ìdí fún hmm. ọ̀rọ̀ tó ní nákàlí. Hmm. bẹ́ẹ̀ nínú. nákàlí sá pé ẹ lọ wo bí báyìí. bí tá a ti mọ̀ rẹ̀ nákìlò yìí. so bàbá wa dọ́kúmẹ́ntà wọ́n máa tọ́jú àwọn nǹkan gan àwọn ìwé ìròyìn láti ìgbà tó ti pẹ́ gbogbo gbìyànjú wọn ìgbà tí nàìjíríà fẹ́ pín bí wọn bó ṣe jẹ́ kí nàìjíríà ò pín nígbà tí wọ́n ṣèkà fáwọn sàdáwọ́nà bí wọ́n bá ṣe sọ pé a gbọ́dọ̀ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká béèrè ẹ̀tọ́ gbogbo yẹn tó yẹ pé bàbá pẹ̀lú àwọn haúsá ni tó jẹ́ hmm. àwọn àgbà hmm. wọ́n ṣe mítìnì pé ẹ má jẹ́ kí ìlú pín ẹ má jẹ́ kí ìyàwó jẹ wá gbé hmm. ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá fi bàbá ara wọn ọkùnrin yìí ẹ̀yìn lórí ọkùnrin ni bàbá wa lọ túlé àwọn fáìlì fáìlì wọn á gbé evidence jáde àwọn tí ọ̀rọ̀ hmm. torí pé bàrá yìí máa bá rí kò mọ nǹkan kan ọmọ kékeré sí bàbá hmm. kò dẹ̀ mọ ìgbìyànjú àti ogun tí bàbá ti jà hmm. fún ilẹ̀ haúsá àti nàìjíríà ó kàn jàjà rárá ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìjà ìjà ìran yorùbá wọn ṣe ọ̀run wọn gba àwọn kan tí ò yé bàbá wa kó evidence jáde ìlú ìròyìn ọdún báyìí ìka báyìí nígbà táwa wà táà ń ṣiṣẹ́ táà ń wúlò wa so náà fi sínú àṣẹ àtàlọ́kọ wọnùkọ alẹ́ àwọn wà kìndí wẹ́fọ̀rọ̀ so ìwé yẹn èyí mọ̀ pé alákọ̀ọ́bà wà pẹ̀lú ìjọba ó ti pẹ́ láti ayé àwọn sàdáwọn náà kéèbó tó lọ kán tó fún wa ní àtìgbà tó fún wa lómìnira àtìgbà tí nàìjíríà fẹ́ tán pàṣàdá ọ̀nà tápá balewa àtìgbà tó gun biafra ṣẹlẹ̀ bàbá hmm. ní ipa tó ti pa takuntakun hmm. fún ìṣẹ́gun nàìjíríà mọ́tàlá hmm. ó mọ̀ wọn ìgbà tí mọ́tàlá kó ọmọ ogun lọ nígbà tó wà ní méjọ tó kọ́ ọmọ ogun lọ biafra táwọn ọmọ ogun yẹn tí àwọn eh, biafra ti dẹ wáyà táwọn èèyàn kú gan ṣé àmọ́ ẹ tó bá kọ́ ọmọ ogun lọ tí òkú wọn bọ̀ kò ní pọ́nlé hmm. ó wá dùn mọ́tàlá bàbá wa pè bàbá lọ ṣe àdúrà fún wọn ní barak gbẹmọ barak wọn tún wá markans hmm. wọn ṣàdúrà fún wọn hmm. ìgbà tó para lọ ó ṣẹ́gun yẹn mọ́tàlá mọ̀ wọn dáadáa gan so ìmúta aládọ̀jẹ́ padà bọ́ sípò gíga àwọn yakubu wa gbogbo ẹni wọn mọ ṣèkà ẹ̀dá so tí nǹkan bá ṣẹlẹ̀ tí bàbá bá fẹ́ bàjọba sọ̀rọ̀ wọn àní gbẹ́sẹ̀ méjì mẹ́ta kan tó ní wọn wá sọ̀rọ̀ ẹ má gba èmi ìlẹ̀ gbà ìyẹn náà ló wà títí tó fi dáyé àwọn. Ah, Sheikh Adam tá a bá ń sọ fún yín pé bàbá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ah, wọ́n sì ní impact ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń wò yẹn kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nù gọ́fìmẹ̀ntì tí wọ́n mẹ́ni tí ń jẹ́ Sheikh Adam Abdullahi Al-Ilory bàbá kan jẹ́ni tí èyí ṣe fáàrí tí kìí ṣe kìí ṣe ìgbéraga tó yẹ pé ilé ayé ni bàbá ń wá ẹ wò gbà tí àwọn Ìdíàgbọn àti Buhari tí wọ́n bọ́ sórí oyè ẹ rí i pé fúnra wọn náà lọ bá bàbá ní Sùúrùlérè àti Babangida wípé ìlú yìí ó dọ̀tí afẹ́fọ̀ ọmọ anídìíyín anídìíyín afẹ́kẹ́ ẹ̀ mọ advice wa kódà ìgbà tí wọ́n kọ́kọ́ pe bàbá tí bàbá ò dá wọn lóhùn wọ́n ránṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ bàbá ò dáhùn òru ni wọ́n lọ bẹ̀ pẹ̀lú àwọn sójà tí wọ́n lọ fi tipátipá gbé bàbá lọ sí Dodon Barrack ọ̀rọ̀ tó tó dájú ni ọ̀rọ̀ tá à ń sọ fún yín yìí tí bàbá rò pé bàbá yìí tọ̀ sáàsẹ̀ yín ni kí wọ́n là ṣe súlẹ̀ wọ́ yọjú sí wọn tí wọ́n fi gbé bàbá lọ ìgbà tí wọ́n gbé bàbá dé dandan barak ìdí àgbọn wá kúnlẹ̀ síwájú wọn pé a fẹ́ wa tá a bá lo ọgbọ́n yẹn ẹ̀ ní wá lọ́jẹ́ ká sọ pé àwọn sójà wa gbẹ̀yìn wa a nídìí ọpọlọ yín a nídìí yín báwo la ṣe fẹ́ clean lo nàìjíríà yìí bàbá wà nú ẹni tó fún wọn ní ìmọ̀ràn nípa ètò Saturday tí wọ́n máa ń ṣe environmental sanitation tó máa ń ṣe bàbá fún wọn nímọ̀ràn pé ìlú ìdọ̀tí ẹ ya ọjọ́ kan sọ́tọ̀ tí wọ́n mọ clean gbogbo ìlú so ìdí àgbọn Buhari Babangida gbogbo wọn náà mọ bàbá gbọ́kàtẹ̀ tó lọ sọ́dọ̀ àwọn yẹn gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ àwọn sàdáóná tá a ń sọ̀rọ̀ tàfábàlẹ́wà gbogbo wọn pátápátá náà mọ ẹni tí ń jẹ́ Sheikh Adam Abdullahi Al-Ilory wọ́n sì rẹ́spẹ́kìtì bàbá púpọ̀ kó tó di pé àwọn àgú ìrosì kó tó di pé wọ́n ṣe kúùpù kúùpù tí wọ́n fi wá pa tàfábàlẹ́wà ní um, July 1966 Eh, kó tó di pé ọ̀rọ̀ kópù yẹn wáyé gbogbo àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì yẹn ni wọ́n mọ bàbá Aguiyi-Ironsi sì àwọn ni wọ́n ṣe kópù tí wọ́n fi pa tí wọ́n fi pa àwọn Tafawa Balewa ní January 1966 ẹ̀san tó máa ké ló jẹ́ kí wọ́n pa Aguiyi-Ironsi náà ní July 1966 táwọn Muritàlá fi wá bọ́ sórí oyè àti Yakubu Gowon yakubu gowon ọmọ sheikh adam dáadáa so yakubu gowon òun ló jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà tí wọ́n pa àwọn Tafawa Balewa tán so yakubu gowon the head of state so muritala rahmat muhammad ọmọ kano òun ni igbákejì gowon nígbà náà kó tó wá di wípé èdèàìyedè kan wà láàrin Gowon àti Muritala torí pé inú ń bí Muritala pé báwo ni Gowon ṣe lè mọ tẹ̀lé àṣẹ àwọn Britain nígbà tá a ti gba òmìnira báwo ló ṣe lè máa sọ fáwọn Britain pé a lówó àmọ́ nǹkan tá a fi ṣe báwo ló ṣe lè máa sọ gbogbo àwọn internal affair wa fáwọn Britain kínní yẹn ó dá èdè èdè lẹ̀ láàrin Muritala àti Gowon débi pé àwọn Muritala wọ́n padà plan uh, wọ́n tan Yakubu gowan lọ sí Kampala so kó tó dé Muritala gbàjọba lọ́wọ́ ẹ̀ Muritala fi di head of state bàtó di head of state ní 1975 a ó rí i pé inú Gowon ó dùn torí pé nínú conference náà ti sọ fún pé wọ́n ti gbàjọba lọ́wọ́ ẹ̀ Gowon ló pílánì pẹ̀lú àwọn dimka bí wọ́n ṣe pa Muritala tí wọ́n fi mú Muritala balẹ̀ ní thirteen February nineteen seventy six a ti ṣe fídíò lórí ìyẹn rí àní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n Sheikh Adam ọmọ ẹni tí ń jẹ́ Muritala ìgbà tó kú gan bàbá lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ tí bàbá lọ ṣàdúrà fún ìyàwó ẹ̀ àti gbogbo àwọn ọmọ Sheikh Adam ó ní impact púpọ̀ nípa ìlú Nàìjíríà so bàbá ò fẹjú mọ́ ọ̀rọ̀ award ṣùgbọ́n nígbà tí wọ́n padà ronú kan Sheikh Adam Nigerian government pé kódà ká má fún Sheikh Adam ní national award ni wọ́n ṣe wá lásìkò Jonathan àsìkò Jonathan ni wọ́n rò ó wípé kò ní dáa ká mọ́ ká mọ́ pọ́n bàbá yìí lé náà ṣe wá wò pé ok ta lẹ́ni tó tún wà ń bẹ̀ nísìn tó jẹ́ ọmọ rẹ̀ náà ṣe wá gbé oyè yẹn fún mudirul markaz oon oon yí pé ok bàbá yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ iṣẹ́ yẹn náà lọ́mọ rẹ̀ ń kọ̀ntínú so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tá a bá gbé national award yìí fún ọmọ rẹ̀ Sheikh Habib ní 2014, thousand and fourteen náà ṣe kọ lẹ́tà sí wọn kan wá láti gba national award náà a ó sì rí i pé ẹni tí wọ́n gbé fún yìí ọ̀tọ̀ sí torí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ó sì ń ṣe é títí dìsín kọ́lọ́nkọ́ lọ́ra ẹ̀mí wọn kó jẹ́ kẹ́mi wọn gùn kó dúró tì wọ́n. Eh, ẹ̀yin náà ẹ sọ fún mi ẹ sọ fún mi ẹ sọ fún mi ta la fẹ́ fi wé Sheikh Adam Abdullahi Al-Ilory ọlọ́run ló ṣe é o ọlọ́run ni àkàndá èèyàn ní Sheikh Adam kò sírú ẹ̀ mọ́ kò sì lè sí. Si àwọn tó bá jẹ́ genius bẹ́ẹ̀ yẹn eh, ọlọ́run kàn máa ń dá wọn ní àkàndá ni tí wọ́n bá sì ti wáyé bẹ́ẹ̀ yẹn eh, bóyá sẹ́ńtúrì méjì mẹ́ta gan-an kígbà ó tó tún pòdúsì irú irú àwọn èèyàn báyìí ẹ̀yin náà ẹ wo ilẹ̀ ẹ wo adúrú iṣẹ́ ta ní bàbá yìí ṣe kì í ṣe rọ́ tó ó ṣe é ní ah kí ọlọ́run kó bá ń kẹ́ Sheikh Adam. nítorí pé bàbá yìí ti ṣiṣẹ́ fún nàìjíríà púpọ̀ hmm. àwa fẹ́ tún nàìjíríà ṣe ẹ ká lọ sáàdì hmm. because àyà ń bá àwọn ẹ̀rù ń bá àwọn ọjọ́ ọmọ kéékèèké hmm. àwọn owó lọ. lọ́wọ́ àwọn ìlú tó gbọ́ òmìnira nìyẹn wọ́n gbọ́dọ̀ bẹ̀rù so bàbá dẹ́ sọ fún ẹ pé tí a bá ti mọ̀ pé fẹ́ ṣe dáadáa tí a fẹ́ ṣòtítọ́ a máa dúró tì ní tó máa yẹ pé fẹ́ lọ jẹ gbèsè lọ́dọ̀ àwọn èèbó ni tí ó tún máa kó yín sí gbèsè àsànsàn tán màá mú yín lọ sí ilẹ̀ lárúbá tẹ́ ẹ lọ gba owó ní báńkù ti Islam tí ò ní ní èèlé nínú hmm. bàbá ṣe iṣẹ́ takuntakun bí Nàìjíríà ò ṣe ní ìjọ onígbèsè tí ò ní bọ́nú ẹ̀ hmm. so wọ́n connect wọn pẹ̀lú alam Islam pẹ̀lú rabita pẹ̀lú sọ ní Saudi àti àgbẹ̀ Islam pé wọ́n lè ran nàìjíríà lọ́wọ́ káàrán agbóró sókè ní tàlàfíà hmm. so ìjọba nàìjíríà mọ bàbá àyàfẹ́ ní tó bá jọmọ kékeré níjọba tí ó mà ní hmm. so wọ́n lè fi ọ̀wọ̀ yẹn fún wọn hmm. so bí ìyẹn ṣe lẹ́nu bẹ́ẹ̀ àwọ̀dù tí Osman Mubarak tó fún wọn ìwé ìtọ́rùn yàrá rí afi sílẹ̀ àwọn tí wọ́n ní Mauritania wọ́n mọ iye bàbá wọn lọ conference gbà tí wọ́n sọ̀rọ̀ níbẹ̀ so ọba ọba amọ̀tánìyàn ó ní irú wàfà yìí kò yẹ kó jẹ́ pé nàìjíríà ni wà hmm. ọmọ ìlú wa ló yẹ kó jẹ́ tẹ́sán wọn pé mọ̀tánà ilẹ̀ lárúbá ni ilẹ̀ islam wọn ní hmm. jùmùríyàtò mọ̀tánìyà àti islamiyà hmm. so wọ́n wá fún bàbá ní ìwé ìjẹ́ ọmọ ìlú bàbá yà so wípé ó ti di ara wọn so ìyẹn ó ti ṣáájú ti hosni mubarak. Hmm. ṣe hosna mubarak nìyí tó hmm. tó fi máa yí ṣíkàdà àwọn ọ̀dọ́gba gbélé síta so ìjọba Saudi náà fún wọn mari professor odi jaiza tó fún bàbá tó fún bàbá hmm. bàbá ò lọ gba jaiza yìí so fún di kan àbí di kejì wọn lọ gba jaiza yìí ẹni tó jẹ́ olúgbàwọ́ ẹ̀ tó sọ pé ah, ẹnìkan wà láfíríkà tó ṣiṣẹ́ gidi gan-an bẹ́ẹ̀ ṣe ń fáwọn èèyàn ó yẹ ká fún wọn Sheikh Abakar Atik hmm. Ismail Atik inú àwọn ọmọ Saudi tó ti ṣiṣẹ́ Markaz rí hmm. tó kọ́ wọn Markaz lásìkò tí Markaz ń gba àfa hmm. láti ilẹ̀ Lárúbáwá láti Masari láti Egypt láti Suria Ismail Atik yẹn wá kọ́ wọn ní Markaz òun ló wà lọ sọ pé tá a bá fẹ́ fún àwọn èèyàn ní pé ẹ fẹ́ lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu ẹ fẹ́ kan sára sí wọn. Hmm. sheik adama wà nínú àwọn tẹ́wọ̀n tó sára sí jàǹkàyìn lọ pẹ̀lú àti fún gòmí ṣáájú yẹn ọ̀rọ̀ àwọn aláṣẹ ìtù àtàwọn tó dáwọ́ aláàlẹ̀ sí wa pẹ̀lú àwọn ìdí míì tó lè wà lọ́dọ̀ bàbá hmm. tí wọ́n fi láǹfààní àti gbá jáìsàn abẹ tó wà lá. Ah, fọ́tò tẹ́ ń wò yìí òun ni Túndé general Túndé Ìdíàgbọn àti general Muhammadu Buhari eh, ẹ ó rí wípé àwọn àwọn méjèèjì yìí a ti sọ̀tàn yẹn fún wa rí nípa pé general Babangida àti general Ìdíàgbọn àwọn náà ṣe kúùpù láti overthrow ìjọba àwọn Ṣàgàrí ní eighty three ṣùgbọ́n gbà tí wọ́n ṣe kúùpù yẹn tán tó wà successful wọ́n ń jà síta ni ó ṣe olórí àwọn ọ̀gá wọn ní Kaduna ni wọ́n yan wọ́n impose Buhari pé òun ni kó ṣe head of state wọ́n wá ṣe internal election láàrin Babangida àti Ìdíàgbọn ìdí àgbọn ní vote tó ju ti Babangida lọ ló jẹ́ kí wọ́n fi ìdí àgbọn ṣe igbákejì Buhari Buhari ò sínú àwọn tó ṣe kúpù yẹn wọ́n wá yan Babangida kó jẹ́ igbá kẹta ìgbà táwọn méjèèjì wà lórí oyè àtìgbà yẹn náà ló ti wà nínú ẹ̀mí Babangida yìí pé òun náà ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìdí àgbọn ọmọ Ìlọrin buhari ọmọ katsina babangida ọmọ ọmọ ọmọ niger state ṣùgbọ́n ọ̀tàn mọ́ wọn díẹ̀ ní bídà wọ́n ń bá ètò bọ̀ ìgbà tí ìdí àgbọn tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba yẹn tí wọ́n jókòó tán tí wọ́n ṣètò tán ìdí àgbọn ó gbé ọ̀gá rẹ̀ yìí lẹ́yìn buhari àti babangida náà ìpá kẹta àtàwọn domkan valley gbogbo wọn ni wọ́n lọ sùúrù lérè tí wọ́n lọ bá Sheikh Adam pé ẹ ṣàdúrà fún wa ẹ jẹ́ ká rí ìjọba yìí ṣe but ìdí àgbọn ló kó wọn lọ. ìgbà tó wá di August 1985 ni Babangida overthrow ó gbàjọba lọ́wọ́ Buhari ìdí àgbọn wà ní Mecca inú bí bàbá inú wọn ò dùn òun ni ó kí wọ́n sọ̀pọ́tì ìjọba Babangida wípé kí ni ìdí àgbọn ṣe ọmọ wa ní èèyàn dáadáa sí ni. Ìdí kódà ìgbà tí wọ́n fún bàbá ní oyè ní 1989 Babangida ló wà ń bẹ̀ Babangida sọ fún MK Abiola pé àwọn ò gbọ́dọ̀ jásẹ̀ Babangida ní ní ní University of Lagos níbi náà ti launch oyè yẹn fún bàbá torí inú ń bí bàbá sí Babangida wọ́n sì wọ́ ọ̀nà MK Abiola pé kó má bá a sọ̀rọ̀ ẹ mọ́ pé yóò dalẹ̀ gbogbo tí bàbá sọ lọ padà ṣẹlẹ̀ kéèyàn kan wá sọ pé ṣíkà ádámù kì í ṣe wòlíì ọlọ́run bàbá a máa rí nǹkan o pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run fún wọn nípa alikashifu alilahi so bàbá ó sọ fún àwọn ìjọba bí wọ́n ṣe ṣe ìjọba nàìjíríà tí ó fi dáa ìgbà tí ìdí àgbọn tó ṣí mọ́ṣáláṣí rẹ̀ nílọrin ẹ rí i pé ṣíkà ádámù ló pè pé kó wá bá òun ṣí. Si mọ́ṣáláṣí náà kí ẹ fi mọ oore bàǹtàbàǹtà tọ́lọ̀ ṣe fún Sheikh Adam pé bó ṣe wọ inú ìjọba Nàìjíríà lọ wọ ìjọba àgbáyé gbogbo ìjọba tó wà ní Saudi kò sẹ́ni tí ò dá Sheikh Adam mọ̀ kí Ọlọ́run kó bá ń kẹ́ Sheikh Adam. àkọsílẹ̀ asásàtúmọ̀ ní kò fi ẹ̀sọ́ nílẹ̀ ẹ̀dá ti ṣé nàìjíríà fún wa ní awọ́dù nígbà míì ilé lè má mọ iye èèyàn kárò kó mọ iye ìjọra ní lọ hmm. báwọn ará mẹjìnà ṣe mọ iye ànábì ìjàrá mẹ́kà lọ sọ̀rọ̀ hmm. pé ará mẹjìnà wọn bàbá ànábì wọn gbé gẹ́gẹ́gẹ́ ará mẹ́kà sì ń ṣọ̀tẹ̀ hmm. but ọ̀rẹ́ yìn ọ̀rẹ́ yìn nígbà tí bàbá lọ tán tí wọ́n ti papòdà ìjọba nàìjíríà ìjọba jonathan ó fún wọn ní àwọ̀dù award tó fún wọn wọ́n gbé fún mudir markets broda mi oh, abibra tó ń pè ní oom. Oh, ṣé ká dáhùn gbọ̀ngàn náà. Jonathan ló phone. wọn. phone, Baba. No, ló Baba, ẹ phone to fún torí pé ẹnìkan kún ò lè nítumọ̀ tó àbá sí hmm. so a béèrè pé ilé kí ó mélòó ló kọ́ èèyàn mélòó ló sọ di èèyàn hmm. iṣẹ́ mélòó ló ṣe ìwé mélòó ló ṣe. Hmm. bẹ́ẹ̀ ayé yẹn làwọn yẹn gbogbo ẹni tó máa ń pẹ́ mọ́kà sílẹ̀ ní wọn máa gbà ṣé kàdámù ṣiṣẹ́ hmm. kí la fẹ́ ṣe tí ìkùdẹ̀kùdẹ̀ kan bá wà hmm. àti dájú kọ bẹ̀ yẹn hmm. nítorí ṣé kàdámù ó máa kàwé yẹn láyà tí ò tábà fún yẹn gbogbo àwọn tí wọ́n fún wọn fún wọn nítorí ìpìlẹ̀ ni kì í ṣe pé nítorí ohun àtiṣẹ́ tó ń ṣe so wọ́n fún ìmọ̀ọ́mù èkó nítorí mọ́ṣáláṣí èkó lábẹ́rẹ́ pa tábà fẹ́ fún yẹn ní òye so kí ni nǹkan tẹ́ ẹ fi wù wọ́n. mo hmm. fẹ́ mo jẹ́ pé Buhari fún Abiola lẹ́yìn ìgbà tó ti kú tán Buhari ó fún Abiola. ní bàtà yẹn Abiola ta Abiola ó lẹ́tọ̀ọ́ yìí hmm. ó sì jà fún Nàìjíríà hmm. wọ́n sì rí i pé ó náwó jákèjádò gbogbo Nàìjíríà ni Abiola jẹ́ yagoyago tó máa fáwọn yẹn. báwo ni bàbá ṣe mọ Abiola. ǹjẹ́ ní. sábà bí sọ́tún Abiola oríṣiríṣi ni standard iṣẹ́ tí wọ́n ṣe yẹn ni base hmm. ike baba jafa ọjọ́ kọmọ kí ojú olówó àti ojú olóríire o jẹ́ alátúnṣe ìyẹn ni number one but baba ṣiṣẹ́ sí in tí ò ní jẹ́ kábíọ́lá máa mọ̀ wọ́n nípa wípé ọ̀rọ̀ nàìjíríà tá à ń sọ yìí abíọ́lá hmm. náà ti bẹ̀rẹ̀ sí abíọ́lá pẹ̀lú mórí ọ̀rẹ́ so lẹ́yìn náà baba wa sarudin yóò bá kú tó jẹ́ kan nínú àwọn àgbà àkọ́kọ́ ọmọ kéwu ṣèkà náà ẹbí lòun àti Abíọ́lá hmm. bàbá wa Ali Mashood alága ọlọ́run bá ṣàlékún kẹ́ fún wọn hmm. òun náà fúnra rẹ̀ so alájọṣe ló jẹ́ pẹ̀lú Abíọ́lá àwọn èèyàn kọ̀ fẹ́ pé ènìyàn Abíọ́lá ni wọ́n tálẹ̀ dé èèyàn Sheikh Adam hmm. so wásítà tí Abíọ́lá fi súnmọ́ bàbá ó nípọn gan bí bàbá ṣe máa sára fún àwọn so táàkì fẹ́ bá wọn ṣe táàkì fẹ́ gbà kan lọ́wọ́ wọn ọ̀rọ̀ tàbí ẹ̀ lóòlì lọ́bẹ̀ nítorí pé àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ̀ jàmọ́ àwọn tó jẹ́ alága gbogbo jàmọ́ Markaz ó jẹ́ alájọṣe Abíọ́lá so hmm. bí wọ́n ṣe mọ̀ wọ́n nìyẹn tá a lè sọ lórí pé iṣẹ́ gangan ṣe àmọ́ pé iṣẹ́ máa ń sọ nílò lógo hmm. ó sọ nílò lókìkí ó dà máa ń sọ ní ilé tí gbogbo ayé hmm. iṣẹ́ yẹn ní base but lẹ́yìn àwọn wáṣítà ti àkóńdé nìyí. ẹjọ́ ibi ilé mélòó lẹ lérò kí bàbá kọ́ síkà dáhùn tabaníkà fẹ́ sọ àwọn tó kù bá kú àwọn property tí wọ́n ní ìjẹ́ ní àìdíà nípa ẹ̀. property. ẹ àwọn property tí bàbá fi sílẹ̀. wọ́n kọ sínú sùkà tó wá sọ̀rọ̀ ogun. wọ́n kọ sínú wàsíyà hmm. àwọn property wọn pípé dúkìá wọn ilé tó ń kọ́kọ́ kọ́ sáńgìgì ilé sùnlẹ̀rẹ̀ ilé kútọ́nù ó ní ilé ogun ni káwọn ọmọ pín ó ní tíra àwọn tíra tó bá ti lé ní ìdì márùn-ún àbí ìdì mẹ́rin hmm. kí wọ́n kó lọ sí láìbẹ̀rẹ̀ markaz maktaba hmm. ẹ pé ọjọ́ ìfojú yà fọ́tò maktaba ti wà fún markaz tẹ́lẹ̀ tá a bá hmm. nígbà táwọn àwọn kéékèèké àti bàtà bẹ̀rẹ̀ kébẹ̀ àwọn yẹn ń jí tíra àwọn ń jí tíra títí wọn bá kó kó òwe wọn filẹ̀ bàbá ìwọ̀n aláàánú ẹ̀ pé ó sì ní ìdààmú tó wọn láti dá padà kan dáná tábà yẹn padà hmm. so ìdáfọ wa sọ pé gbogbo àwọn tíra àwọn tó bá ti jẹ́ ìdì ńláńlá hmm. bíi márùn mẹ́rin sí márùn lọ sókè wọn kò sí wọn tábà àwọn tíra tó bá jẹ́ kéékèèké kí àwọn ọmọ pín hmm. so ara property wọn náà nìyẹn owó wọn sọ nípa owó gbogbo ìrẹsì máa ń tó máa fẹ́ pín ogún property náà ni wọ́n á da gbogbo kan wọ́n á fọ́ọ̀rọ̀ sí ogún ni. bẹ́ẹ̀ so àwọn property wọn ni wọ́n fẹ́. lẹ́yìn yẹn wọ́n sọ ọ̀rọ̀ market white house hmm. wọn kà má ara property pé islam ló ní hmm. ilé ìtìlọrin wọn sọ kankan pẹ̀ ilé ẹbí mi hmm. so ìyẹn ni pé bàbá nílé sùn lórí bàbá nílé lágége.